ìlú bàbá wa kájùmọ̀ sowọ́pọ̀ ká lè gbó dúdú àga. òdúdú àkóbá lè gbé wá. ọmọ òdúdú á ṣe kiri ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀ ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ilé rí káwálé gba ògo ilé wa ká ṣiṣẹ́ adéjọ́ gbàdé kálé gbàdé adé adúláwọ̀ àwa ni mọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. ìyàmọ́ òdúdú wà ní wá. Koiki Media àwa là ń gbé tó lárugẹ. ètò tó pọ̀jù ògbó tiwa mọ́ ni. kásá ẹgbẹ́ polówó ọjà wa kájẹ́ bùgbà yín jẹ. ètò tó pọ̀jù ògbó. lárugẹ à ń gbàsà lárugẹ. news and sports ẹ máa rí gbọ́. ètò tó pọ̀jù owó ni wọ́n mọ̀ nìyí. ọmọ ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi o máa bá ṣẹ̀rẹ̀ lọ ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá tata o à ń gbádùn rẹ ọmọ ìjẹ̀bú ẹlẹ́rẹ̀ mi ṣẹ́yìn ló má fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa de, máa dé ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ máa wọ̀ máa wọ̀ o. igbó máa wọ̀ tó àjòjì ò gbọ́dọ̀ wọ àjòjì tó bá wọ bẹ́ẹ̀ á tẹ̀lé ní ẹ bọ́ra. ẹ̀yin lọ́mọ ànáwó kóyìnbó tó dé ìgbà tó yìnbó dé o owó náà dẹ́ tún pọ̀ sí o Koiki Media sáwa ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. àdáńtọ́ àtúnpèrè gidi. Koiki Media àwọn ní bàbá àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọ gbọ́ o tún jà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. ọmọ Òdùwà ni wá o tọkàntọkàn. ikú tí ó ṣe bí lébi òsì àdìmú bàbá iyọ. We bring you up closer to your doorstep afẹ́fẹ́ tó ń fẹ́ o tó ń kangi oko lára ni. orin kìíní yá àwọn ní bàbá. àpèrè gèdè olódùmarè ló fún wa ṣe. orin kìíní yá àwọn ní bàbá. gbogbo ayé ẹ gbọ́ àwa ní bàbá o. orin kìíní yá àwọn ní bàbá. ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. orin kìíní yá dúdú alágbèdá ní òtítọ́ lágbèdá ní. àkìsọ̀dálẹ̀ àkìsọ̀díkẹta. àdúró tán àtúnpẹ̀rẹ̀ gẹ́gẹ́. Koiki Media we bring you work closer to your doorstep. Koiki Media is around. To give us latest. Ah, is around give us latest. Ladies and gentlemen. Ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. Ladies and gentlemen. Ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. Koiki Media is around. To give me. latest. Koiki Media. Koiki Media, we're bringing the world closer to your doorstep ọmọ Ìbàràpá lápapọ̀ ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ akin ọmọ ọmọ Yorùbá lápapọ̀ tìlé tó po ẹ̀mí àbọ̀ ẹ̀bá nkọ́mọ Adéyẹmọ Ṣífọ́ǹdé Adéyẹmọ Ìgbòho orúkọ ńlá tí ń jàmọ̀ láyà bí àrá orúkọ tó ń dẹ̀rù bo lórúkọ gan-an ọmọ Yorùbá ẹ má sùn o torí pé bùrà a kò lè fojú kégbodò láyé títa ríro lẹ̀dá ń wúrà tó máa dán alànà kọjá dandan o ọ̀wọ́n irin ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan ò lè ṣí wá lọ́nà mọ́ ẹjẹ́ àfìmọ̀ṣọ kan ká lè débi re ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbàdo òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gègèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sí ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó ìkan ń ṣe yín ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n ò mọ̀ gbòó mọ̀ rẹ́ kí ló dé gbòó mọ̀ rẹ́ sí ọmọ òpópó sanran ìgbàgede gbowó sùn wọn lálà ìsín bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní gbòó mọ̀rẹ́ bẹ́sìn bá bímọ méjì ní gbòó àfikàn pọpọ sí amúkan yòókù bọ sànyà àtúmúyà rẹ tí ò lọ́rọ̀ gbọ́ àfiṣẹrù wálé wàrà mòjé ọmọ onílé ọlà àwọn àjòjì tó ń ṣe ségesège tọ́láwọn ò ní bomi kó símú wọn láwọn ò ní bomi sànyà wẹsẹ̀ ìgbà tójú kò fi rí ń kọ́ gbogbo wọn náà sáré bomi kó símú wọ́n sì bomi sànyà wẹsẹ̀ jẹ́ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé fi ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Igboho onírẹ̀lẹ̀ láéláé torí àbá lásán nìkan ń dá òkúta ò ṣe gbé fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́sìbù kó dòdò láyé ń bí ó kún díẹ̀ títọ́ domi láéláyé ìtọ́ nílé domi Sunday Igboho arógun má ti dí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní tilé tó ìgboro òòṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú Mr. Koiki ẹ ṣé o àwọn ọmọ mi ló ń kí yìí o àwọn ọmọ mi ló ń kí yìí o lágbára Ọlọ́run a máa délẹ̀ lérí o lórúkọ Jésù Yorùbá nation. impediment to Yoruba development is the impediment to Oodua development without Nigeria we won't be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. the patience of Yoruba with Nigeria has come to an end. If you don't allow we Biafrans to go, that zoological republic called Nigeria will be a worse place than Somalia. And today it is happening. And if you have not applied for your Somalian visa, please try and do so. Should I say Somali visa? Try and do so as quickly as possible because the zoo is on the path of disruption, and there is nothing man can do to reverse it. Mark today's date and what I'm telling you. Nigeria will be destroyed beyond human comprehension. As far as I'm concerned, uh, yes, I'm satisfied we are still existing as a united nation after that little fracas. Thank God we're, uh, we've made it to six years, and I hope we'll make another six years. I may not be here, but that is my, uh, my uh, you know, my belief always to keep Nigeria one, together, and to really make sure that there is a better. Sorry. Yeah, okay. So, so, so. Talk to me politely. sorry. Thank you, Mom and make Nigeria better. Yeah, yes. Yeah, And what's your advice for the politician, right. the Nigerian politician? It's look okay. at the legal process, you know. No, look, now that one, you do your best and be a loyal Nigerian, love Nigeria, good or bad. And whatever it is, if it is bad, try to make it better. Uh, if it is good, try to make it even be better. Well, best. Let's make it best. Okay? So th this is my attitude, and this is the reason why you know, any government, I have always supported every government uh, that, uh, uh, that, that started in this country, and I will continue to support. Uh, support. I congratulate fellow Nigerians who have realized their power, that their votes count. I'm looking forward to tomorrow to fly to my base and go back to my cows and sheep, which are more, much easier to control than fellow Nigerians. Much indeed. Buhari ti sọ̀rọ̀ àti gbọ́. Buhari ti sọ̀rọ̀ àti gbọ́. You much indeed. Buhari ti sọ̀rọ̀ àti gbọ́. Buhari bàbá bàbá bàbá Because of time constraint, uh, and it's a Sunday, and I've already again locked the family into my own wahala bẹ̀ so we are now that we haven't spent much time 13 minutes but hopefully uh, this program might be less than the three hours that we normally do am i worried i can come out anytime as you all know um, and that's the most important part of Koiki Media so we can be helped uh, èmi àti bá mi dẹ́ ti sọ̀rọ̀ láàárọ̀ yìí pé lẹ́yìn kí wọ́n á gbé píkítọ̀ wọn sókè báyìí dáadáa ìgbówó ṣà ti pè mí láàárọ̀ yìí kọ́dínétọ̀ tálàfíà lẹ́wà àwọn ọmọ ńkọ́ mo ná yọ́yọ́yọ́ ẹ̀yàn mọ̀ọ́dúnwà ẹ wá bá gbòòwò sọ̀rọ̀ oyáyọ́yọ́yá ẹ máa bọ̀ ẹ wá bá ẹ wá bá dádì sọ̀rọ̀ ìgbówó ṣà ìmọ́lẹ̀ Yorùbá ti pè mí láti kú tọ́nu láàárọ̀ yìí mo kí gbogbo alẹ́ nǹkan sí pé happy Sunday ṣe dáadáa ni mo bá yín ṣàlàfíà ní gbogbo àwà ee eh, bàbá mi àrò <laughs> bàbá dáadáa Ìgbòho ní máa kí gbogbo yín Ọlọ́run ó ní kọdínétọ̀ bá máa kí ó tẹ̀ wá correct mi ẹ mọ̀ pé Ìlọrin ni máa ń dárúkọ pé tọbaṣanjọ ṣìfù nínú Àkúrẹ́ ni wọ́n ní kí n lọ sọ fún gbogbo àwọn ọmọ Àkúrẹ́ bishop ti sọ fún mi pé kí wọ́n ní gbogbo àwọn ọmọ Àkúrẹ́ kọ́ bèrè lọ́wọ́ àwọn ọmọ Àkúrẹ́ ní two thousand and seven pé kí ló ṣẹlẹ̀ sí Ọbásanjọ́ lákùrẹ́ <laughs> mo ní bàámi lọ ẹ kọ́dínétọ̀ Ìlọrin báwo Àkúrẹ́ ni gbogbo àwọn ọmọ Ìlọrin ẹ gbogbo àwọn ọmọ Àkúrẹ́ tó bá ń bọ́ lóye sọ̀rọ̀ ó máa ń wà excited ó ní Àkúrẹ́ ni ó ní kò ń ṣe Ìlọrin mo ní bàámi Ìlọrin mo lọ́n dárúkọ mo sọ mo fún ọ ní update lórí program tí mo ṣe ní lórí ọmọ Musa hmm, àwọn nǹkan míì tá sọ private ni but Ìgbòho ni máa kí gbogbo yín ó dákẹ́ nítorí pé àwa la ní kó dákẹ́ kò ní láti sọ̀rọ̀ èmi la gbẹnusọ ẹ̀ tó bá fẹ́ ràn kò tí ì ràn mí sí yín eléyìí ó kàn ní kí ọmọ Yorùbá ni kò ràn mí sí yín tó bá ní statement tó bá ní nǹkan tó bá yẹ kí n wá bá yín sọ màá wá sọ but ẹ mọ̀ pa kàn máa ń sọ̀rọ̀ we spoke for a very beautiful Sunday mo kí gbogbo aṣáláfíà làbá yín mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ mọ́mì mi kan èkó lẹ́yìn wà grandma àwọn ọlọ́pẹ́ àkíyèsí mi sí ètò mo fi fi sọ̀rọ̀ lọ́sàn-án ẹ̀ ẹ̀rí àkọlé ètò yẹn the mole bàbá wálé adéníran ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ bàbá má fi kíní sórí tó fi ṣe yẹn níbẹ̀ má ṣe bẹ́ẹ̀ kí ló ń ṣe bẹ́ẹ̀ fún olójúwòkòlò kí ló ń ṣe bẹ́ẹ̀ fún ni mo béèrè why you doing that Why are you doing that? You want to drink it? Okay, drink it. And eat your food there. Baba, Wálé Adéníran ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ bàbá. <laughs> Mo ní tí bàbá yẹn bá ti lè sọ̀rọ̀ pẹ́rẹ́, màá wá tú jáde fún un. Ó dẹ̀ ti sọ̀rọ̀. Ẹ wo àkọlé ètò tàbí fi ṣe program lọ́sàn-án. Ìyá wa Grace Olúṣọ̀tọ̀ gbogbo ẹ̀yin girama mo jó mo ṣí fìlà díẹ̀ fún yín mo kàn rọra ṣe díẹ̀ ni mo ṣí fìlà forí adé Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá the second mo kí Awùjalẹ̀ mo kí gbogbo àwọn ọba pátá èmi ọmọ yín náà ni Ọláyọmí Kóìkì Kóìkì media ẹni ìfà ọmọ yín sílẹ̀ ṣe é wá sí London ìyá mi Grace nígbà tí mo gbóúnjẹ síwájú ẹ̀ tó jẹ́ tó ń disturb mi báyìí èmi rẹ̀ mo ń disturb ọ̀dàlẹ̀ baálẹ̀ kú wọ́n rántí mú kan ní wọ́n mú kan ní Benin Republic lánàá mo rí pé Lady K náà wà on ẹ má bínú pé méjèèjì wá simultaneously but tí Lady K ń sọ̀rọ̀ lé lórí àwọn ti tọ̀dọ̀ wọn lọ́hùn àwọn àwọn àwọn àwọn dagboru eléyìí tẹ́mi fẹ́ sọ ní bíbà ti bàbá Déníran àti àwọn ọba tá à ń sọ̀rọ̀ lọ níjẹta mo kàn twist topic yẹn díẹ̀ sometimes the topic might just be just kakọrí kankan kan síbẹ̀ ni ọlákúnlé tèmi mo kẹ ẹ mo tí ì rí ató bí mi lọ́mọ dáríyá mi ò tí ì rí lógo ẹ jẹ́ lọ send message sí mọ́ sí mi because special ni máa ń send ẹ̀ sí wọn ni a gbọ́dọ̀ jẹ́ wà lórí program mi sọ ẹni tó bá máa bú mi ìyá mi a lè máa rí a lè mọrú àdúrà tó máa ṣe fún ẹ tó fi ń bú ọmọ ẹ bí ọmọ ẹ ló bà nàìjíríà jẹ́ bí ayé ló bà nàìjíríà jẹ́ mo ní bàámi gbowó ṣà mo ní jẹ́ màbá ọmọ yóò sí ní nàìjíríà ṣà wàhálà àtẹ̀dẹ̀ ń ṣe nísìn àwa appreciate but ọ̀pọ̀lọpọ̀ appreciate ẹ̀ but àwa o appreciate ẹ̀ mo kí sísá mi ọlájire mo tún kí gbogbo èyí tí ẹ fún wa ní owó láti fi support mo ṣe ń sọ fún mo fẹ́ máa disturb chief even though I have access to him tí bá pè lẹ́ẹ̀mẹ́ twenty ó máa gbé kọ̀ ìfẹ́ tí a jọ ní síra wa ni mo kí bàbá wa Àlàbí mo kí ìjáyà ìjáyà ani tá a bá dárúkọ mo ti calculate gbogbo yín mo kí yín but àwọn méjì kan tí mo gbọ́dọ̀ má kí ni yèyé oge àti ìwà pẹ̀lú ẹ̀wà ṣe rí sísá wa ìwà pẹ̀lú ẹ̀wà yẹn. Yeah. There's what? Oh, okay, okay, pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Máa bẹ lé nísìn. Wálé dé Adéníran kí ló kàn pòfẹ́sọ̀ kọ̀ pòfẹ́sọ̀ ni èyí tàbí professor. sí àpọ́nlé ni ẹ̀yin ọmọ Yíbọ̀ ẹ má bínú Yorùbá la fi sọ. Oh, hey Biafra mo kí ìyá mi Owóyẹlé Ọmọbùkọ́lá tọ̀wọ̀tọ̀ mo fi ń kí gbogbo yín mà. ọkùnrin kan ló bá mú kọ́ọ̀pù wá láti Amẹ́ríkà. United States of America kí ló ṣẹlẹ̀ ẹ́. Uh-huh. ẹ mọ̀ kí mo ti bẹ̀rẹ̀ program ẹ ṣe bẹ́ẹ̀ nù ẹ fẹ́ mi náà láàyè díẹ̀ two hours kí mi náà ebi mo ti kó yín lọ síta ẹ ti ṣeré tí ẹ kí mi náà ṣeré tèmi níbí báyìí you know that right? You know, what am I doing now? I'm doing what I'm what do, what am I doing right now? I'm talking to my people, to Yoruba people, Yoruba nation, Yo, Yoruba nation, wow. Yoruba nation, yeah. Yoruba nation. Now, now, bọ́mọ tí ọba mọ tó ń ṣe ò tí mọ tí o gbé dání nìyẹn. Ìgbòho ni màá kí ń sẹ́. Mo ń sọ pé girama kan ló pe attention mi mo ní àwọn tó jẹ́ pé Koiki Media freelancer <laughs> iṣẹ́ tí wọ́n ni pé gbogbo tó bá ń lọ káàkiri àgbáyé òun ṣe gbogbo ẹ̀ lèmi lè rí mídíọ̀ lè rí gbogbo ẹ̀ ẹ̀yin màmá pè us attention Koiki tó ti rí èlé nígbà tí mo ń sin màmá yẹn wá kódà màmá wa yẹn ìtara ló fi send voice yẹn pé Koiki. Hmm. Koiki kàrọ̀ ara mi ń gbọ̀n. ṣe gbọ́ ara wọn ń gbọ̀n. adéníran o ti fẹ́ ṣẹ́gi fún wa. wọ́n ní adéníran fẹ́ ṣẹ́gi fún wa. Sunday Tribune kò ka gbogbo nǹkan tó kọ honestly àwọn ènìyàn wa ń fún ni. ẹ ẹ báyìí kí n sọ jù bẹ́ẹ̀ lọ fún mọ́mì wa ẹ̀ mo sọ fún ẹ bàbá wa adéníran màá sì fún ẹ ní respect àṣàgbàlagbà àtọmọlúàbí yorùbá ọ̀dàlẹ̀ nìyí tẹ bá jáde tẹ bá fi èsì sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí tẹ jáde sí any platform tẹ bá fi èsì sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí màá ṣe wá jáde padà màá wá disrespect yín but màá fún yín ní respect màá fún yín ní ọ̀wọ̀ díẹ̀ ẹ mọ̀ pé mọ̀mísí mi rí yín body language tí èmi rí nígbà tí mo wà ń lé mọ̀mísí mi náà rí i nígbà tó lọ sí bẹ́ẹ̀lì ìkọ́wọ́ rẹ̀yìn àti bàbá kó tó di pé ẹlẹ́ẹ̀kejì tí mo sì mi lọ àbá yín mọ́ ní bẹ́ẹ̀lì torí pé ẹ ti sọ pé ẹ̀ ṣe Yorùbá nation mọ́ ẹ ní right láti sọ pé ẹ̀ ṣe Yorùbá nation mọ́ but you were a mole wọ́n plant yín sáàrin wa ni ọ̀dàlẹ̀ nìyín tẹ bá jáde tẹ bá fi èsì sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí tẹ tẹ kọ̀ọ̀rọ̀ ó bẹ́tà kẹ́kọ̀ọ́ra go quiet but tẹ bá fi èsì sí i then I will come out in a full force for you. in tí mo rẹ̀ ń ṣe lénìí mo fẹ́ kó wà in record to ba jẹ́ pé ẹ̀yin tẹ́ máa gbọ́ lọ́jọ́ iwájú bàbá kan wọ́n ń pè ní Wálé Adéníran àáfi pòfẹ́sọ̀ sí ó gbọ́ faransé tó dáa àmọ́ táwọn ọmọ ọmọ wọn bá ń gbọ́ prógráàmù yìí ẹni Ọláyọmí Kóìkì fi sí record lénìí pé ọ̀dàlẹ̀ ni ẹ sọ pé mi mo sọ bẹ́ẹ̀ mo kí ẹ rẹ̀ ní ọ̀fíṣà o ẹ̀yin tí Koiki Media mo tẹ rántí ra credit fún ọ lẹ́nujọ́ mẹ́ta má bínú sí mi rán mi létí send private message sí mi má bínú àbúrò mi àwọn tó dúró ti Koiki nìyẹn kó tó di pé gbogbo ìmọ̀ Koiki àwọn kan wà àdéhẹ́ pé wọ́n ti mọ̀ mí ti pẹ́ mo sọ wípé wọ́n ṣe full time star mo ò dẹ̀ mo ò dẹ̀ ṣe ìwọ̀nba tí agbára mi jù fún wọn but ní tí mo lè ṣe mo ń ṣe mo tún fi sí rẹ́kọ̀dì lẹ́nìí èní ní eleven ẹ má bínú ẹ̀ṣẹ̀ máa gbọ́ bọ́ọ̀sì àwọn ọmọ nìyẹn lẹ́yìn kò sí nǹkan tí mo lè ṣe sí mo sí nínú stúdíò inú ilé mi mo wà tó bá tẹ́ lọ́rùn ó bẹ́tà kó kúrò ní program tó bá ti accept pé wàá máa gbọ́ àwọn sound yẹn lábẹ́lẹ̀ then I cannot help you. wálé bàbá wa màá sì fún yín ní respect like I said bọ́n mo ní pé ní professor màá kọ́ máa pọ̀ ẹ́ ní bàbá wa ẹ tó bí mi lọ́mọ but I saw you kò ń ṣe nǹkan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin don come this side o. ṣé mọ̀ pé àtújọ pàdé ní Benin Republic kò ń ṣe nǹkan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin. But you were a mole within the Yoruba nation everybody ní right láti sọ pé òun ò ṣe yorùbá nation mọ́ kò ń ṣe torí ẹ̀ la ṣe fẹ́ àtàkì wọn kò ń ṣe torí ẹ̀ mo ṣe fẹ́ gbé happy sunday grammar finisher Jack for care mo ke don't get this side move that side better àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn kámẹ́rà ò lè pík wọn bọ̀ ẹ̀ mọ̀ wọn àmì kékeré wọ́n lè lọ ṣe mistake ọkọ̀ ń lẹ nǹkan mára gbé nínú mo kọ̀ọ̀kan tó ń lẹ̀ bíi sticky sticky ni. so mo ké lẹ́ẹ̀kan sí sunday mo ní èmi ní the last man standing ọlọ́run dìdì jẹ́ pé kí n lọ sí nàìjíríà torí gbogbo tẹ́mi rí wàláì ṣíìpù kan ló máa máa sọ tẹ́mi sọ ìfún yín àwọn tó wà nílé wọ́n lè má rí from the angle of ẹni tó wà níta ẹni mo sọ bẹ́ẹ̀ pé ẹ lè máa ní kílódétà wá sọ jáde kó tó tó séjì ẹ lè máa sọ bẹ́ẹ̀ pé gbọ̀kọ́ ìkí nígbà tẹ mọ gbogbo ilé kílódétà yìí náà jáde tẹ̀ sọ just àìbọ̀ ṣe ń sọ pé kílódé tí Ìgbòho jáde nígbà tó mọ̀ pé wọ́n ní bá dúpẹ́ onídàgbòrú kílódé tó wọ́n ní ṣe mú kí bàbá Stephen ẹ má bínú pé mo ní lè máa dárúkọ wọ́n máa máa kí gbogbo yín along the line bọ̀ mo gbọ́dọ̀ kí àwọn tó wà lórí mixlr dáadáa aláwọ̀ bàbá mo kí ẹ mo kí àwọn tó kù náà tó ti wọlé. ṣe yorùbá nation wọ́n fi pé mo sọ̀rọ̀ mọ́rọ̀ lánàá mo ní even bàbá wa can you go and do that upstairs is it possible? Hmm? Eh? You know I am live now. Can you go and do that upstairs in the room? Yeah. Okay, good. Thank you. Mo ní mo pàdé àwọn tá a lè sọ pé àwọn àgbàlagbà pẹ̀lú àwọn kan tí mo láǹfààní àti bá sọ̀rọ̀ tí CSI ní kí n bá sọ̀rọ̀ ọlọ́run ló fi kẹ́mi ni tó bá yẹ pé ìgbà tí mo fẹ́ lọ Nàìjíríà mo sì mi sọ pé no ò ní lọ àwọn ìyàwó mi sọ pé mò ní lọ àwọn ọmọ mi sọ pé mò ní lọ dádì pẹ̀lú gbogbo ariwo tẹ́tí pa yìí ẹ fipá àwọn mi ò mọ tí mò ń ṣe hey boy come here ọmọ Oòduà ok ẹ fipá ọmọ yóò ẹ fipé wọ ọmọ pé tí mò ń gbé dání ó wà risky àwọn tó ti dàgbà nù wọn wọ́n mọ̀ náà wọ́n lè sọ fún mi pé dad why are you doing this for but wọ́n ti rí the spirit pé ìdágbé dání kó lè save àwọn èèyàn bọ̀dùmá kan pè mí látèkìtì lánàá wọn ní ìyàwó àwọn fẹ́ ṣe cs àwọn ní di three hundred thousand wọn ní níbo níbo ti rí mm-hmm, nbà nọ́mbà wọ́ọ̀kù ń ṣe pé torí ẹ máa pè mí lákọ̀ọ́kọ́ kò ní pé mo disbelieve yín àbí mo believe yín excuse me this is the reason why we are asking for the right to self-determination. but gbogbo táyì tí mo lọ lé yẹn àwọn kan náà máa wà Nàìjíríà wọ́n lè confam pé tá à ń sọ irọ́ ni wọ́n sọ pé tòótọ́ ni but I saw body language ṣẹ́rí body language ni ó máa ó máa sọ pé èèyàn bá ènìyàn kó tó wá di pé a bẹ̀rẹ̀ sí rí traces mo ti sọ fún yín pé kẹ lọ sókè ó dẹ̀ mú lẹ́wọ̀n pọ̀ wọ́n ló ṣe instigate fẹ̀kẹ̀ wá sálẹ̀ àbọ̀rọ̀ mòye yín nísìn so I pray that whoever have these intention. Whoever still have these intention to destroy this movement. We are not going to curse you, but we leave you into the hands of Elédùmarè. Kọ́lọ́n kó ṣèdájọ́ fún gbogbo wa. Ó bẹ́tà kẹ́ sọ pé ẹ̀ ṣe Yorùbá nation. Ká mọ̀ pé ẹ̀ ṣe Yorùbá nation. Ṣèbí àwọn kan bẹ̀rẹ̀ pẹ̀lú wa ní UK kí ló ń pe olórí làǹgbàlàǹgbà yẹn tó lè mí sọ̀rọ̀ sóhun mo mọ ọdún mélòó ló fi jù mí lọ kí ló ń pe yorùbá tajudeen rahim àbí kí ló pe rẹ ọ̀nà òun mú àwa mo fi fún ẹ lépè ọ̀nà òun ọ̀nà lọ sínú club house ó lọ sọ pé òun lòún mú kó ìkìwọ́ ní yorùbá nation mo fi fún lépè bọ̀ tó bá yẹ pé n tó sọ yẹn tòótọ́ ni kọ́lọ̀ ń dájọ́ fún torí pé nígbà tèmi pariwo sínú yàrá mi pé a máa pín nàìjíríà tí mò ń sunkún fídíò yẹn ti lọ nítorí pé mo download fídíò yẹn two thousand and seven Facebook ni wọ́n ti gbé lọ I would have been able to go and pull that video that was my first outing pé inú máa bì kódà mo rò pé mo ti gbọ́ bàbá Akíntóyè tí mo bínú gan tí mo ní enough is enough ẹja kún ìlú yìí kó tó wá di pé so many other things started happening but expectation of people is that Why then do you all think that you can just come in and then pull us back, want to destroy a movement? Bẹ́ẹ̀ni, Sákìdì Rahim. Any right Right, sọ You know, okay. Share your Yorùbá nation but ẹ̀yin tí wọ́n plant ó yàtọ̀ sẹ́ni tó wọlé tó náà ń ṣe Yorùbá nation kó dẹ̀ wá di pé ó di láàrin méjì ẹ̀ wá ń deceive wa. Bàbá was one of them he was one of them. ẹ jẹ́ ká kọ́kọ́ púlì e. ẹ má bínú ẹ̀ tàwa lórí Instagram you will not be able to see you know and because there's a lot happening on the other side I don't want to so ẹ̀yìn ẹ̀kọ́ máa ma wò mí báyìí ẹ jẹ́ ká lọ wo átíkù tí wọ́n release ní orí eh, tribune ṣe tribune eh, tribune tribune tribune àti Vanguard tí Wálé Adéníran hmm. bàbá yẹn tó fi sọ̀rọ̀ is back in Nigeria after he tried to destroy Baba Akintoye and he failed. These were not people that were prepared for this. Mo sọ fún yín pé nínú movement bọ́lẹ̀ kájà wọlé kó jáde òun ni bígbà tíyàn wọnú train ẹlòmíì máa wọlé láàrin méjì abọ́lẹ̀ ẹlòmíì ò tẹ̀lé wọlé rárá àwọn kan ti wọlé wọ́dẹ̀ ti jáde but àwọn kan sì sọ pé no àjọ wà nírìn àjò yìí ni so don't expect everybody ìnàkó mi pẹ̀tà bá wá dé ilẹ̀ nàìjíríà yorùbá nìkan ẹ̀ eh, irú àwọn yẹn akọ ó kọ̀ láti wà ní rẹ́kọ̀dì ní that's all you know we can't do without them ṣá máa ní kọ́kọ́ òun nàìjíríà ni àmì nínú yorùbá nation ni kí ló dé. we can't do that dẹ̀ múfẹ̀ kúrò lára tébù. Wálé Adéníran knew what he was doing and after to frustrate bàbá títí títí tó rí pé bàbá ní àwọn backup to dáa tó dúró tó sángbọ́ which is number one Ìgbòho kò sí nǹkan tí Baba, tó bá fẹ́ ṣe ìyẹn ló ti ń sọ pé bàbá ti gbé ìgbòho mọ́lẹ̀ sínú bẹ̀nẹ̀ kò fẹ́ yẹ kó jáde because wọ́n mọ̀ pé ìgbòho is a listener ẹni tó ń listen ni wàláì mo sọ fún yín ìgbòho tún confirm ẹ̀ fún mi pé kò ń ṣe pé àti ìjà níjọ́ tó wá ẹ mọ̀ kó mo sọ lánàá ṣífù sí confirm ẹ̀ fún mi pé kò ń ṣe pé àti ìjà pẹ̀lú àwọn tó wá bá òun nínú ilé kọ́ ó ní bọ̀ òun wo àwọn tó wà nínú ilé mú àtìmọ́tò ní bá mi one million fúlàní ò lè dání dúró ó ní kódà one million sójà ò lè dáhùn dúró òkú máa sùn ni but òun máa lọ òkú máa ṣe kínú máa sùn and that is the reason why ta ṣe sọ pé it's a non-violent movement but I need the protest tó máa pọ̀ èrò máa jáde bọ̀ kò sẹ́ni tó lè lead irú protest yẹn tó bá ń ṣe ìgbowó protest yẹn máa pọ̀ tó máa rinlẹ̀ kò sẹ́ni kankan tó lè lead the protest yẹn àfi CSI èmi àti wọn sì sọmọ́rọ̀ láàárọ̀ ẹ̀. But because he, he is a man that loves humanity ẹni tó bá dẹ̀ ti love humanity kò ní fẹ́ jẹ́ kí ẹ̀jẹ̀ ṣàn èèyàn kì í jà fáwọn èèyàn kó wá tó máa pariwo pé ẹ̀jẹ̀ tó ṣàn ní tí gbòòwò sá fún nìyẹn kò ṣe pé àníṣe ah, lọ bèrè lọ́wọ́ ìgbà tèmi ní Ìlọrin bàbá nínú wọn ni wọ́n correct mi wọ́n ní Àkúrẹ́ ni two thousand and seven mo kí àwọn fámìlì mi èmi ló ń pè ní Koiki Media tó bá mọ ní tó ń pè bẹ́ẹ̀ èmi ló ń pè bẹ́ẹ̀ tí bàbá yẹn bá jáde tó bá reference tí bá kà lẹ́niwẹ̀ẹ́ tó bá sọ̀rọ̀ lẹ́niwẹ̀ẹ́ then I will come back out for him then I will finish and complete the job Is a traitor is a traitor that wanted to destroy Baba Akintoye. But Baba had CSI standing very close to him. Ah, CSI man, love you, Baba Akintoye cha cha cha cha. Fọláṣadé. grandma ní kí ni mo sọ, mo ní CSI. Ó máa lọ́ọ̀bù Baba Akintoye gan ìyẹn làwọn dagboru yẹn ṣe ń sọ pé ah, ah, Ìgbòho ìwọ́tàmọ̀ yìí kọ́ ló ń ṣe owó <laughs> ọmọ pé Ìgbòho is an intelligent man dedicate ń ṣe analysis àwọn jàǹgẹ́rẹ́ wọn wọ́n ti wo ti Yorùbá Wuyì gbogbo jàǹgbéwè èmi ò ní láti ẹni tó bá fẹ́ gbọ̀n yẹn lọ sọ́dọ̀ lady k thirty minutes of Yorùbá Wuyì ó ti ṣe analysis tí jẹ̀lílì sọ̀rọ̀ lé lórí èmi gbọ́ lánàá mo sọ fún yín pé they are wasting their time ẹni tó àwọn tó sì wà lábẹ́ wọn tó bá yá wọ́n máa jùkò látòrí fóònù wọn wọ́n á máa jùkò fún àwọn ṣọ́ ẹkú rí bẹ́ẹ̀ pẹ̀lú ìjìnlẹ̀ pẹ̀lú rọ́tọ́ ń pa fún wọn báwọn ti gba country. ṣètìrí átíkù yẹn the headline says Yorùbá nation leader Professor Wale Adeniran returns from exile ẹ̀ka bọ̀sà like I said he has the right to do whatever he wants to do ìyẹn kọ́ ni mò ń sọ̀rọ̀ lé lórí in tí mo fẹ́ fàyọ ni pé it was a mole that wanted to know as much of how the movement was going to be so that they can be ahead of us and start pulling it down. wọ́n ní ó pè mí àti Ìgbòho lọ síbì kan ẹ̀rọ pé mo ní mo ì tí sọ tó gbó wa lọ ìyẹn bàbá bàbá bàbá bàbá tẹ̀ ń wò yìí mo sì mo sì rán ṣífù létí nígbà tá a sọ̀rọ̀ ní àárọ̀ yìí àbí yẹ around twelve thirty ní ṣífù pè mí eh, yẹ twelve thirty five ẹ mọ̀ pé aago kì í parọ́ csi ìmọ́lẹ̀ yorùbá ànábì tiwa nìyẹn mo ní chief ẹ rántí ibi tí bàbá yẹn gbé wa lọ <laughs> chief oníbàbà <laughs> ẹ má yẹ kí n sọ yẹn ẹ jẹ́ fi yẹn sábẹ́ kún mi ẹ ṣáà yẹ kó jáde kó sọ̀rọ̀ torí wọn àpá àwọn ọmọ àwọn ọmọ wọn àtàwọn grand children wọn á máa wo Koiki ẹ ṣáà sọ fún grandfather yín kó má sọ̀rọ̀ kó ṣàrà dákẹ́ he has gone back to Nigeria he can do whatever he wants to do Bia is looking for safety net but ní tí mo wá fẹ́ fààyàn ni pé ẹ bá mi bí professor yìí àbí bàbá yìí pé ṣé visa America mo kàn fẹ́ mú yẹn jáde just be. ṣé torí wọn ò rí visa America ṣe fún wọn ni gbogbo wàhálà ẹ̀ ṣe dé àbí ó tún ní nǹkan míì nínú he wanted to go to America mo kàn yán yẹn mo kàn ra yan ní rẹ́rẹ́rẹ́ ẹ̀mọ̀ tí a bá ní wọ́n yàn kàn yàn kan he wanted to go to America ṣé torí ẹ̀ ni àbí wọ́n ń ṣiṣẹ́ fún àwọn ọba kan àbáwọn olóṣèlú kan pé ẹ kọ̀ wà láàárín wọn ẹ máa bá wọn ṣe gbogbo tó bá fẹ́ ẹ̀yin ẹjọ́ máa ṣe òkè máa fáwọn ní report mo kí Dr. Mike Ọlá a máa pàdé lọ́dọ̀ ìyálàjẹ lágbára tẹlẹ́dùmarè ẹni tó bá ní ọjọ́ mẹ́jọ lénìí àní sí lórí ètò yẹn ẹni ẹni kò ní bá wa níbẹ̀ ní Saturday ẹ pàdé mi ní seven pm èmi àti Dr. Mike Ọlá mo ní Elédùmarè ló fà mí pé Koiki wọ́n máa lọ́lé ní time mo fẹ́ lọ́lé yẹn because I was able to see within six months mo rí gbogbo structure in tí àwọn èèyàn ní kò sí structure I saw everything I saw everything mo rí tán gbogbo ẹ̀ èyí tí mo lè tẹ̀lé ṣífù jáde nígbà tó lọ sọ́dọ̀ ibà ẹ̀wọ̀n kọ́ ẹ̀rí mi níbẹ̀ pẹ̀lú some other places but àwọn tó jẹ́ the key area tí a lọ mo mọye ìgbà tí bàbá Akíntóyè wá kí ṣífù nílé mo mọye ìgbà tájọ wà together mo mọyì ìgbà tí a ní kí bàbá yìí pé kọ́ jókòó pẹ̀lú ìyàwó kan náà ìyá yẹn máa ń wá láti ilé Ifẹ̀ ni mo ní gbogbo ìgbà lọ ní ká wá sí palace ẹni mo parọ́ àdé palace ó dẹ̀ ní reason reason yẹn is not for public consumption but as at the time tí mo lọ́lé it was just a good thing because ìyẹn làwọn yẹn ṣe máa ń sọ mo sì ka kọ́mẹ̀ntì kan lórí fídíò Ṣèyí Tinubu woman ẹni ẹ ó jà kọ́ gbogbo ẹ̀ balabalabala is that that's not the way you you push Sunday Igboho you know and you you let him become somebody in the Benin Republic you you run away to London mama ọrẹ́rìn ẹ tẹ̀ máa ń rò pé chief ẹ mọ̀ pé calculator ni but calculator chief ó nídìí another multiplier àwa dúró àwa connect ẹ̀ mọ́ bàbá wa professor mo sọ fún yín pé àwa mẹ́ta ẹ fọ̀gẹ́tẹ̀ àwa mẹ́ta péré ni federal government wá up to mo ti lè sọ pé Tinubu o because i still ní intelligence yẹn bọ́ gbogbo ìgbà tí Buhari wà níbẹ̀ lẹ́yìn bàbá Kítóyè lẹ́yìn CSI èmi ni the third person kan wá anywhere tẹ bá ti rí wọn ẹ take wọn down àwa mẹ́ta péré tán wá nìyẹn bí ṣe ń ṣe program báyìí wọ́n record ẹ̀ ní Sultan Sokoto ní palace ẹ̀ confirmation tó wá pẹ̀lẹ́rìí ni but one thing is this man ó play títí títí títí ó wá rí pé òun ò lè break it, because kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí bó ṣe fẹ́ tẹ̀ ẹ́ tó bá mú àmọ̀ràn tiẹ̀ wá tí bàbá tó bá sọ fún bàbá bàbá máa sọ fún CSI ìmí ìwọ máa sọ fẹ́ mi ìmí ìwọ ní sọ fún mi but one thing I can tell you is ìrìn àjò tá a gbé dání nobody can destroy eléyìí ò ṣe ẹgbẹ́ àwọn nàdẹ́kọ̀ tẹ́ da gbogbo ẹ̀rú ìyẹn làwọn nàdẹ́kọ̀ wọ́n gbogbo ọlọ́ngbọ́n wa báyìí wọ́n sì ń sọ fún Tinubu pé ṣebí wọn náà wà pẹ̀lú wa ẹ ti ń ṣe destroyer nínú pé kí Yorùbá fẹ́ tẹ̀síwájú káwọn kan fẹ́ fà síwálẹ̀ bàbá ẹ̀ wà lára wọn mo ní tó bá ń sọ pé the last person the last person to fly out kúrò ní Benin kó tó di pọ́n mú chief àwa tá mọ̀ pé chief máa jáde kúrò ní Benin àpọ̀ bíntì ni wá kakọ́s tá mọ̀ pé chief máa kúrò ní Benin we are just small in numbers ọ̀sán lèmi fly out alẹ́ ni flight chief but ọlọ́run tó ní bí gbogbo ẹ̀ ṣe fẹ́ lọ ó sì lọ bẹ́ẹ̀. àwọn èèyàn sì ń béèrè pé báwo ló ṣe ṣẹlẹ̀ ọ̀nà owó ní mo ní ẹ fìyẹn sílẹ̀ ó yí Elédùmarè. But one thing is why we are saying this màá kátìkù yẹn délẹ̀ ìwọ náà mú nǹkan tó bá lè mú nínú ẹ̀ lọ́rọ̀ tí bàbá kọ yìí bàbá yìí tó kọ like I said he has the right he's a human being wọ́n ṣọmọdé tọ́ba náà wọ́n ṣe Yorùbá nation mọ́ wọ́n ṣe Yorùbá nation mọ́ bọ́ kí ló wá ń pariwo pé àwọn ṣe Yorùbá nation tó tún wá ń pé pé ká padà sínú Nàìjíríà ibi tí mo fẹ́ lò bẹ́ẹ̀ nìyẹn why then is this talking about pé kí yóò ṣe ṣe nǹkan sọ ní sí ni pé kí gbogbo ọmọ Yorùbá ká abandon project Yorùbá nation ká wá padà sínú Nàìjíríà This man that you are looking at is a mole that was implanted in us. I saw it. I told CSI, we know. But like I said, he has returned back to Nigeria. And this is the press statement he granted when he returned back to Nigeria. Yoruba Nation leader Professor Wale Adeniran returned from exile. Says Tinubu inauguration speech symbolizes hope. Former deputy leader of the Yoruba self-determination struggle, Professor Wale Adeniran, has returned to Nigeria from exile. Adeniran, who left Nigeria in May 2021 with Professor Banji Akintoye, his wife and daughter, for the Republic of Benin, stated that he came back to work with like-minded individuals to make Yoruba land a prosperous region and a shining light in Africa. In a statement, personally, mo fẹ́ kẹ́ take note ibẹ̀ personally signed by Adeniran and made available to press in Ile-Ife, Osun State. Arẹ́gbẹ́ṣọlá ti padà sọ́ṣun ẹ ṣáà ẹ máa connect dot yẹn. He announced the formation. Ó ṣe ó dá ẹgbẹ́ mi sílẹ̀. A formation of what they call APPA to stand for Association of Progressive Professionals and Academics <laughs> ó fi YSDM sílẹ̀ ó fi ìlànà sílẹ̀ wọ́n wá lọ dá ẹgbẹ́ mi sílẹ̀ wọ́n wá pe ẹgbẹ́ yẹn ní Progressive Professionals and Academics yes what's that okay give me the remote bá a remote wọ́n lọ dá ẹgbẹ́ mi sílẹ̀ tó ń pè ní association of progressive professionals and Academ academia academics APPA thank you so much. mo kí gbogbo alẹ́ kan sí happy sunday and uh, nobody can destroy the project Yoruba Nation kí ni ẹgbẹ́ yìí wà fún the association consists of former colleagues in academia medical science and the business world Adeniran stated that APPA, known as Association of Progressive Professionals and Academics, held its inaugural meeting during the week at Obafemi Awolowo University in Ile-Ife, Osun State, the same place tí mo ti pàdé àwọn àti bàbá so many times tẹ bá lọ sórí youtube wa the first thing tẹ máa kọ́kọ́ rí ni interview tí mo grant Baba. oy why why you what happen why you putting the voice again leave it go and get your ipad move away from there ẹ máa rí fídíò kan tí mo grant bàbá nítorí pé mo wà live ní sí ló ṣe ń ṣó eléyìí normally ìyẹn ló máa ń ṣó níwájú tẹ bá lọ sórí page wa direct Aderiran stated, at least I went there not once, èmi àti chief lọ bí alẹ́ méjì kan, èmi náà lọ pàdé wọn níbẹ̀ few times, you know, because ibẹ̀ ẹni bíi base tí ìpàdé máa ń wáyé tó máa ń fún wa ní room tá máa fi ń jókòó and I'm sure àwọn so many other people náà lọ síbẹ̀. Adeniran now stated that APPA wọ́n ti ṣe inauguration inaugural meeting wọn ní the same Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tí a ti ń sọ̀rọ̀ Yorùbá nation kó tó di pé he decided that he's stepping aside or not he's probably not interested anymore to assess the state of development in Yoruba land they reach a consensus to give President Bola Ahmed Tinubu presidency a chance to correct the previous government wrongs against the Yoruba people Part of the statement directed to President Bola Ahmed Tinubu read, I bring you sincere and warm felicitations, felicitation on your landmark electoral victory as President of the Federal Republic of Nigeria. Your inauguration as President of Nigeria on Monday, the 29th, 2023, was unprecedented in the, the political history of, of Nigeria as you are the first Yoruba politician to be duly elected as the political head of Nigeria. Mr. President, we salute your uncommon courage, bravery, tenacity, ingenuity, political sag sagacity in navigating the complex Nigerian political terrain in the face of seemingly insurmountable odds You demonstrated an uncanny sense of human. We wish to recall that you that just as you played a, a pivotal role in the National Democratic Coalition during the Abacha era in the struggle to ensure the restoration of democratic rule in Nigeria and even went into exile. Some of us have been at the forefront of the struggle for Yoruba self-determination in recent times when we felt that our people were confronted with an essential threat. However, your victory at the poll in February 2023 has led to believe that perhaps the Nigerian situation is not irredeemable, irredeemable after all. Furthermore, the issues highlighted in your inauguration address as deserving of priority attention by your administration. Right. Namely, security, poverty, jobs, electricity, among others, have led us to believe that your administration will rectify the wrongs of the past and make Nigeria safe and habitable once again for all of us. It is noteworthy and reassuring that you have identified security as the top priority of your administration. Therefore, we of the APPA have resolved to place our confidence in you, Mr. President, to support and work with you to ensure that you make Nigeria a better place for us our children and future generations. mo fẹ́ kẹ́ take note ibẹ̀ yẹn dáadáa bàbá Adéníran sọ pé kí Tinubu àwọn máa support àwọn máa bá ṣiṣẹ́ tó máa fi make sure pé Nàìjíríà táwa ń sọ pé a fẹ́ kúrò nínú ẹ̀ tí ó ti báyé wa jẹ́ tó ti sọ wá di ibi tí a dé yìí tó ti lé gbogbo ọmọ Yorùbá kúrò lórí lórí lórí orísun ibi tí Elédùmarè dá wa sí àwọn wá fẹ́ sọ Nàìjíríà yẹn di ibi tí gbogbo wa máa jẹ́ ibi tá a máa wà fún àwọn ọmọ wa àti future generation èyí tí bàbá Adéníran ń jà fún nísìnyí yẹn. <laughs> ẹ rí i pé ọlọ́run tóbi lọ́ba what God cannot do does not exist. ẹ gbọ́ mi dáadáa. bàbá Adéníran sọ pé àwọn àwọn ẹgbẹ́ táwọn dálẹ̀ nísìnyí ìyẹn ẹgbẹ́ tó ń pè ní APPA pé àwọn àwọn ní ìgbàgbọ́ nínú president Bola Ahmed Tinubu the president sixteenth of the Federal Republic of Nigeria àwọn máa fún ní support tó bá fẹ́ rán wọn níṣẹ́ àti tó ti rán wọn tẹ́lẹ̀ àti tó rán wọn mọ́ àwọn máa bá ṣiṣẹ́ àwọn máa fún ní support àwọn máa work pẹ̀lú ẹ̀ which is his right because kò ń ṣàwọn nìkan ló work pẹ̀lú Tinubu wọ́n àwọn kan náà wọ̀ pẹ̀lú Tinubu láti ta láti inú ilé to make Nigeria great but bàbá tó ń pariwo Yorùbá nation tí à ń gbé wá tó wá ń sọ̀rọ̀ Yorùbá nation ìdí tí gbogbo Yorùbá gbọ́dọ̀ lọ tó dúró ti bàbá Akíntóyè tó ń ṣe mo tó ń destroy bàbá yẹn lábẹ́ tá a bá fẹ́ gbé ìgbésẹ̀ á lọ one step ahead á jẹ́ kó mọ̀ pé Ìgbòho máa wá o ẹ tètè pariwo kí Ìgbòho máa wá o ẹ rányàn lọ bá Ìgbòho o torí pé Ìgbòho ti takú pé Yorùbá nation ni o bàbá tó gbèmí àti gbowó lọ́bì kan tá a rìnrìn àjò more than two hours ta débẹ̀ ta wá ń béèrè pé bàbá níbo lẹ gbé wa wá ìkẹ́ ìyẹn bàbá dé nìran. ó wá ní nísìn pé gbogbo ọmọ Yorùbá ẹ ṣe jẹ́ ká sọ̀pọ́tì Tinubu ká ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ kí Nàìjíríà lè jẹ́ a better place for us Nàìjíríà táwa ń sọ pé Nàìjíríà yóò kò rọrùn kò dẹ́wà Nàìjíríà tí gbogbo wa ń sọ pé ó wà fraudulent bàbá Adéníran ṣe wàá mọ̀ nísìn pé ìyẹn ò fraudulent mọ́ ẹjẹ́ akíkun nàìjíríà nàìjíríà tí bàbá yìí sọ̀rọ̀ ẹjẹ́ àgbọ̀n tó sọ tí bàbá Adéníran mọ̀ bàbá yẹn ṣe tó wá ń sọ nísìn pé ká lọ ṣiṣẹ́ fún Tinubu ká lọ sọ̀pọ̀tẹ̀ kí lọ́ wá kúkú waste gbogbo two years pẹ̀lú àwa fún lórí ìrìn àjò Yorùbá nation tó bá kúkú ti mọ̀ pé èyí táwọn fẹ́ nìyẹn àbí kí lẹ rí sí ẹ̀yìn mi àmọ́ arákùnrin kan jẹ́ ká mọ̀ pé ihun tí bàbá Adéníran sọ irọ́ lòun náà ń pa nítorí pé kò sẹ́nì kankan tó lè ṣe kankan pẹ̀lú ìlú tó ń pè ní Nàìjíríà mọ́ àmọ́ bàbá Adéníran sọ fún wa pé ẹ jẹ́ ká gbọ́ fọwọ́ papọ̀ pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu ká sọ̀pọ̀tẹ̀ ká bá ṣiṣẹ́ kí a lè gbé Nàìjíríà àti future generation àti generation tó ti lọ kí gbogbo wa ń kọ́ kí a lè jẹ́ kí nàìjíríà kó lè ṣiṣẹ́ kó wá ṣiṣẹ́ fún tani kó ṣiṣẹ́ fọmọdé kó ṣiṣẹ́ fọ́dọ̀ kó ṣiṣẹ́ fọkùnrin kó ṣiṣẹ́ farúgbó àwọn ṣe wá dá ẹgbẹ́ kan sílẹ̀ tó ń pè ní APPA ẹgbẹ́ yẹn ń kọ́ kò ní láti ní kankan ṣe pẹ̀lú Yorùbá self determination nítorí pé àwọn ò bìlíìfù mọ́ nínú self determination tá à ń pariwo fún nítorí pé self determination yẹn ń kọ́ kò ń ṣe ìlọsíwájú mọ́ ẹgbẹ́ APPA pẹ̀lú àwọn kákọ́ọ̀sì wọn tí wọ́n ti jọ ń ṣe mold tó ń destroy wa internally tá a bá gbé ìgbésẹ̀ kan wà á lọ fi tó àwọn ẹgbẹ́ yẹn torí pé wọ́n ti bá àwọn ẹgbẹ́ yẹn ṣe tẹ́lẹ̀ ọkùnrin ṣé ìnira tẹ̀lé wọ́n kàn jáde openly nísìnyí láti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ àtàwọn Nigerians pé ẹgbẹ́ tí mo ti ń ṣe tẹ́lẹ̀ mo kúkú wà lẹ́nu abẹ́ ẹgbẹ́ yẹn àmọ́ àti gbójújáde a lè gbójújáde torí pé he was a mole ẹ má bínú mo wá fídíò mo dẹ̀ mọ even with my glasses on because I have a lot of files mo fẹ́ bọ́tírẹ̀sì ọ̀rọ̀ yẹn pẹ̀lú kọ̀ọ̀kan ni sometimes ó wà nbẹ kan pé kò sí nbẹ but today I move very fast and this is the new norm bọ̀ bàbá Adéníran bí a ka play lè kákọ̀ fi remind yín pé. ìtẹ́fẹ́ ṣe yìí arákùnrin sọ pé kò possible. about how, how we've been having this conversation about the unity of Nigeria. And I reflect back at some of the prominent statements made by some of our founding leaders. And I feel that probably this will help us to have a conversation on the Nigerian unity. I just brought four, not to bore you. First, and I'm quote, and I quote, not my statement. Nigeria is not a nation. It's a mere geographical expression. There are no Nigerians in the same sense as there are English, Welsh, or French. The word, the word Nigerian is merely a distinctive appellation to distinguish those who live within the boundaries of Nigeria from those who do not this is accredited to Chief Obafemi Awolowo, the former Prime Minister of the Western Region. The second one, and I quote, it is true that we politicians always delight in talking loosely about the unity of Nigeria. 60 years ago, there was no country called Nigeria. What is now Nigeria consisted of several large and small communities, all of which were different in their outlooks and beliefs. The advent of the British and that of Western education has not materially altered the situation. And the, men, and the many and varied communities have not knit themselves into a composite unit. This is accredited to Sir Amado Bello, former Premier of Northern Region. The third, and I quote, since 1914, the British government has been trying to make Nigeria into one country. But the Nigerian people themselves are historically different in their backgrounds, in their religious beliefs and customs, and do not show themselves any sign of willingness to unite. The Nigerian unity is only a British intention for the country. They wanted to be separate from the country that the British Empire had imposed on us, which was this country of Nigeria, where they kind of just kind of took a bunch of independent nations who don't have anything to do with each other, don't even speak each other's language, don't relate. Many of them were even enemies and warring at the time, smushed them all together and drew these arbitrary lines around them mm-hmm. and called them countries and named those countries. Right. And then said, now y'all get along and do a country for us and be a, a union for us. And then go through, you know, contentious, bloody independence processes that never really yield any real independence. You're still part of a commonwealth afterwards. True. And you have the eternal meddling in your affairs and the eternal extraction of your resources and the eternal fomenting of divisiveness and infighting in order to be able to control you. This is what an oppressor does, a colonizer does. Uh, this is these are you know tactics and strategies of dominance. Right. We were subjected to that as a larger unit of Nigeria, and then when the Ibo people said, "We want our own thing," let's let's go and do that. Well, it so happened to be that the territory that this new country of Biafra was going to be in included very, very rich oil reserves. Mm. And the British were not going to let go of that. Wow. And the people that they had put in power, you know, the, their puppet Nigerian governments weren't going to do that either because they needed it for the Nigerian project. Right. And Britain needed it for its own interests and uses. So Great Britain got directly involved in this Civil War and in the War for Independence and decided that they would do everything to make sure that Biafra did not go. Wow. And this everything meant directly funding genocide of the people of Biafra. Every one of us must rise up. The armed forces are not neutral. They collude. They collude. They collude with the armed bandits that kill people, kill Nigerians. They facilitate their movement. Impediment to Yoruba development is the impediment to Odua development. Without Nigeria, we won't be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The process of Yoruba Niger with Nigeria has come to an end mo máa ń kí gbogbo ọmọ yorùbá tí ó ń gbọ́ mi kò ń ṣe ìjà kò ń ṣe ìbínú béèyàn kan bá ní òun ò ṣe mọ́ ó ti di dandan pé ká gbà bẹ́ẹ̀ pé kò ṣe náà ni àmọ́ kí wọ́n kọ́kọ́ máa fi ẹ̀tàn kọ́ fi tàn wá títí títí fọ́dún méjì mo kí yàrá comfort ológunjà mo máa kẹ́yìn àgbàlagbà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ni mò ń bá sọ̀rọ̀ láàárọ̀ yìí àbá bàbá níranjà àmọ́ iṣẹ́ wo gan ló wá ṣe nínú Yorùbá nation ṣeéṣe pé wọ́n pè wọ́n lólè tí wọ́n pè mí ní olè tí bàbá yìí dẹ̀ mọ̀ pé òun ni rédíò kọmitì tí agbowó tí kò jáde láti dìpẹ́ǹdì Kóìkì pé bàbá Akíntóyè ìbẹ́yìn ò lè sọ̀rọ̀ ẹ jẹ́ kèmí jáde ẹ jẹ́ ká sọ̀rọ̀ pé Kóìkì owó yìí wà lọ́wọ́ wa orí Zoom lọ ti wá ń bi bàbá pé bàbá dé níran wọ́n ní owó rédíò ọwọ́ yín ló gbà kọjá àbàbá náwó mi kọ́ o ọwọ́ ìlànà náà ló gbà kọjá àmọ́ èmi ni chairman rédíò committee yẹn but wọ́ọ̀ jáde láti defend mi nígbà tí wọ́n wá ń lébẹ̀ làwọn olè àwọn tètè jáde pé èmi ò ń ṣe olè ẹ má pè mí lólè ṣé torí wọ́n ń pè wọ́n ní olè níbi tí à ń ṣe movement jẹ́ pé ẹlòmíì ò mọ èlò ní balance account mi but akọ̀sùn tó rí ẹlòmíì ò gbọ́n kankan but so ìyẹn ni so allegation tí wọ́n wá fi lébẹ̀lì wọn ṣé òun ló pùlù wọn kúrò ní Yorùbá nation no it was all an agenda mo kí ẹ̀gbọ́n mi Uthman Uthman ẹ̀wọ̀n ọ̀gbọ́n dáadáa ẹ ṣáà bá ń di ìlànà US mú gbogbo tó ń lọ níbẹ̀ èmi ò ní láti gbọ́ mọ́ èmi ni mo create whatsapp group yẹn mo dẹ̀ hand over fún wọn ìtàn ṣe níbẹ̀ mo mọ̀ but mo dúpẹ́ fún wọn pé wọ́n dúró tán torí pé movement tá a rí mọ́ọ̀lù tó sì wà lábẹ́ kò ń ṣe kékeré but elédùnmarè a máa débi tá à ń lọ gbogbo àwọn tó sọpọ́tì náà ọmọ yorùbá ni wọ́n àwọn kan ní àkókò ọba má gbélé wá ẹ bá rárá pamọ́lẹ̀ nóò a gbọ́dọ̀ fojú bàbá yìí wọ̀n torí ẹ̀yin ò sí lé èmi wà nílé mo lọ lé ni ṣẹ́rígbò ìyẹn lásán mo ti fi nọ́ọ̀kì as many kò sẹ́ni kankan tó lè sọ anything fún mi nítorí pé I was on the ground I saw the body language I saw everything. ẹ jẹ́ a padà ìdí tí mo ṣe play video. Jonathan àti Dr. Ugu ni pé ṣé ní Nàìjíríà tá à ń sọ pé kò ṣiṣẹ́ yìí òun náà ni bàbá Adéníran tó ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé ẹgbọ́n tó sọ mo kẹ́yìn ti lànà Canada ẹ̀kọ́ àdúrótì bàbá Akíntóyè ẹ má jà fi bàbá yẹn sílẹ̀ ìtọ́ fẹ́ ni pé ká fi bàbá yẹn sílẹ̀ ká sá fún bàbá yẹn kí bàbá yẹn wá di ìtọ́ òda. ẹ tó bá ṣẹ̀wọ́nú program tí bá ń ṣọ́ àwọn ọba ara program tá à ń ṣe náà ni ẹ̀yin lẹ máa farabalẹ̀ ẹ ṣe wọlé ẹlòmíì ẹ kàn já wọnú program ẹ bá wọnú program ẹ jókòó mi èbí mi èmi mo ń present bákan ṣó píkì àwọn ọba ṣá àwọn ọba ọlọ kí Tinubu lé ni tí bá ṣe àwọn ọba tí mo ṣọ adé níran ṣé àwọn ọba ọmọ tí problem tá ń go through ni. bàbá Adéníran sọ nísìnyí pé ká lọ sọpọ́ọ̀tì kádẹ́bá Tinubu ṣiṣẹ́ to ensure ṣe rí ọ̀rọ̀ yẹn ensure yẹn ẹ jẹ́ lọ break it down tó bá sọ pé nǹkan ensure pé ó ti di dandan ó ti di gbàmù a gbọ́dọ̀ tún nàìjíríà ṣe nàìjíríà gbọ́dọ̀ yẹ gbogbo wa ní the same man tó ń jáde tó ń sọ fún wa pé nàìjíríà yẹn ó ti ba ti tara ẹ̀ jẹ́ again ensure taba ní ensure taba sọ fún ensure make certain that something will occur so bàbá Adéníran sọ nísìnyí pé ká lọ make sure pé a ṣiṣẹ́ pẹ̀lú Tinubu kí Tinubu lè tún Nàìjíríà ṣe kí gbogbo adẹ́rì remain as Nigerians so kí la wá kúkú jà fún látọdún méjì tó bá jẹ́ pé yẹn la fẹ́ ṣe ni a ti máa ṣe yẹn bọ̀ tipẹ́ kò ń ṣe nísìnyí la ṣe máa máa sọ̀rọ̀ láàrin méjì bàbá Adéníran ẹni right láti sọ pé ẹ ṣe Yorùbá nation mọ́ àmọ́ kí lẹ wá waste energy ti àwa ọmọ Yorùbá tí ẹ ń tàn wá tẹ̀ ń tì wá báyìí bolobolo ṣé àníyàn yín ni pé bàbá máa jábọ́ ẹ̀yàn wá lídìí wa ẹ̀ wá fọ́ gbogbo alẹ́ pọ̀n kábíyèsí lédùmarè ọlọ́run ọba àní ń sọ pé what God cannot do does not exist. These are people These are people that are saying now that a gbọ́dọ̀ ensure ṣé ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ yìí tó ń pè ní APP yìí ṣé ẹgbẹ́ yẹn ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ni àbí ẹgbẹ́ yẹn ti ń ràn parallel sí YSDM tí à ń ṣe pé kí a lè tẹ̀síwájú under the leadership of Professor Adébánjí Akíntóyè àti bàbá wa Chief Why then are we trying to destroy the mind? Because àwọn ọmọ Yorùbá máa gbọ́ lè ní sí pé ah so that means pé gbogbo yẹn serious Kóìkì wọ́gàn serious kí ló wá jókòó tó ń pariwo Yorùbá nation fún but wọ́n ti gbàgbé pé àwa generation yóò ń ṣe generation tiwọn yẹn mo ní sẹ́ bàbá Táyọ̀ Adébánjọ mo dúpẹ́ fún CSI because tí CSI bá ní mò ní sí lórí ìjókòó gbogbo mítìnì yẹn I will be there èmi láǹfààní àti gbọ́n tí bàbá Táyọ̀ Adébánjọ sọ. So àwọn sọ directly fáwa pé àwọn ò ní lè jáde o láti sọ pé yorùbá nation bọ̀ ẹ rí pé ọ̀rọ̀ tí bàbá yẹn máa ń sọ ní gbogbo gbà pé ń táwọn ọmọ wọn bá ń fẹ́ kò sí nǹkan táwọn lè ṣe sí because àwọn ti ń pariwo restructure for a very long time ẹ̀ dáhùn lóhùn. a pàdé bàbá yẹn nílé wọn ní èkó a pàdé wọn ní ilé wọn ní jẹ̀bú igbó and some other calls between us mo mọ tí ikú bàbá yèyí sọ fún wa so bàbá Adéníran nígbà tẹ́yìn mọ̀ pé ẹ̀ ní ṣe Yorùbá nation mo kẹwàá látà nígbà tẹ́yìn mọ̀ pé ẹ̀ fẹ́ Yorùbá nation kí ló dé dé ẹ̀ kúkú ti sọ tipẹ́tipẹ́ pé Nàìjíríà yẹn la máa lọ ṣe wá ìtẹ́ wá ń jẹ́ kí wọ́n fi ìdọ̀tí rẹ́ bàbá Akíntóyè pé bàbá Akíntóyè ló fẹ́ ṣiṣẹ́ fún Tinubu because bàbá Akíntóyè sọ fún òun fẹ́ ṣiṣẹ́ fún Tinubu ó ní nínú lẹ́tà tó kọ recently ní mẹ́tàtì ó ní our beloved brother bọ̀kò náà fẹ́ ṣiṣẹ́ fún Tinubu ẹ̀yin lẹ́yìn wá ń sọ nísìnyí pé ẹ fẹ́ sọ̀pọ́tì president Bọ́lá Tinubu right yín ni kò sẹ́ni tó lè yọ right yín kúrò bọ̀ pé ẹ tún máa work pẹ̀lú ẹ̀ láti ensure tábàdé sọ pé ensure òyìnbó tó tóbi ni kí ló mean kí ni nǹkan tó mean to make sure certain of safe so ẹ ń pé ensure pé Bọ́lá Tinubu o ó project Nàìjíríà yẹn ṣe délẹ̀ fún ọdún mẹ́rin torí pa ti sọ pé Bọ́lá Tinubu òun ṣe ọdún mẹ́jọ mọ́ àti fi ẹ̀tọ́ bá gbọ́ programu tàná wọ́n ti ní Kóìkì máa withdraw eight years Tinubu yẹn four years ni wọ́n sì fún kò tí confam pé wọ́n máa fún ní another four years four years tó ń lò lọ́wọ́lọ́wọ́ kódà mo fẹ́ sọ tí gbòòwò ṣàṣọ fún mi màá fìyẹn sábẹ́nu nígbà tí mo ní bàámi Tinubu four years gbòòwò ni tí bá ti ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀hún nìyẹn kódà wà látàgàn ní gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn èmi nìkan ni máa gbọ́ yẹn kí ẹ lè bá mọ kó jẹ́ pé mo trust wà látà but àwọn ọ̀rọ̀ kan wà abẹ́ ẹkùn ni wọ́n ń gbé sí ẹ̀yin àgbàlagbà lẹ́ni kó ìkìwọ́ náà ti dàgbàlagbà ìgbòho gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ nínú àwọn àti ẹ̀rìn tí gbòho sọ lélẹ̀ èmi ò ṣe bèbí mo sọ fún yín pé bó bá lo kúnkúndé gan kò ní jábọ́ lẹ́nu mi èmi mo sọ bẹ́ẹ̀ mo mọ tí gbòho sọ nígbà tí mo ní four years bọ́kọ́ náà fún lẹ́mi gúngùn là ń tọrọ ọ̀rọ̀ ọ̀hún abẹ́ẹ̀kú ló máa wà torí pé mo sọ fún yín pé àwa mẹ́ta ni kò ń ṣe pé mo mo àwọn tó kù wọn ń ṣiṣẹ́ dáadáa because wọ́n rí i pé mo dúró pẹ̀lú Ìgbòho wọ́n dẹ̀ mọ̀ pé bí tí mo fi dúró pẹ̀lú Ìgbòho yẹn ah, ṣé ìmùlẹ̀ kan wà láàrin yìí ni kí ló dé ẹ jẹ́ n tútú bẹ̀ yẹn kà lẹ́ǹkan sí i tó o bá mọ orúkọ ẹgbẹ́ tá à ń sọ yìí ẹ kì í kọ sílẹ̀ so that orúkọ ẹgbẹ́ tó ń sọ yẹn òun ni ọmọ òdua àjọ ń jà pẹ̀lú pẹ́ńsù àti pẹ́ẹ̀nì journalist gbọ́dọ̀ máa ní pẹ́ èní là ń pè ní eleven àwọn celebrate june twelve o ẹni bá fi celebrate ẹ̀ lọ́la good luck to you sún kankan tá à ń celebrate ní London. wọ́n ń porúkọ ẹgbẹ́ tí bàbá Adéníran dálẹ̀ Adéníran hmm. ah, àwọn èèyàn wá rí tàn kọ lọ́jọ́ iwájú Wálé Adéníran kàn fi professor sí ká fi pọ́n wọn lé wọn ló gbọ́ French dáadáa wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀ tó ń pè ní association cause mo fẹ́ máa reference orúkọ yẹn ni not the abbreviation of progress so ẹ̀yin láwọn ilé lọ́wọ́ lẹ́ẹ̀jẹ́ ká kó sínú yorùbá nation kí yorùbá lè tẹ̀síwájú lánàá ṣe ń sọ nípa àwọn elite ká kó wọn sínú propel ká kó àwọn elite so bàbá adéníran ní gbogbo àwọn ilé lọ́wọ́ ní kò convince wọn pé ẹ ṣe jẹ́ kájọ ṣe yorùbá nation but he knew what he was doing from the day one he was a mole wọ́n ti rí i pé ìgbòho ti dá sí ọ̀rọ̀ bàbá kítóyè wọ́n dẹ̀ mọ̀ pa kíkanjú ní ìgbòho ṣe rí ìgbòho tí ó dá sọ̀rọ̀ movement wa elédùmarè ló fi bless wa elédùmarè ló fi Dr. olóyè Sunday Igboho bless wa ìyẹn ló ṣe fún wọn ní a lot of concern pé hey Ìgbòho tó ti dá sí yìí akínkanjú èèyàn ni kò ń ṣe ń tẹ̀lé náà anyhow Ìgbòho ń ṣẹni tí ẹ lè knock anyhow Ìgbòho sì sọ fún mi láàárọ̀ ìta sọ̀rọ̀ wẹ̀ ọwọ́ ọ̀sán yìí about twelve thirty pé kò ń ṣe pé àtijà nígbà tó wálé kọ́ ni òun ń wo gbogbo surroundings yẹn òun ń wo gbogbo àwọn táwọn tó jẹ́ neighbor torí pé wàá bà kàn jẹ́ ẹni máa kú máa kú ẹni máa yè ló máa yè ni mo wá ibi tá a kà á dé ni o mo wọ́ọ̀kì yẹn la kà á dé mo ló wà kàn lọ. mo kí gbogbo alẹ́ nǹkan sí yorùbá work with you yeah yeah yeah in a personal statement signed àti kàbádé ní ìran. In his inaugural during the Bafemi Awolowo, they reached a consensus to give Tati Kadebe Ensah. Adeniran, who left Nigeria in 2000 and Muti in a statement signed, the association consists of his former colleagues Muti Kabenye. Part of the statement that directed to Bola Tinubu, the inauguration of Nigeria was unprecedented in the political history of Nigeria, the first Yoruba politician to be duly elected. Mr. President, we salute your uncommon courage, the new team Muti Kabenye we recall blah blah mutika ti However, your victory at the poll has led us to believe that perhaps Nigerian situation is irremediable after all. Bola Kadike. All right, let me let me pull back a little bit. Ibi tí mo ṣe ń lò lọ yẹn ni mo fẹ́ fókọ̀sì. And I think I'm losing that place. So let me start from here. In a statement personally signed by Adeniran and made available to the press in Ile-Ife, Osun State, he announced the formation of the Association of the Progress Professionals and Academy, known as APPA. The association consists of his former colleagues in academia, medical science, and business world. So Baba, ìtẹ̀ láwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n pè wọ́n wá sínú Yorùbá nation. Okay. Adeniran stated that the APPA held its inaugural meeting during the week at Obafemi Awolowo University in Ile-Ife, Osun State, to assess the state of development in Yoruba land. They also reached a consensus to give President Bola Ahmed Tinubu presidency a chance to correct the previous government wrongs against Yoruba people. Kò sẹ́ni tó disagree pẹ̀lú yẹn. Buhari ṣe bàbá bad fún wa. Part of the statement, statement directed to President Bola Ahmed Tinubu on your land on uh, Tinubu, I bring you sincere and warm felicitations on your landmark electoral victory as the President of the Federal Republic of Nigeria. Your inauguration as President of Nigeria on Monday, May 29 2023 was unprecedented in the political history of Nigeria as you are the first Yoruba politician to be duly elected as the political head of Nigeria. Mr. President, we salute your uncommon courage, bravery, tenacity, ingenuity, political sagacity in navigating the complex Nigerian political terrain to máa ṣe fún four years. In the face of the seemingly insurmountable odds, you demonstrated an uncanny sense of humor We wish to record that you just played a pivotal role in the National Democratic Coalition, NADECO, during the Abacha era in the struggle to ensure the restoration of democratic rule in Nigeria and even went into exile. Some of us have been at the forefront of the struggle for the Yoruba self-determination in recent times when we felt that our people were confronted with essential threat. However, your victory at the poll of February 2023 has led to believe, has led us to believe that perhaps ah, the Nigerian situation is not irredeemable after all. Furthermore, the issues highlighted in your inauguration addresses as deserving of priority attention by administration, namely security, poverty, jobs, electricity, among others, have led us to believe that your administration will rectify the wrongs of the past and make Nigeria safe. Mm, okay, habitable once again for all of us. So Tinubu ma make Nigeria safe fún gbogbo ọmọ Yorùbá. òkè ah, mi ni mo wá sísàlẹ̀ ah, mo ṣáà wò pé bo níbi tó kù wà lọ́mọdàmú yàn ibi tí mo wá gangan lélẹ̀ àìtí lọ further down mo sì fẹ́ sèbù ibi tí wọ́n sọ̀rọ̀ níbí báyìí pé therefore we of APPA ìyẹn wọn mo fẹ́ máa sọ síta association of progressive professionals so ẹ ní gbogbo àwọn ilé lọ́wọ́ ẹ àwọn professional yìí lọ́wọ́ àwọn progressive àwọn academia so àwọn èèyàn wà interested nínú pé kí ilẹ̀ Yorùbá kó dá dúró so gbogbo yín dúró pé kí Tinubu wá kó wá fix Nàìjíríà <laughs> so my question to Professor Wale Adeniran ni pé why then did you waste your two years inside a movement because this is a movement movement èmi máa ń ten years èmi máa ń three years èmi it does not matter whatever it takes is a movement ẹ kọ́ ìkìjọ́ ọ̀la máa gba Yorùbá nation movement ni ìjọkíjọ tó bá wáyé ni ẹ ẹ ti ń pẹ́ jù lọ bèrè lọ́wọ́ àwọn Scottish bí awọ́ pẹ́ àbí wọ̀ pẹ́ mo kí bàbá wa Gani Olóyèdè Maize Gold mo kí Prince Adekunle. What was the reason if you knew that this movement was going to be a setback kí lẹ jókòó for two years and a half pretending to us giving us false hope telling Yoruba people around the world with so many sensitive meetings they attend with so many strategy tí ẹ wà nínú ẹ tí wọ́n sọ fún yín tẹ́ ń gbọ́ ní mítìn ní kọ̀rọ̀ ní mítìn ní gbangba mo mọye mítìn tá a wá ṣe lọ́dọ̀ yín pẹ̀lú bàbá yìí náà ti gbowó tá a máa wọ mọ́tò tá a máa wá bá yín tá a máa jókòó tá a máa sọ̀rọ̀ tá a máa gbé báyìí tí gbòó máa sọ pé bí a ká lọ báyìí ká ṣe báyìí ṣé after tá a bá ń ṣe àwọn pàdé yẹn tán ṣé because ẹ dẹ̀ máa ń take so many notes ṣé ẹ wá ń gíbu rìpọ́ọ̀tì fáwọn APPA yìí nígbà yẹn ni kátẹ sọ pé ẹ̀bá olóṣèlú ṣiṣẹ́ ẹ̀dẹ̀bá Tinubu ṣiṣẹ́ kátẹ àgírí pé ẹ̀bá gbogbo àwọn yẹn ṣiṣẹ́ bọ́ ṣé ẹ wá ń ṣe kí ni ṣé ẹ wá ń fún àwọn politician yẹn ṣé no mo ní sọ pé politician àwọn tí ẹ jẹ́ sàwáwù group yìí ṣé ẹ ń fún wọn ní report pé àwọn ọmọ Yorùbá nation àti tí Ìgbòho ṣe àti tèmi náà wà láàrin wọn ẹ ọ̀nà báyìí la fẹ́ gbà ibi báyìí là ń ṣiṣẹ́ lọ ibi báyìí la ṣiṣẹ́ dé ṣé ẹ̀ ń gíbù rìpọ́ọ̀tì yẹn àbí ìyẹn kò sí lára tẹ́ ẹ̀ ń sọ fún wọn torí pé èèyàn lè máa ṣe in and out tó bá fẹ́ jẹ́ ọ̀ṣáká kò jẹ́ ọ̀ṣáká tó bá fẹ́ jẹ́ òṣoko kò jẹ́ òṣoko ká mọ̀ pé inú movement ló wà gbogbo ìtọ́ tó bá tu sí wa lára ká accept ẹ̀ àìmọ̀ wọn ni àwọn kọ́ máa sọ pé n tá à ń sọ yẹn kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ ó yẹ kó rí bẹ́ẹ̀ dáṣà sísà wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀. But one thing I want us to understand is he has his right to say he's not interested in Yoruba nation. A lè dìyẹn mú. A ní right láti sọ fún bàbá Adéníran pé hey bàbá you no dey go anywhere. Àjọ máa parí project yìí no no no no no we will be stupid to be saying that. A jẹ́ pé a fẹ́ràn ara wa nìyẹn. But what I'm asking is he was involved with a lot of different meetings different things débi pé òun náà ló instigate pé Ìgbòho máa bọ̀ ó níbì kan tí màá mú yín lọ ìwà àti Kóìkì àwa kó sínú mọ́tò àwa ń lọ gẹ̀gẹ̀ ìgẹ̀gẹ̀ ìgẹ̀gẹ̀ ìgbà ọ̀la máa débẹ̀ yẹn àwa ń rìnrìn àjò yẹn títí títí àtúndébì kan àjẹun mo kẹ́ ẹ̀ mọ́lẹ̀ yorùbá kásán àbúrò mi mo kí gbogbo yín dáadáa ikú iṣẹ́ mo sọ fún yín pé èmi rí as much nínú rẹ̀ yín tó tẹ̀ mú mi tí mo jókòó pẹ̀lú ikú bàbá yéyé ah yín tí bàbá yẹn sọ I knew straight away that in táwa ti ń sọ bọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú chief tá a bá di pé èmi àti bàá mi ní one on one tá a jókòó tá a jọ ń sọ̀rọ̀ lára nǹkan tí bàbá wa ikú bàbá yèyè di aláàfin of Ọ̀yọ́ top table fún wa tí ikú bàbá yèyè sọ pé Buhari pè òun láti presidency pé kó bá òun mú Ìgbòho wá sínú palace kó dẹ̀ arrest ẹ̀ mọ́bẹ̀ inú palace ló ti fẹ́ arrest Ìgbòho ee mo rí rẹ́ẹ̀rì in tí Ìgbòho sọ mo sọ pé ìyẹn ò ṣe fún public consumption the idea was to arrest Ìgbòho right inside the palace of aláàfin nílẹ̀ yorùbá ẹ kó sójà wá ẹ wá àrẹ́sì Ìgbòho hànú bẹ́ẹ̀ ẹ wá pretend pé Ìgbòho fẹ́ wá kí ọba wá wá ràgàbó wá wá bò mọ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ that was the whole idea ṣégbà tí yẹn work because all we knew was Baba wọ́n mọ̀ pé mo mọ̀ tí bàbá Adébánjọ sọ lórí pé ìgbà tá a kọ́kọ́ lọ bá wọn pẹ̀lú bàbá Akíntóyè wọ́n mọ̀ pé bàbá Akíntóyè serious gan pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation they knew that àwọn Afẹ́nifẹ́re ò lè deny yẹn wọ́n mọ̀ yẹn kò sẹ́ni kankan èmi wà lórí ìjókòó ni mo gbọ́ mo wà kò sẹ́ni kankan ẹni tó o bá sẹ́ni gbogbo nǹkan bá ń sọ lórí tẹlifóònù yẹn ẹ fọdẹ́tẹ̀ àwọn bàbá yàn ní fọ́ọ̀n nílànà tó bílẹ̀ fún yín ẹni bá bá pé bá yàn sọ̀rọ̀ ẹ jọ wà nínú ibi tẹ́jú máa sọ̀rọ̀ báyìí tọ́dẹ̀ máa sọ fún yín pé gbogbo fóònù yẹn pa tọ́ba ti ní ẹ pa fóònù ọ̀rọ̀ tó fẹ́ sọ wọn ò fẹ́ jẹ́ kó wà rìkọ́dẹ̀ kẹ lè bá gbọ́ sétí kò ń ṣe kó sọ pé kódà àwọn tajọ́ lọ tó jẹ́ security chief wọ̀ wà nínú ilé pẹ̀lú wa. so mo mọ tó sọ. but one thing is there was danger in the line but the danger yẹn ó ó ó ó ó máa parẹ́ wọn in the long run because expectation àwọn èèyàn ni pé ó yẹ kí kinní ti dé ó yẹ kó ti jiná àwọn nípa kinní yóò ní jiná ìgbà ló fẹ́ jiná àwọn kan púlà àwọn kinní ti pẹ́ but àwọn kan they were they were expecting us to stop the agitation they were expecting us pé ah ó máa sú wọn ìgbà ló máa tó sú wọn ọwọ́ rẹ̀ láìsí pé àwọn kan kò ní sú wọn because generation mean every generation ló ní bó ṣe máa bó ṣe máa project nǹkan jáde nígbà táwọn Tinubu náà ń jà kò súnwọ̀n náà wọ́n ṣe rédíò Kudirat tó táwọn náà bá ṣe rédíò tó máa wọlé tó máa jẹ́ transmitter wọ́n tí bí Tinubu da gbogbo ẹni mo fi sọ kó sọ fún wa pé ìtòhun náà ṣe níjọ́ náà lọ́hùn ó yàtọ̀ sí táwa ṣe because ìtòhun náà ṣe níjọ́ náà lọ́hùn ni pé àwọn náà gbà but àwa ti wá di in à ń ṣe kí ni gbogbo tí mo ṣe sọ I forget it kò tí ì sí kankan tó mo ní tí mo ṣe sọ èyí tó tí mo lè sọ síta ni èyí kọ́ lẹ máa sọ fún mi tí mo ò ní sọ gbogbo tẹ bá sì ń gbọ́ tí mo sọ lẹ́nu èyí tó gbọ́dọ̀ jáde ni. mo ní mo wà nínú ìpàdé kò ń ṣe ìyẹn ṣe tó ń ṣe tó ń ṣe tó ń ṣe big deal mo mọ táwọn bàbá yẹn sọ sí mi létí mo mọ àwọn bàtà pàdé lọ́dọ̀ bàbá Adébánjọ mo mọ tó sọ fún wa everyone knew that you ti gbogbo gbé dání pẹ̀lú bàbá akíntóye confam ni bàbá dénìràn ọ̀dẹ ẹ eh, eh, bàbá wa padà adébànjọ kọ́nàbà lórí ẹ̀mí wọn wọn ò lè sọ pé ti bàbá professor gbé dání pé òfútù fẹ́ tẹ̀lé gbé dání wọ́n mọ̀ pé ti bàbá yẹn gbé dání confam ni wọ́n mọ̀ pé tí bàbá wa professor adébànjí tí gbogbo yẹn ọ̀rá wò yẹn bàbá adébànjọ mọ̀ pé tó gbé dání confam ni but in táwọn sọ ni pé restructure táwọn wà lórí ẹ̀ òun làwọn fẹ́ dúró lé lórí àwọn ò mú àwọn ò shift kúrò lórí ẹ̀ bóyá wọ̀ pé ẹ mọ̀ àṣàgbàlagbà bí ẹ wọ̀ pé tẹrí ba alẹ̀ àbí wọ̀ pé wọ̀ pẹ̀lú bàbá Adébánjọ àbí wọ̀ pé ẹ ti understand àwọn kan sọ fún wa pé èyí táwọn gbé dání yẹn mo mọ tó sọ ní gbogbo gọ́vnà yìí kọ̀ọ̀kan gbogbo tí gbogbo wọn sọ fáwọn bàbá yẹn wọ́n sọ fáwa each of the gọ́vnà nílẹ̀ Yorùbá mo mọ gbogbo tí gbogbo wọn sọ gbogbo gọ́vnà yìí tọkàn sọ tó ń sọ fún bàbá Adéran pé tí Ìgbòho bá ti ń dọ́dọ̀ yín ẹ bá wa máa sọ nǹkan báyìí báyìí fún Ìgbòho. yes lọ́pọ̀ ẹ̀gbọ́n ẹ̀ wa lọ́pọ̀ ẹ̀gbọ́n ẹ̀ wa yeah go and call your uh, sister go and call your sister. so what I'm trying to say is that they all knew that the Yoruba nation is the final straw. mo dẹ̀ sọ fún yín pé Tinubu ni last card ẹ̀ tí mo ìdí tí mo ṣe sọ pé Tinubu ni last card after four years Tinubu kò tí ì sọmọ yorùbá tó lè compete pẹ̀lú àwọn north tí tinubu bá ṣe tán kò tí ì sí yorùbá náà àìtí rí amósùn tó bẹ́ẹ̀ dàpọ̀ abíọ́dún tó bẹ́ẹ̀ wọn ní capacity tinubu because tinubu build capacity yẹn ni ó build ẹ̀ ni kò tí ì sẹ́ni ọ̀dà yorùbá politician àti yáyì gbogbo wọn wọn ní wọn ní wọn ní wọn ní standard kankan tí tinubu push ní north but the question is bàbá tó náà ń ṣe yorùbá nation pẹ̀lú wa fún two years tí gbogbo àjọ ń wọlé tàjọ ń jáde tá à ń wọlé tàjọ ń jáde àròlé Odùduwà mo kí ẹ tá à ń wọlé tàjọ ń jáde tí gbogbo àjọ ń sọ̀rọ̀ nígbà tẹ́ bá ti wá mọ̀ pé òkè bóyá àníyàn tiwọn ni pé a máa slow down tá a bá slow down agenda Tinubu máa wọlé Tinubu agenda was going to go or not ọ̀nà bẹ́ẹ̀ àṣàrólé Odùduwà ìdẹ́lẹ́dùmarè bá ti sọ pé ó máa ṣẹlẹ̀ kò sí nǹkan tá a máa ṣe sí but we have the opportunity to stop it gbogbo ẹni mo fi sọ fún yín ẹ ní èmi Ọláyọmí Kóìkí confam pé we have all the opportunity to stop it but n tó ń Ẹlẹ́dùmarè ló fẹ́ ṣe but ẹ̀jẹ̀ máa ṣàn ẹ̀jẹ̀ máa ṣe kí ni ó máa ṣàn election yàn ní wáyé but ẹ̀jẹ̀ máa ṣàn confam lẹ́gbẹ́ lẹ́nu mi yẹn but mo sọ fún yín pé Ìgbòho fúnra rẹ̀ rẹ̀ ṣé ó wá da ká wá máa jẹ́ kẹ́jẹ̀ ṣàn lórí afẹ́gbà country ìyẹn la ṣe ń sọ pé òkè ẹ jẹ́ à ṣe protest protest yẹn á límìtì ẹ̀jẹ̀ tó fẹ́ ṣàn protest á límìtì ẹ̀jẹ̀ tó fẹ́ ṣàn nítorí pé tẹ́jẹ̀ bá ṣàn ó ti di pé a ti waste ẹ̀mí nìyẹn kí la wá fẹ́ waste ẹ̀mí fún nígbà tá a ní a fẹ́ a fẹ́ save ẹ̀mí àwọn ọ̀dẹ̀ ń ṣe mujẹmujẹ twenty nine thousand Yoruba people were killed under Buhari in eight years twenty nine thousand so this man tẹ́ ń wojú wọn yìí they were listening they are the listening ears àní àwọn eléyìí òní àní ẹ mọ̀ pé tẹ́lẹ̀ lọ́mọ ni wọ́n plant device sínú ilé eléyìí gangan ni device tó plant sáàrin wa this man it was the device it was the device tó wà láàrin wa So why do why do we need another device? When he was the device, because he knew that they had another association called Association of Progress, if they had the right. But if you knew then, why then were you listening, continuous listening? Nígbà tá a lọ sí Ọ̀ṣun tí rúdìrúdì fẹ́ ṣẹlẹ̀ ní pálásì ẹ̀ bàbá wa. Mo mọ tí bàbá yẹn sọ nínú palace èmi tẹ̀tí wọ́n ṣe rí wọ́n sọ fún yín pé ẹ rò pé ẹ máa ṣèkàfé mi mo tún rántí kábíyèsí elédùnmarè Ọlọ́run ló ní níyàwó tó dáa wọ́n wọ́n sọ débi pé wọ́n sọ kàn mí pé ṣèbí Ìgbòho ti gbàgbé ẹ̀ sí Ọ̀ṣun níjọ́ yẹn èmi dẹ̀ bọ́lẹ̀ fún àfa akeem ni mo bọ́lẹ̀ fún torí àfa akeem ló jókòó sí pòsíṣàn tèmi nínú mọ́tò Ìgbòho làṣẹ ni mo ṣe ráyè wọnú mọ́tò yẹn gbogbo wọn rò pé mo ti sọnù because nobody knew where I was. For more than thirty minutes, nobody knew where I was in Osun State níjọ́ tí a lọ ṣe rally tó tó bẹ̀rẹ̀. Àwọn kan wọ́n bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín. Mo ní èmi ni máa jẹ àkàrà gbogbo yín, èmi àti Ìgbòho lájọ máa jẹ àkàrà yín. Ẹ mọ tó ṣẹlẹ̀ náà ṣu. Píkítọ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn. Ẹ bá máa sọ nǹkan mi lénìí Ìgbòho wa ń béèrè pé bo ni coordinator ń wà bó ṣe ń wẹ̀yìn tó ń wò kòrí Kóìkì ó ní bo ni coordinator ń wà wọ́n bẹ̀rẹ̀ sí wá níbo ló wà níbo ni Kóìkì wà mo wà nú òjò mo sọ́kìdé lẹ́nu inú òjò ni mo wà. but n tí kò yẹ yìí ni pé ẹ rò pé fẹ́ ṣèkà fẹ́mi ní Ọ̀ṣun state ìyẹn mo ṣe tẹ̀lé wọn lọ sí Èkìtì rally nígbà yẹn nǹkan ró gbẹgbẹgbẹ Attack yẹn pọ̀ they were there to take me out wọ́n já mi sílẹ̀ nínú convoy tá a gbé wá láti Ìbàdàn ẹ káàbọ̀ wọ́n já èmi Kóìkì sílẹ̀ èmi dẹ̀ èmi ni mo ẹ bèrè lọ́wọ́ àpá akeem èmi ni mo bọ́lẹ̀ fún àpá akeem tápá akeem fi wọlé pẹ̀lú Ìgbòho sínú mọ́tò. So to people they were thinking that ó ti tán ó ti já sílẹ̀ ó kù bó ṣe máa find the way rẹ̀ but ọlọ́run tó máa ṣe iṣẹ́ ìyanu ẹ̀ ìgbà míì yẹn mo ṣe máa ń wo ọmọ bọ̀tá yẹn ó ṣe dáadáa níjọ́ yẹn mo lè parọ́ mọ́ ó dúró he stood his ground pé ẹ̀gbọ́n mi ibikíbi tó bá máa wọlé sílé mi àjọ máa wà together ni so bó ṣe wá di pé ó debate and all that ìyẹn kù sóhun àti Elédùmarè lọ́wọ́ wọ́n tún pe bọ̀bọ́ kan mọ̀ fi dárúkọ ẹ̀ ah bọ̀bá yẹn ní ibikíbi tẹ anything tó bá máa ṣẹlẹ̀ ó jọ ṣẹlẹ̀ sí gbogbo wa wọ́n dúró àwa mẹ́ta àwa charter bus bọ́ọ̀sì ta charter ẹ kúkú mọ nàìjíríà òsì yẹn mọ́tò yẹn wá dákú láàrin méjì kò lè move mọ́ àwa wà ní òjò òjò burú òjò yẹn pọ̀ gbogbo táìmù yẹn chief ti wà panic níbo ni mo wà ẹ lọ bá ń ibo ni Koiki wà òun ò fẹ́ gbọ́ kankan mọ́ ẹ lọ wá kó ìkí jáde ibikíbi tó bá wà nínú Ọ̀ṣun state àwọn kan fi mí rẹ́rìn-ín wọ́n ti rédíò ara wọn wọ́n fi mí ṣe àwàdà pé tó tán èyí tó kù tí chief sọ mo fún yẹn sábẹ́ ẹ̀kún gbogbo yín pátápátá lè máa jẹ gbà lọ́wọ́ Elédùmarè because ẹ fẹ́ ṣe jàǹbá fún chief níjọ́ yẹn ni ní Ọ̀ṣun state yẹn náà wọ́n fẹ́ ṣe jàǹbá ni ẹ fẹ́ ṣe jàǹbá wọ́n dẹ̀ mọ̀ pé for as long as them àti chief bá ń wà together gbùgbùrùgbùrù wọn ṣẹlẹ̀ nínú palace níjọ́ yẹn èyí tẹ bá fọlù ẹ kémi tó dé gbùgbùrùgbùrù yẹn ti nígbà tí màá fi dé mo tún wá wà mo tún wà kan fóònù mi mo tún wá wá àṣẹ fóònù yẹn mo mú kúrú bí àmọ̀ tẹ mú kúrò nílé èmi tún wá wá fóònù mi pé ibo ni fóònù mi wà gbùgbùrùgbùrù wọn ṣẹlẹ̀ nínú palace níjọ́ náà lọ́hùn. But one thing is mo sọ fún yín pé this man has the right but it was part of the mold that I was there kò yẹ pé mo parọ́ mọ́ wọn it was part of the mold because they were one step ahead of us tàbá gbé kan báyìí wá gbé kan báyìí kò sí kan tó sọ the first outing ta lọ lẹ́yìn tá a ṣe ti Ìbàdàn tèmi àti ta lọ sọ́ọ̀ṣù ẹ̀rí pé nínú lórí mọ́tò yẹn èmi àti chief adéwà níbẹ̀ There are a lot of people were not happy. I know that. We should just wait. But to Koiki. for long, Let's go further into the conversation. He went on to say, We are further emboldened to give you our unwavering support. So Babadele náà ti sọ pé Tinubu a máa fún ní support, which is right. When we recall your impressive record of achievement as the governor of Lagos State from 1999 to 2000. Additionally, you have always been what many had thought was undwellable, and you have always found a way even when it seems impossible. Talk about the can-do spirit of a man. Wọ́n yin Tinubu níbẹ̀ yẹn. N tó palace níjọ́ yẹn. I will not say anything on that a lot happened in this movement but a dúpẹ́ pé à ń borí gbogbo ẹ̀ at this junction ìyàwó mi wà confused níjọ́ náà lọ́hùn ah! pé so gbogbo àwọn ẹ̀yin ẹ̀yin pípò yìí ẹ wá Koiki wọ́n rẹ́rìn-ín kàkàkàkàkà diaspora náà ti gbọ́n nísìnyí gbogbo àwọn tẹ́ fọkàn sí níjọ́ náà lọ́hùn àwọn lọ́ti lọ́ti lọ́ti disappoint yìí. At this junction, Mr. President, we feel compelled to draw your attention to the deplorable state of education system in the country. ṣé èni ṣé Tinubu ò mọ̀ education wa ti destroy èni ló ṣe máa mọ̀ yẹn. For instance, our universities have been severely affected and have lost their reputation. Mukewa Lata. Under have lost their reputation under the uncaring watch of previous administration. The entire university workforce, especially the academy, is now strongly demoralized. So in Nigeria, that máa build the economy uh, uh, education system ilẹ̀ Yorùbá bí bàbá ọlọ́run ṣe ṣe. So, so Bàbá Adéníran has ó fi pé inú Nàìjíríà láti These are time wasters. Considering the paramount importance of universities as engines for innovation, that fuels national development. The current dire situation of our university must be urgently addressed. Facilities in our university need to be upgraded and expanded to accommodate more qualified candidates. Ọlọ́run fún Tinubu ṣe ni gbogbo ti tí sọ yìí. Massive investment in the university is necessary to boost the morale of staff and students, enabling them to generate innovative ideas that will drive technological development. Inú Nàìjíríà náà láti máa ṣe gbogbo yẹn very good. This will encourage Nigerian scholars to appreciate Yoruba monism Nigerians. This is a man that was shouting Yoruba nation for the past two and a half years. Ó wá di pé a nílò Yorùbá mọ́, a máa lo Nigerians. So Baba is no longer using the term Yoruba. He's now interested in Nigerians. The task before you, Mr. President, is enormous. It is in recognition of this that we, the members of the Association of Progressive Association and Academy, hereby pledge our unwavering support for your administration. Tẹ́ ẹ̀ bá mọ̀ tó pledge. Tó bá fẹ́ sọ tó bá I pledge Nigeria, my country, to be loyal and honest and kìnìún ẹ rántí ẹ mọ̀ i pledge so Baba Adédènà tí ó ti pledge fún Tinubu <laughs> a man that was shouting Yoruba nation two years ago so Yoruba nation is no longer worth to pledge for bàbá Adédènà is now pledging his loyalty his support for Yoruba nation and so for Nigeria this is a man that two years ago was coming on air bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ fún gbogbo wa ní this hope pé Yorùbá country máa wáyé but ṣé torí wọ́n ń sọ̀rọ̀ dọ̀tí sí bàbá yìí àbí báwo àbí it was just a mole within the, the system mo kí Prince Adébáyọ̀ Ṣítù mo kí bàbá wa dé níyì adé Abíọ́dún ọládélé mo kí gbogbo yín èwo ń bẹ so Baba, ẹ jẹ́ kí n lọ wá mínìní pledge fún yín ká lè break it down ẹ mọ̀ pàápàá máa ń like ẹ eh, oh my god mo ti lọ close kìíní ẹ̀ ṣá lédè tí mo rí eléyìí eh, Wálé Adéníran news so towards the end mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i so bàbá adéníran ní àwọn pledge mo wá fi lọ́wọ́ meaning pledge yẹn tó bá sọ pé pledge I pledge to my country and to be loyal ṣèbẹ́ máa rántí kìíní yẹn tá máa I pledge Nigeria my country to be honest and kìíní kan so bàbá adéníran wá ti pledge fún Tinubu nísìnyí ṣé wọ́n ṣe ń pledge ni àbí wọ́n tún pledge bọ̀ lẹ́yìn tí Tinubu dẹ̀ ti débẹ̀ tán nísìn job is completed we go back home and then we come out officially kí ni Koiki fẹ́ sọ kí ni ẹ fẹ́ sọ fún wa ní tó wù mí mo lè ṣe àgbàlagbà ní mí taba ní taba sọ pé it's called a solemn a solemnly promises or undertaking so Baba Adeniran has now done an undertaking for unwavering support for Bola Ahmed Tinubu, which is his right. We wish you a resounding successful tenure as the President and Commander-in-Chief of the Armed Forces of the Federal Republic of Nigeria is concluded. Ẹ̀yin Yoruba, Yorùbá, kí lẹ̀yin rí Pastor Shola, Muki Bishop. He has now returned to lecturing classes in OAU He must change his voice tone àwọn àgbàyà. This is part of why the movement was a little bit. We've done almost two hours, one hour, thirty-eight minutes. So when people are saying, mo mommy, yín mọ́mí wa àbí àǹtí wa àbí sísá wa Yétúndé Olúkọ̀yà mo kí yín mà. Aṣíwájú Big, uh, big Larry God seen Dàpọ̀ for real mo júbà gbogbo yín so when people are now mo kí jaya jaya mo kí gbogbo àwọn medias wa bẹ́ẹ̀ ni àrólé Odùduwà Tinubu cannot stop the movement the only way out is Odùduwà republic so you can disagree with me and say Koiki kò rí bẹ́ẹ̀ o kàn ń try láti sọ àsọdùn mi no problem but gbogbo tèmi gbọ́ nílé ìyẹn di ọjọ́ iwájú we are in a movement and the movement continue Elédùmarè á san gbogbo alẹ́ san he should not have wasted as many of the time he spent within the movement. àdéhùn wọ́n ti bá mi ṣe ní Yorùbá ẹ ṣe ni bàbá Gani Olóyèdé wọ́n ní tó bá sọ pé pledge àdéhùn so bàbá Adéníran sọ pé àwọn fẹ́ ṣe àdéhùn fún okay a gba call fún one hour um, a gba call just for one hour so mo ṣe lè push ẹ because family mi ṣe wà comfortable a little bit but ẹ bá máa ṣe ní kíákíá ẹ ló kọ́là ẹ ló ń sọ pé. Eh, tí bàbá adéní náà mo sáré fẹ́ sọ̀rọ̀ sí eh, ẹ rántí ńgbà kan mo sọ fún yín pé bàbá yìí mo mọ̀ dáadáa pé is from Edo sí pé this man kò sí nǹkan tó lè kò sí kò sí nǹkan tó lè ṣe lórí kìnìún àtìgbà tí bàbá bàbá kọ lẹ́tà pé àwọn ti fi ṣe pé kó take over pẹ̀lú wọn mo pe mo pe bàbá Èkìtì mo pe àwọn ògùn kan I think maybe I go call you too pé this man is going to sell lot of. imagine kó wá dóun ló wá sì wà kó dóun ló sì ló sì take over nù. Yoruba nation now to rule over what will happen. So this man is known for this. Òun appointment in bó ṣe wà yẹn. God bless you. God bless you. Plus forty four seventy four zero four four zero five nine one seven. Ẹ̀yin náà lè dá sí just for one hour. I Ayomi Kundamiju, my brother. The federal government planted eyes into the agitation both with the Yorubas and the Biafrans. There's no doubt about it. Shout out to those of you on the Twitter this morning with me. Uh, for the benefit of just uh, you know those that are non-English speaking, let me just do a summary of what we are discussing. The face you are looking right now was one of those campaigners, even up to a deputy leader of the Yoruba nation struggle. Sorry, you can't see the images of the person, but if you go on the social media, on the YouTube, you'll be able to see that. He was working tirelessly up until it decided that the Yoruba nation is not something it would like to continue with. He gave his reasons. His reasons will be valid to him only, and we cannot hold him back for his reasons. Everybody has a reason why they joined the movement. And he has said it categorically that he can no longer continue with the movement. Muki Prophet Ogundele, shout out to everyone that have joined us And remember to support us. You can buy coffee for me. Very, very easy by just going into this. So all you do is you just click on it. Very, very easy, straightforward, you know. And the money will be useful for us. I'm a fún our media work, just as you are all doing. Kunle Bakers, mo kí Clement and the rest of you that continue to support the Koiki Media. You know, but this one is another way that it makes it easy for you. You can click on that link. Emma Bineta on Facebook. We can't send the link because uh, the link I can't post anything on Facebook through comment section alone for the time being. So it's very very easy. That way you can support the project that we are doing. Also, the other YouTube channel that we talked about, go there and uh, you know try to follow that as well. Remember to follow the YSDM on their YouTube channel. Remember to follow the Yoruba World Media as well. Uh, that YouTube channel for the Koiki Media TV uh, is this one. Only 130 subscriber. The more you subscribe, the more it will hit the target that I'm looking for and the agreement will pick up itself. It's just my 25 years documentary in UK uh, that we're posting there. I haven't posted anything recently, uh, but I will try to do that this week. Once again, ìlérí ìlérí ìlérí ayé koto tọ́ sọ pledge a lè pè ní so bàbá ké bàbá professor Adéníran ó ń ṣèlérí pẹ̀lú Tinubu pé kò má bá ṣe lọ. There's nothing wrong for him to decide what he wants to do. We can't stop that. Oh, Emma Binu, I didn't even realize that the phone is vibrating. Let me go quickly. about bá brief brief quickly. Ebos, okay. sókè. Ẹ go ahead quickly. It's on nìyẹn. Àmín. Ẹ go ahead. Orí bẹ́ẹ̀ yẹ bá yóò fún omi ní omi ẹ má gbọ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ gan ayé má tó nínú wọn tó wa ẹ jẹ́ ẹ̀ka máa bá àkótá àjùlọ tán ẹ̀ka máa bá lọ. Thank you so much. For those uh, you know that are joining us and you're wondering what is the whole you know conversation all about, uh, it's nothing more than a product. It's a movement. You know, even movement has a lot of hiccups. It has its own advantage and disadvantage but mo kí bàbá thank you so much ọbẹ̀ uh, oh is it for me ifeanyi máa fẹ́ mi ọmọ yìí máa like me? gan ọ̀yà jẹ́ ara gbèsè mi báyìí but ariwo ẹ̀ lè my pọ̀ so once again uh, we understand that not everybody wants to stay longer in a movement that they believe that you know, ó D ń di ìdọ̀tí to them ó ti ń maybe there's no way out There's there's a way out. Yes, donate to the good journalism. We depend on you guys. We depend on you, and I'm not joking. Without you, we can't do what we are doing. So, apart from your prayer, we also depend on you, just as BBC depends on you, especially those of us in the United Kingdom where you have to pay your TV license. So, we can understand. Emma give up. In our little ways, you know, like I said, everybody should be doing something. But as long as is for the benefit of the movement. In a movement, there will be people that will say all kind of things, whether some of them are fact or not. Some will ask questions. Some questions you will not get an answer. Some you will get an answer. So he has his right to do whatever he wants to do, and we cannot stop that. So uh, I will leave that so that it comes into our mind that this man is now officially no longer part of the Yoruba Nation movement. Uh, anybody that is still engaging in privately, you are doing that at your own. Immediately, Sarah reporters and other posted it so quick and fast. Oh yeah, yeah, you know, media will do whatever they have to do. We also have to come out and put out our own narrative around it, which is exactly why I'm doing what I'm doing today by telling everybody. Like I said, you know, I, I don't hate him. He has his right to, um, you know, decide his fate. We are not here to damage his reputation. But what I'm saying is exactly what I saw in the six month ice. Nobody, look, eh, anything, that's about eh, anywhere in the world. As long as I spend that six months on the ground, a lot of things happen. A lot of things happen a lot of things are hard, but one thing is Professor and CSI, they are genuine. And it's not because of anything. They are genuine people. Genuine tí Yorùbá nation wà nígbà àwọn méjèèjì. It's there. And they listen to each other like father and son kò ń ṣe gbogbo tó ń discuss ló sọ fún mi but they, I get carried along as much as possible. I understand that everybody wants this open, everything has to be out there in the public domain. Baba Deniran could have said to us that, Ẹ̀yin ọmọ wa, look, ìrìnàjò yìí kò ní bọ́sì fún àwọn, àwọn máa pull back. But don't come and give us a deceit and lies as if you were part of us. Because ìyẹn gangan the problem by giving us this impression pé ẹ wà pẹ̀lú wa irọ́ ni ẹ sí pẹ̀lú wa. You were never with us. Okay, one náà kówó jẹ, wọ́n náà ṣe this, àwọn èèyàn ń bóyin social media. And so what? Moti ti sọ̀rọ̀ sí bàbá batim of ọba tí mo fi dárúkọ. we take it back, we took it back bàbá wa tí mo tí rí gan sẹ bàbá wa Payọ̀ eh, Adébánjọ whether we like it or not these are you know, àwọn àgbàlagbà mo sọ̀rọ̀ kan níjọ́ kan mo jáde mo dẹ̀ apologize sí wọn so kí ló wà níbẹ̀ àgbàlagbà lẹ́yìn náà ẹ̀yin máa gbà nǹkan mọ́ra ni nígbà tẹ́yin bá náà fẹ́ gbà nǹkan mọ́ra kí ni kí ló àwa kó àwọn ọmọ kéékèèké bá wa ṣe ẹ mọ orúkọ tẹ́mi ń gbà mọ́ra lójoojúmọ́ ni àgbàlagbà sọ̀lọ́pọ̀ yín so ẹ ṣe lè wá máa sọ pé torí àwọn ọmọ kan ń bú yín lórí social media wọ́n sọ̀rọ̀ sí yín and then so what kò ṣe díẹ̀ kò ṣe reason yẹn lẹ́sẹ̀ ní àìṣe yorùbá nation mọ́ it's a different agenda mo dẹ̀ sọ fún yín pé ẹ̀yin maxwell níjọ́ kan yẹn send message kan lórí status mi ẹ̀ ó fẹ́ máa forget forget it the two of you are bed of the same feather forget it ambition yín lẹ́lẹ́ especially that one so don't come and tell me no no please please don't distract kí ni fan yẹn ẹ ti understand you have a different you know, agenda. So nígbà tí màá ti chief tá a wá sọ̀rọ̀ you know, within the thirty or less than minute tí màá tí wọ́n fi sọ̀rọ̀ lórí the Sunday and we just kind of laugh at some of the things. Ṣẹ́fí kò máa rẹ ṣífù ni kò lè rẹ bàbá yẹn mo dúpẹ́ lọ́wọ́ wọn ìyàwó wọn gbogbo bíi kíbi tẹ́ bá ti ń gbọ́hùn mi ẹ̀ gbọ́hùn mi àtàwọn ọmọ wọn I know it's not easy sacrifice tí baálé yín ṣe fún fún wa ọlọ́run nìkan ló máa san yín lẹ́san fún àdúrótì fún bàbá yẹn at least I, I had the privilege láti rí ìyàwó chief privilege ni mo dúpẹ́ lọ́wọ́ yín wọ́n fẹ́ dámẹ́jì ọkọ̀ yín but ẹ má wọ́rì we we are here mo sọ wípé èmi àti chief mo dúró ti chief for life ẹ̀yẹ́ má wọ́rì ẹ fi wá sílẹ̀ pẹ̀lú wọn gbogbo tó bá ń tó ti sọ sí baálé yín ẹ fún wọn sílẹ̀ àìmọ̀ ni ṣé ìyá ń jẹ ṣífù ni ẹni tó ń lọ lórí business class tó bá ń travel èèyàn mélòó ló ń lọ lórí business class pẹ̀lú jẹ̀ ní owó tiẹ̀ ni ó wá fi rẹ̀ sílẹ̀ fún ìrìn àjò yìí pẹ̀lú bàbá Akíntóyè ṣé torí bàbá Adéníran ò gba visa America lọ́sẹ̀ pull out ni àbí nǹkan mi wà níbẹ̀ torí mo mọ̀ pé wọ́n ń to visa America fún yín ṣégbà tí wọn ò rí ṣe mọ́ ni ṣé tó bá yẹ pé ẹdẹ Amẹ́ríkà ṣe sì máa bẹ̀rẹ̀ sì máa máa ṣe Yorùbá nation náà lọ àbí báwo mo ó pe Tinubu máa lè kọ lẹ́tà sí American Embassy kọ grant visa yẹn fún yín nísìn kẹwàá lọ Amẹ́ríkà yẹn yèyé oge mo ti kí ẹ tẹ́lẹ̀ my beautiful sister o wà lórí ètò sí lórí ètò ẹ̀mí à wà pẹ̀lú ẹ ẹ̀mí mi ìwà àti ìwà pẹ̀lú ẹ̀wà my other beautiful sister. so adẹ̀ ń sọ fún ẹ̀yàn ọmọ Yorùbá ẹ fẹ́ destroy Ìgbòho ẹ lè destroy Ìgbòho kò possible ìfẹ́ táwọn ọmọ Yorùbá ní sí Ìgbòho Ìgbòho ó deserve ẹ̀ ni mo mo fún yín fídíò ẹ píkítọ̀ mi àti ibà lánàá mo mo fi wọ̀nyí lórí social media mo ti mọ ibà Gani Adams lóògùn ọ̀fẹ́ o mo ti mọ̀ wọ́n kí tó mọ̀ Ìgbòho. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ sọ́pọ́ọ̀tì ọmọ wa tí ẹ kú lánàá gbogbo tẹ́ fún wa àti dispose ẹ̀ fún un anything tó bá wọlé nísìn tàbá sì rí fine but ẹ má gbàgbé àwa náà sì need support yín ní gbogbo gbà I would rather come here and say I need your support than kí n máa lọ lẹ́yìn kí wọ́n ẹ bá ẹ bá ń wá olóṣèlú kan kí mo fẹ́ fi wọ́n ṣe. mo ní mo ti mọ ibà kò ń ṣe lẹ́nìí twenty eighteen ni mo pàdé ibà ní London ọ̀fẹ́ ni event tí mo lọ tí mo lọ tí mo lọ shoot fún wọn yàtọ̀ sí pé ọ̀túnba Dàpọ̀ Williams òun á ṣàrùn kankan sí mi lọ́wọ́ ni kọ́lọ̀ máa fọ̀rún kẹ́ bàbá yẹn picture ẹ̀ mo fẹ́ mú jáde èmi àtàwọn bá lélẹ̀ gbogbo wọn ni mo fún ní ọ̀wọ̀ ọba àkọ́kọ́ lélẹ̀ tẹ̀ ń wò yìí kọ́lọ̀ bá wà pẹ̀lú àwọn bàbá yẹn gbogbo wọn ló mọ̀ pé ta gbé dání òtítọ́ ni wọ́n mọ̀ tí gbogbo Ìgbòho gbé dání òtítọ́ ni ẹ̀gbọ́n sókè girama. Hello, ẹ káàsán. ẹ káàbọ̀ mọ́. mo kí gbogbo ọmọ Yorùbá ṣe rí ọ̀rọ̀ bàbá yìí i'm not surprised to be honest kò take me by surprise torí bàbá yẹn láti ìbẹ̀rẹ̀ tí mo ti máa ń wo bàbá yẹn he wasn't an happy person òyìnbó bàbá yẹn ní àjẹ́ndà kan tó jẹ́ pé èèyàn lè easily read it on the street ó mọ̀ yẹ pé bàbá bàbá ní good spirits? anybody i believe tó bá ti sọ̀rọ̀ yorùbá bàbá ti gbà wọ́n mọ́ra pé yes ẹ máa bọ̀ he will open his hand towards them. bàbá yìí ọlọ́run ní òfin ẹ̀mí bàbá akíntóyè lè lọ́wọ́ bí bàbá adéníran kó máa gbọ́ torí òun àti bàbá yìí wọ́n jọ ń gbélé wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ẹ gbọ́ bí ó ṣe da bàbá yìí tó ṣẹ́ni ká dúpẹ́ fọ́lọ́run ni o bàbá yìí bàbá Adéníran kì í ṣe ènìyàn rere rárá i'm sorry to say torí àgbàlagbà ni. ẹ wò ó pé dá bàbá abọ́ṣe ṣe bàbá yẹn rí gbòòrò bàbá àgbàlagbà àti ìyàwó wọn ìyá àgbàlagbà. ẹ moving house from one house to the other to the other ó wá gbé wọn lọ sílé ibi tó wà very expensive ó kọ̀ wọ́n sílẹ̀ síbẹ̀ ó gbogbo òun àti ìyàwó bàbá yẹn ló ṣèyàn rẹ it's not new what he's what he's doing at all ẹgbẹ́ bá dúpẹ́ fún ọlọ́run bàbá kan bá ìpò máa yìí àyà mi kọ́kọ́ já pé á kí ni máa yìí dálẹ̀ bet is for the advantage of this movement torí bàbá yìí tó bá fi ara pamọ́ sí abẹ́ bàbá ó máa máa da nǹkan rú ni àwa á lè rò pé ó ń tún nǹkan ṣe ni a ò ní mọ̀ pé ara àwọn ọ̀bàyé jẹ́ movement ilẹ̀ thank God for the exposure. ṣebí gbogbo èèyàn rí ẹni tó jẹ́ ìsìn òun bàbá yìí don disgrace ara ẹ̀ he doesn't add any value to himself ó disgrace ara ẹ̀ ó náà ń sọ̀rọ̀ sí o ẹ wú gbogbo nǹkan tó ti ṣe tí bàbá Akíntóyè even in private life ní bàbá yẹn wọ́n wọ́n wọ́n penetrate wọ́n destroy yẹn with the mistress torí mi pé woman yẹn níyàwó bàbá kì í ṣe ìyàwó ẹni ìyàwó kò lè bí èèfù bí woman yẹn ṣe ṣe But Martha bí àwọn èèyàn ṣe lè kí wọ́n ṣe ẹ̀gbọ́n manipulated her. Àlè bàbá ni ó dẹ̀ prove pé àlè ni ó. Àìmọye bàbá ti jalè bàbá ti ṣe kìíní eré kúrú kéèké. Ìjẹ́ rí kí bàbá jáde kó tiẹ̀ wá kó tiẹ̀ wá sọ̀rọ̀ nípa ẹ̀. That man never ìgbà míì báyìí omi ọbẹ̀ yẹn lè máa bọ́ ní ojú mi báyìí tí bàbá yẹn bá tún rìn páàsì dúpẹ́ oníkìrí pé ọmọ ẹ̀rù bàbá wo pé bàbá wo lè lè kọ̀ọ̀kan sí ìgbà táwọn ọmọ bàbá náà fẹ́ tú òṣó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ní kó jọ pé tí ó yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan pé ọmọ òun ni you understand ike ṣe sí bàbá adéníran ìsìn tó ní owó lè bí àyẹ̀mọ́ hmm. that's his mission Mission. wọ́n ṣe rí nìyẹn báyìí ni ó ní ká ẹ jẹ́ kí èpò àti àlùkámọ̀ kan máa dàgbà papọ̀ wọ́n máa dàgbà wọ́n á yọ kúrò ní ọ̀rọ̀ that's what is happening ẹ má jẹ́ kó ní òsè wa there is still more of them tá ì rí o on this movement and it's a movement àárí àwọn èèyàn tó máa máa jìrẹ́ tó máa máa ṣubú àwọn alágbára kan máa ṣubú wọ́n máa kọsẹ̀ it has been written and it to come to pass bẹ́ẹ̀ ni irú ìyá onítìrí náà tó ń da gbogbo ẹ̀ rígbòrígbò rígbòrígbò òun ni Lucifer òun ni Jezebel movement gbogbo wọn they will be disgraced assignment ibi ni wọ́n ní ṣùgbọ́n àwọn tó ní ẹ̀fẹ́mẹ̀tì bí yẹn èrè wọn náà èrè bí yẹn náà wọ́n máa gbà wọ́n ní báwo ní ègbé ni fún ẹni tó mọ ni tó ṣe ni ṣùgbọ́n ẹni tó bá mọ ni náà yóò ṣe ni. káfí ṣẹ́ni láti gbọ́ tí aráyé ti dáyé ìwà ọ̀dàlẹ̀ ló ti wà kò sí ẹni tó rí solutions and we can continue. àwọn tó bá dúró ni kí wọ́n ṣọ́ra kọ́ ìgbàmì ara wọn báyìí kó ṣe lóòótọ́ làwọn dúró àbí kó tètè dìrẹ́ kọ́ lọ. so individual kó yẹra ẹ̀ wò kó mọ nǹkan tó ń wà up to ó yẹ wà up to the task or not. nǹkan kan kan wọ́n rì mí i'm sorry to say it àwọn ysdm hmm. tọ́nà ń disclaim disclaim pé owó kan why are you doing that? Eh? gbogbo all this eh, ilé kíní kan contradiction we have to stop it ká mọ nǹkan tá ń ṣe ọ̀tá tí wọ́n ń pọ̀ ń pè é ọ̀tá ti pọ̀ ju enemy we have to be careful what we are doing àwọn tí ò bá fẹ́ wọ́n let them get out àwọn tó bá fẹ́ dúró dúró dúró bí wọn ò tiẹ̀ pọ̀ wọ́n ní ọ̀pọ̀ la pè díẹ̀ la yàn that's what we are seeing now in good movement lábẹ́ bó ṣe wù kó rí wọn àgbẹ̀ jẹ́ pé ètò ọlọ́run kan kò sẹ́ni tó lè bàjẹ́ nobody ó lè kì síbí kó lè kì síbẹ̀ ní ìdílé ìjà bẹ́ẹ̀ kì lágbára náà. So that's my contribution. thank you so much mo kí gbogbo wa pé happy ẹ ṣé gan ni grandma uh, happy sunday ni à ń kí gbogbo yín àti àwọn family mi àti ẹ̀yin tájọ lọ sí iléèwé like I said uh, it's a movement nobody can destroy the Yoruba nation movement ṣẹ́rí as long as our media tí a sì dúró pámpám ee eh, grandma dúpẹ́ agbọ́lá mo kí mọ́mì ìyá mi tèmítèmí mo kí gbogbo iná azeez mo kí ẹ ní miami ìyàwó lukayat and the rest of you ah, ẹ má ẹ̀ka wá ìdíbẹ̀lẹ̀ mo kí yín ìyàwó florence and the rest of everyone that is on the line let me say this clearly ṣẹ́rí ẹ jẹ́ ń gbé picture bàbá wa. Again, close the background mi lẹ́yìn ẹ jẹ́ ká picture professor ṣẹ́rí professor adé uh, bàbá professor adébánjí ọlọ́run àbánlọ́rọ̀ ẹ̀mí bàbá yẹn the energy radiant tó wà lára bàbá yẹn kò ń ṣe kékeré energy wọ́n ń pè kíní kan ní radiant ẹ mọ̀ pé òun òun wà níta nísìnyí adley ló lè gbójú sókè for a very long time but wọ́n ní àfa kan nígbà kan you know, it normally looks up àwọn máa ń wòrán ni ọlọ́run fún lukaluku lágbára oríṣiríṣi ẹnájì tó wà lára bàbá Adébánjí kò sẹ́ni kankan tó lè nọ́kẹ̀. What they want to do is just bring this man down for no reason for no reason but wọ́n á dúpẹ́ pé àwọn bàbá kan dúró tì wọ́n like I said lára àwọn tó dúró tì wọ́n tẹ́yìn òmù bàbá Adébánjọ they might not come out officially but behind the scene they, know that this man was honest pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation tó gbé dání ẹ rántí pé Hamzat tá a pàdé ní Abuja ẹ̀rọ̀kọ́nà lọ Abuja free ticket <laughs> tó gbé bàbá bàbá kan wá sórí program ẹ̀ ọdẹ lẹ́yìn nínú program yẹn wọ́n dẹ̀ fẹ́ nọ́ọ̀kì bàbá kí tó yè pé wọ́n lọ sọ́dọ̀ Elizade Motos èmi lọ́dọ̀ Elizade àìtẹ̀tí ṣe Yorùbá nation gbà yẹn pé owó kan ṣòwò kan máa tó dẹ̀ fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ tó fẹ́ rectify damage yẹn àgbà tó jẹ́ kó sọ̀rọ̀ ó fẹ́ ṣọ́ọ̀tì máa yẹn dáhùn pé àárẹ̀ irọ́ lẹ pa àwọn náà wà nínú pàdé yẹn mo kí mọ́mi wa Esther Adépọ̀jù Mr. Koiki have sent a message to you What's up? okay ma màá check him. mọ̀. wọ́n fẹ́ destroy bàbá Akíntóyè Amzati, amzati ṣe kí ni ó ń ṣe program yẹn lọ ó dẹ̀ fẹ́ ó fẹ́ wọ́n dẹ̀ fẹ́ nọ́ọ̀kì wọ́n nọ́ọ̀nà wọ́n nọ́ọ̀kì bàbá Akíntóyè wọ́n nọ́ọ̀kì wọn wọ́n nọ́ọ̀kì wọn mọ́lẹ̀ ìyàn kan dẹ̀ fẹ́ rectify damage yẹn bọ̀bọ̀ tó wà ní Ghana ẹni mọ̀ pé Hamzati ẹ mọ̀ pé òun náà fẹ́ lè wọn àwọn ní. Abuja free ticket because Abuja àníkẹ́ enjoy Abuja gbogbo ẹ̀yọ́ ọmọ Tinubu Ọlámilékan mo kí ẹ bishop ti wà lórí line pẹ̀lú mi ẹ enjoy Abuja as baba Adéníran tó bá possible ẹ relocate lọ Abuja ẹ gbádùn ẹ bọ ọdún mẹ́rin ni Tinubu máa lò lẹ́yìn ọdún mẹ́rin la ṣe máa mọ̀ bóyá wọ́n máa jẹ́ kó tún lọ ọdún mẹ́rin míì wọ́n ti ní kí n máa sọ pé ọdún mẹ́jọ èmi sọ pé kọ́lọ̀ fún láìpẹ́ gúngbọ̀n àtàlàáfíà bọ̀ ẹ bá ti tètè sọ fún wa pé Kóìkì yìí wàhálà tèmi àti Ìgbòho ṣẹ́rí pé títí tẹ́ gbé wa lọ yẹn ọ̀nà yẹn ò dá púpọ̀ ẹ mọ̀ pápá ń lọ gbàgà gbìgì gbìgì gbàgà fún two hours àwa débẹ̀ Ìgbòho ẹ̀ tí wọ́n bèèrè pé kí ni ìdúró lè gbé wa wáyìí mo sọ fún pé tẹ́ bá fi èsì sí ọ̀rọ̀ tí mò ń ṣe tí àwọn ọmọ yóò sọ fún pé kẹ́ dákẹ́ màá jáde tán màá wá disrespect yín for now mo ò tí disrespect yín mo sì fún yín ní ọ̀wọ̀ gẹ́gẹ́ bí bàbá kan tó bí àwọn ọmọ kan but ẹ ṣọ́ra yín you were a mole in the Yoruba movement ẹ má fèsì sílẹ̀ tí mo sọ yìí ẹ dákẹ́ ẹ má fèsì sí tẹ bá fèsì sí èyí tó kù màá ṣe wá upload ẹ màá wá ṣe kí ni màá upload ẹ kò sẹ́nì kankan tó lè sọ pé gbogbo àwọn tó ń lọlé wọ́n ṣe six months lẹ́yìn lè dìkẹ́ tó mo rí yìí tán mo mọ̀gbà tá a wá sí bẹ́ẹ̀ nẹ̀ mo mọye days weeks tẹ́mi àti Ìgbòho back to back after incident tó ṣẹlẹ̀ tó fẹ́ lọ pa Ìgbòho sínú ilé àbẹ́mọ̀ nípa ẹ̀mí ṣe mọ̀ nípa pé wọ́n fẹ́ lọ pa Ìgbòho sínú ilé ni bàbá yìí ẹ ṣe sùúrù ẹ gbó sókè Koiki ló ń sọ̀rọ̀ mọ́sá fún gbogbo yín ẹ lọ ṣọ́ra ẹ fẹ́ kọ́ gbé mi ní Ọ̀ṣun state nígbà tó jò bẹ̀rẹ̀ ẹ rò pé màá sọnù nínú Ọ̀ṣun bọ̀ mo dúpẹ́ pé Ọlọ́run connect mi padà dé palace bí ṣe dé palace yẹn ó kù sọ́wọ́ Olódùmarè nínú òjò burúkú burúkú gbogbo everybody ti lọ ẹgbọn sókè Bishop Adesina. Ah, ẹ kú ẹ kú iṣẹ́ bàbá mi ẹ kú iṣẹ́ God bless you sir. ọlọ́run ọba ni ọba aláṣírí ọdún mẹ́rin náà ni Tinubu máa lò ẹ̀ ò pa ẹ̀ já yóò kò lọ second term àfi tí ọlọ́run àfi tí ọlọ́run bá lọ́ba láṣìírí àfi tí ọlọ́run bá yí ìpinnu ẹ̀ padà á dẹ̀ ti fi hàn kí ìgbà yẹn tó dé ṣùgbọ́n nǹkan tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí two different times ni ọlọ́run ti fi hàn láti rí four years yẹn náà ló máa lò nàìjíríà dẹ̀ máa sunkún fún ọdún mẹ́rin yẹn kì í ṣe wípé kì í ṣe wípé Tinubu máa fìyà jẹ Nàìjíríà o ó máa máa ṣiṣẹ́ kó lè dàbò ìdí ìyàpá ṣán ìyà ló máa máa fún ọmọ Nàìjíríà ó yízì láti dá lérò ẹni tó lọ ti dá lérò kò yí àti tún lè ṣe. so Yorùbá nation ló yẹ káwọn èèyàn fókọ̀sì níṣẹ́ ká lè gbà ká lè túnṣe kì í ṣe ìlú tí ì ṣe tiwa mọ́ because tó Tinubu bá ti kúrò ń bẹ̀ kí Fúlàní tó bọ́ síbẹ̀ ẹ máa gbọ́ lọ́hùn lọ́gàá bóyá dẹ́mọ̀ intelligence tó wọlé fún wa last week pláàni wọn twenty twenty seven ó kéré jù from twenty six to twenty seven wọ́n plan láti máàjì western Nigeria ilẹ̀ Yorùbá mọ́ north it will be Arewa Arewa zone tó bá dẹ̀ ti ṣe yẹn successfully ẹ̀ lọ́mọ́ ẹ̀ lọ́mọ́ àwọn àwọn ibo ni ó ló kà wọ́n láyà àwọn ẹni wọ́n ṣe tán àti face. So we must do what we want to do within two, three years. Tinubu ò lọ second term. And uh, mọ́mí wa tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, àwọn gan ló fún mi bọ́dẹ̀ kí n mo fi wá pè é àwọn wá lórí jẹ YFM also wọn bàbá bá wọn sọ̀rọ̀ bitterly and àwọn gan rí wípé bàbá bàbá rí àwọn gan rí pé kọtọ ṣe ọdà wọn ìdíjú ni ò lè mú wọn kán tó wá lọ disclaim <laughs> wọn tán tán tán disclaim wọn lè disclaim disclaim wọn because eh, ọmọ Yorùbá a máa ń fi ọ̀tẹ̀ ṣayọ̀ ni but I need gbogbo yẹn now there are still more ọ̀fíìrù bàbá adéníran yìí nínú múvẹ́ǹtì wa ìtàn sì máa já dànù dàásì mọ̀ tẹ bá wo ìrìnàjò àwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù Jésù sọ fún wọn ó ní àwọn bàbá yín wọ́n jẹ mánà nínú aginjù ó ní síbẹ̀ wọ́n sì kú wọ́n tún kú kò yẹ kú but ó ní wọ́n sì tún kú why it's not necessary they still die but they are exposed to the to the dynamic ability of God ó mú wọn gba ní òkun pa kọjá ṣé irú bí ìgbò ṣe escape yẹn débẹ̀lẹ̀ ṣé irú yẹn ṣó yẹ kó tún jẹ́ ṣé yẹ kí ìjayà tó wà fún irú bàbá dénìràn yìí about escape or something kò yẹ so kì í ṣe pé ìbẹ̀rù ló mú padà lọ sí nàìjíríà lọ tó ń sọ̀pọ̀tì nàìjíríà nǹkan tó jẹ́ plan láti ṣe nìyẹn so so jésù ní àwọn bàbá yín jẹ mánà nínú aginjù they saw they experience and they eat they are partaker of the dynamic ability of God only yet they die ó ní yẹ́ èdè sígà kí ló ṣẹlẹ̀ tí gbogbo wọn fi kú nínú bẹ̀rẹ̀ nínú old testament yẹn ó fi yé wa pé gbogbo àwọn bàbá wọ̀nyẹn tó fún mọ́sẹ̀ ní top time bí gbogbo tó ṣẹlẹ̀ iná ló ṣẹlẹ̀ wọ́n ṣàní ibi ilẹ̀ gbàgbà wọ́n ní no no àwọn gba bẹ̀ wọ́n ti the very reason at the time wọ́n sọ fún Mósè wọ́n ní jẹ́ apadà lọ sí Egypt níbi tàti jẹ kùkúmbà tàti jẹ wọ́n gbàgbé pé kùkúmbà tẹ̀ ń jẹ nínú Egypt abẹ́ ẹrú lẹ́wà ẹ̀ ń jẹ kùkúmbà nínú ẹrú ẹ̀ ń sọmọ nílùú ẹrú nìyí kùkúmbà tó ń fún yín kùkúmbà ìkàsì kùkúmbà last three weeks àwọn gbọ́dọ̀ ò jẹ kùkúmbà tẹ̀ dé kùkúmbà fresh in a one hour làwọn ń ẹ̀yin wọ́n ní ẹja lọ sí ìlú tiwa gbogbo gbogbo àwọn àgbààgbà ẹ tó fún Mósè ní ẹ̀kẹ́ gbogbo pátá náà kù sínú aginjù but the new generation that doesn't know about all this old confusing mentality that just listen to the instruction of Joshua gẹ́gẹ́ bí Mósè ti gbé fún Joshua pé máa kó wọn lọ no tí Joshua bá ti sọ ibi ni dey follow ibi ni dey follow they don argue unnecessary they don rebel àwọn new generation yẹn pẹ̀lú olórí Joshua and Caleb àwọn ọlọ́dẹ ilẹ̀ yẹn so àwọn bàbá kan sì máa já dànù àwọn bàbá ọlọ́tẹ̀ wọn kàn tẹ̀lé bàbá Akíntóyè ìdílémọ̀ Yorùbá nation ló fọwọ́ jì sí Yorùbá nation wọ́n sì máa já dànù nítorí bàbá Akíntóyè ìdánrẹ́bí for for all those their old antics. wọ́n rò wọ́n fẹ́ fi yorùbá nation ṣe géèmù wọ́n fi gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ pé à yorùbá bínú yorùbá fẹ́ lọ́wọ́ wọ́n fi gbowó náà wọ́n eléyìí wọ́n lọ́wọ́ wọn mọ̀ ẹ́ pé bàbá Akíntóyè is is different is serious. tó hmm. lójú wọn ti ṣe yànyàn wọ́n ti ṣe yànyàn Ìgbòho tó wà lọ join wọn ni ah, alágídí. Ìgbòho ṣà òòṣà fún rẹ. amadélẹ̀ oh eléyìí wọ́n lọ́wọ́ wọn amadélẹ̀ lè rí eré náà kó ẹ rò pa gbé rọ́ dání irọ́ lọ́rọ̀ pa gbé dání ẹ wá ṣe realize sí pé àwọn pípù yìí àwọn eléyìí ò fẹ́ ẹlò ní Tinubu fẹ́ fún wa à nídòwó Tinubu. wípé ilé ìmọ̀ wọ́n kọ́ máa ti dòótọ́ kẹ̀ ó máa ti dòótọ́ kẹ̀ bàbá ní rúbà yẹn ni kọ́ máa ná there are three major reasons tí bàbá sọ pé the rubber must be effective one to save the financial asset of our people àtọ̀n ẹ fẹ́ gba ìlú ẹ rò pé ẹ máa o ṣé náírà ṣé náírà yín awa survive tí nàìjíríà bá pín gbogbo wọn yín ní báńkì ti lọ àwọn tó wà ní Sudan ṣe wọn lọ ta bàtà wọn taṣọ wọn la pure water ni wọn wà ní Sudan wọn jà ní Sudan wọn owó ti lọ ṣe ní plan ṣáà ṣé tá a bá nísìnyí dáadáa tẹ máa ṣe báńkì yẹn ṣé bìtúrìnì tàn tẹ fẹ́ máa fi ṣe báńkì yẹn kí ló máa ná ṣé náírà ló máa ná ni kí tí nàìjíríà ti pọ̀ ṣé náírà ti ti kò sí kọ́ńtì tó máa gba náírà mọ́ kò sí kọ́ńtì tó máa gba náírà mọ́. Hmm. The second is to assist transfer the financial assets of our people in diaspora. Ṣèkí hmm. báwọn American plan ní ṣe láti gbẹ́sẹ̀ lé owó àwọn ọmọ Nàìjíríà not only Nigeria in all over the world. There are limits there are because dollar ti fẹ́ fọ́ ìsọ̀kọ̀ àwọn BRICS ti ń ya lọ wọ́n ti gbé wọn kúrò lórí dọ́là sí orí eh, Chinese eh, yuan so dọ́là máa ó máa pé tó bá jẹ́ pé dọ́là lágbára mẹ́rin tẹ́lẹ̀ dọ́là máa fọ́ sí méjì agbára méjì ló máa ní kò ní ní agbára gbogbo àgbáyé mọ́ so America we we we depreciate in, uh, in dollar strength not in dollar value no quote me dollar strength kò ní kò ní máa kò ní ní strength gbogbo àgbáyé yẹn mọ́ so hmm. strength yẹn dà làwọn ní make profit. So from from from that the central the, the federal reserve of united states wọ́n ṣe measure náà láti láti cut gbogbo wíìgì àwọn exchange company tó ń tó ń ṣe dọ́là wípé gbogbo ẹ̀ kó jẹ́ dọ́là amẹ́ríkà nìkan so ìwọ tó bá lówó ní sọ̀m dọ́là tó fẹ́ yọ owó ẹ̀ wọ́n á lọ pé ò lè gbà tó yẹ iye báyìí ò lè gbà gbogbo yẹn ń lọ wọn mọ̀ pé wàhálà dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè gbogbo ayé ló máa ló máa ló máa bẹ̀ à ń ṣètò wípé owó àwọn èèyàn wa á lè wà lórí rúbà save from the pro pro pro problem either diaspora our homeland gbogbo yẹn wọ́n rí the third reason is to test run the economy of Yoruba people all around the world against naira within short time now naira has fallen forty percent that means Ruba has appreciated forty percent against naira and within two weeks we have zero point eh, zero point thirty six again tuntun náírà kan ṣubú lọ ni náírà ṣubú tó di ìparí oṣù yìí ó máa wọ one thousand naira to one dollar wọ́n sì ń ṣeré ní nǹkan tó ti wà lẹ́ẹ̀ nìyẹn wọ́n wọ́n fọgbọ́n tò ní kó má ṣe kó má dẹ̀kan náà eh, kí ni value pounds náà ṣé kò ti bẹ́ẹ̀ wọ one thousand so àgbogbo yẹn làwọn èèyàn ṣe àwọn nǹkan jókòó wọn wọn wọn so myopic. I'm sorry to say thank you ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. with baba anigun amagẹ́bíta lọ ẹgbẹgbẹ̀rún òṣùkún lẹ́gbẹ̀ẹ́ wa àtẹgbà ọ̀làpọ̀tù àwọn òní súnmọ́ ọ̀dọ̀ wa kíkí ojú wa báyìí la máa fi rí la máa fi wú iye àwọn èèyàn kúkú àṣírí wọn máa tún fáyé jẹjẹ ni wọn thank you. mo kí gbogbo alẹ́ nǹkan ṣe mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi náà ni mo ní mi ní the last man standing ẹ rò pé ń ṣeré kò ń ṣe pé àwọn mídíà wa tó kò kì í ṣiṣẹ́ áńgù tèmi ń lò ọ̀nà tí mò ń gbà tí mo fi ń polongo yorùbá ní kíláà ń polongo ni àbí ìbá ni ẹ àwọn mi náà ń polongo ni ẹ̀gbọ́n mi ṣẹ́gun ọ̀nà mo kí gbogbo yín ẹ tí ìyàn kàn tí fún mi láàárọ̀ kí ló dé ń bá ẹ <laughs> eh, ẹ bá ẹ bá ara kọ́pì náà five dollar lásán ni náà a ah, kí ló dé mo fẹ́ mọ̀ ta ló ti ra ta ló ti sẹ́ni five dollar kọ́pì ojoojúmọ́ a gbọ́dọ̀ máa mu kọ́fì bíi twenty dollar ẹni tó bá dẹ̀ fi ṣe jù bẹ́ẹ̀ lọ eh, ta ló ra kọ́fì dọ́là fún wa ẹni tó bá ti rà kó sọ pé kó ìkìmọ̀ ti sẹ́ndì five dollar kọ́fì fún ẹ torí pé tẹ́yìn náà bá lọ síta nísìn ẹ bá máa jẹ McDonald's èyí ti Amẹ́ríkà èyí ti Nàìjíríà náà ah, kí ló dé ah, ẹ ra kọ́fì fún wa o mo ní mo sọ fún yín lánàá mo fẹ́ mú àwọn òyìnbó ìwà ẹ máa pé kó ìkẹ́ ọ̀hìn tó bá ti mú àwọn òyìnbó ìwà àwọn òyìnbó yìí ó ní reason àwọn ilé ìra ẹrú ni ọ̀fẹ́ ká wà nínú oko ẹrú forever. eléyìí tẹ́ ń wò yìí mo sọ fún yín pé ibi tí rìn àjò Yorùbá ni ṣe ní sùúrù yàwá kíkẹ́ ẹ má bínú mọ́ mi ṣe rí ibi tí Kóìkì dé ní gbogbo last month ẹ wọ́n ní wọ́n gbọ́ wá adúpẹ́ pé nine hundred and twenty one new subscriber join ní thirty four thousand follower a ní lórí YouTube two point five million watch mo dúpẹ́ lẹ́yìn tẹ̀wá nàìjíríà ẹ̀yin gangan ni ẹni Kóìkì pé máa báṣẹ lọ sẹ́ à ń gbọ́n tó ń sọ tó bá jẹ́ pé the last one thousand naira wa àfi lọ ra data torí tí wọ́n máa sọ ẹ̀hẹ́n from the foreign international diplomacy àti gbàsgbòs gbogbo ẹ̀ ló máa ń kó papọ̀ ẹgbọ́n sókè yàwá kíkẹ́ Yorùbá nation no going back ni ètò náà nìyẹn. ẹ ẹ àpótí ẹ̀rí pé. owó ni kọ́pì yẹn ẹ má wọlé nípa ẹ̀rẹ̀ gbọ́n mi ṣẹ́gun ọ̀nà ẹ̀yẹn ṣàfowó kọ́pì síbẹ̀ ìnáwó tí mo fẹ́ fi rà <laughs> ẹ̀gbọ́n sókè má bínú ìyá mi. ìyá yẹn wá ìyá yẹn wá sọ yí pé pé kì í ṣe torí Yorùbá nation náà ṣe lọ bọ́ sí Èkó. Hmm. mo jẹ̀ mọ́ pé ìyá yẹn òun àti bàbá Adéníran wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. ìyá dagboru ẹ ń gbójú ẹ̀wọ̀ dagboru woman mo gbọ́ yín mo wá sọ pé ah ìyá tó ní sọrún kan báyìí gbèsè lójú tìrì o kì í ṣe onítìrì o ìyá kan ní àpótí ẹ̀rí gbé wá sí orí prógrámù ẹ̀ jọ̀jẹ̀ ìyá yẹn wá sọ pé kì í ṣe torí Yorùbá nation wọ́n ṣe lọ bọ́ sí ilé ìgbòho ní pé kì í ṣe torí Yorùbá nation wọ́n ṣe lọ bọ́ sí ilé ìgbòho ìyá yẹn ló sọ bẹ́ẹ̀ ṣé bàbá adéyìnlá láti lèmi ti mọ̀ pé bàbá yóò sọ ọ̀rọ̀ yorùbá ni pé àwọn pọlitíṣà àtàwọn ọba wọn máa bàbá yẹn wá sí àárín hmm. wa ṣé ti eyín àpá hmm. àwọn ọlọ́run wa ẹ rántí ìgbà tí onídìrí tó ń sọ pé òun fàṣírí kan fún bàbá

ìwà táwọn bàbá yẹn ti ń wù látìgbà yẹn òun náà ṣe ń wòdì sí ìwà ọ̀dàlẹ̀ tó ń wù láàrin ara wọn yẹn òun náà ṣe ń wòdì sí tó ti ń wù láàrin wa tí wọn dẹ̀ mọ́ pé àwọn ti dàgbà tó ti lọ síbi dàgbà rẹ̀ tó yẹ kó yẹ kó stop gbogbo ìwà àti wọn wù ìwà dáadáa tó ń kù tó yẹ kó yẹ kó stop ẹ pé káàtì ẹni kúrò nínú oko èrò ẹrú ká wà torí pé bàbá Tinubu kò tẹ̀ tó bá tó ẹ kájà accept ni tó mọ̀ mọ̀ pé àwọn fúlàní ò lè fún láyè hmm. kájà wá accept kó wá túnṣe táwọn fúlàní bá wá débẹ̀ bí àṣà program ẹ̀ máa ṣe àwọn fúlàní á tún dá padà ìgéèdì báwo la fẹ́ ṣe gbogbo dé dà ó ṣe bí lọ́ọ̀ni àwọn máa fẹ́ pé nàìjíríà ti sun àpàfẹ́ máa lọ it's not by force. Hmm. aláwọ̀ ìlú tó tó wa tó tó ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n kọ́ dá wà so kí wọ́n lówó dé kí ló lè tó pé a fẹ́ lọ a lè máa lọ ní gbogbo àwọn tó bá sọ pé ká má lọ kò ní ṣojú wọn ní ẹ̀yin wọn ló máa ṣe gbogbo àwọn bàbá wèrè tá a bí ẹ̀ tó pé ká má bá àwọn àgbàlagbà wèrè làwọn bàbá yẹn jàre ọkọ sí ìdàrú ẹ ṣe gan ni ìyá mi mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀gbọ́n mi eh, one man the mole thank you so much ẹ̀gbọ́n mi ṣẹ́gun ọ̀nà tí bá ní kọ́fì eh, orúkọ kìnìyàn ló ń pè ní kọ́fì ni òmí ìpè ojoojúmọ́ ni mo àìkọ́fì ojoojúmọ́ kẹ̀ wàhálà nìyẹn mo kàn wọ́n ṣe that's way it is pé n tó bá lè mú ẹ ra copy five dollar ẹni tó ń ṣe content tó jẹ́ content creator àbẹni tó jẹ́ activist ẹni tó jẹ́ this you know ẹ kẹ́ lè ra copy fóun náà that is just what it, you know, what it means you know, buy a copy so it's the, it's the slogan ẹni tó bá dẹ̀ pé ra copy ẹ̀ náà kò jẹ́ dandan kẹ́ lo líǹkì yìí àwọn method tẹ̀ ti fi eléèkọ́ tún wà níbẹ̀ láti fi make it easy fáwọn èèyàn ni so it doesn't have to be this one ẹ lè sọ pé kó ìkó ìnáwó mọ́mọ́ comfort ẹ̀yin ò nídìí àá èyí tí níbi tẹ máa ń sẹ̀ǹdẹ̀ sí ẹ̀yìn kan sẹ̀ǹdẹ̀ síbẹ̀ pé Kóìkì máa bá ṣe lọ Ọládìméjì bàbá wa mo kí yín lẹ́ǹkan sí i ṣé yẹ ká fìyẹn sílẹ̀ mo fún yín ní statistics ibi tí Kóìkì bá ṣe dé torí agbọ̀dọ̀ máa fún yín ní report especially a media that is pro promoting and trying to bring the global world to understand what we are saying ibi tá a bá ṣe dé ní last month in terms of our statistics. And like I say, it's not about the revenue aspect of it. Láti over three months you see, you know, our revenue has, been, has dropped, especially advert kan fún wa lórí YouTube. So kò sẹ́ni tó fẹ́ wo reminiscence síbẹ̀ yẹn mú mọ̀ pé ti wà bẹ́ẹ̀. Kò sẹ́ni tó fẹ́ wo program yìí nísìn tí YouTube máa ma gbé fídíò wọlé because àwọn go fún mi ní advert yẹn mọ́, wọ́n ti yọ. Kò dẹ̀ mátà, so yẹn la ṣe making other areas ẹ ṣe gan ni dádì wa rò láti fi jẹ́ kó easy fáwọn èèyàn wa and the bá dẹ̀ wo breakdown yìí quickly kó tó di pa àgbà kọ́ọ̀lù yẹn we have thirty eight we have thirty eight thousand subscribers so we have not dropped down since we have been even going through a lot of issues problems our content of Yoruba Nation promotion which is the only thing taman discuss lórí lórí Koiki Media tẹ bá dẹ̀ wo ibi tí Eh, àwọn tó ń gbọ́ wa òun ní Nàìjíríà forty point one percent mo sọ gbogbo ẹ̀ breakdown yẹn lánàá so it shows that more people still want to learn about Yorùbá nation ẹgbọ́n sókè tó ń gbá tó ń pè wá with nine hundred and twenty-one new subscribers ó lọ sókè by four hundred and eighty-seven percent as against March títí dé April so I decline so èyí tẹ̀ ń sọ pé Koiki Bola báṣẹ́ dé araṣẹ́ náà nìyẹn because n tó mú mi gain ní nine hundred and twenty one new subscriber yorùbá ni wọ́n ni Ìgbò ni wọ́n ni ègbò ni wọ́n ni eh, jùjú ni wọ́n ni ghost ni wọ́n ni àwọn tó ń tẹ̀lé púpọ̀ ní tìrìtọ́ lọ sí fake account láti máa fi follow tí mo bá ń sọ àwọn kan ti ń sọ̀rọ̀ lọ́dọ̀ wọn àfàjẹ́ lílì ń béèrè pé ìyá ti gba yorùbá nation ṣá èèmọ̀ <laughs> ní wàhálà ti dé dọ̀ wọn báyìí ẹgbọ́n sókè alàgbà tó ń pè wá sàn ká sàn brọ́dà mi mi sọlá mi kó èkì. ẹ káàbọ̀ sà. kò máa ní bàjẹ́ fún yín láéláé. àmì Elédùmarè. àṣírí ọ̀dà ò ní kú lágbára ọlọ́run. àmì o. ó dẹ̀ ó dẹ̀ dùn mí o ó ó in fact ó dùn mí ó ní agbára nítorí tó bá sọ pé omi ló máa sọ ló máa ṣe ẹja jiná àbájíyan o mi ò tiẹ̀ ronú ẹ̀ sí bàbá yìí rárá rárá pẹ̀lú bí ìlú Nàìjíríà ṣe wà yí bàbá sì ń sọ pé ẹ̀yìn àwọn lọ support Tinubu. Ah. wọ́n ṣe sọ pé support nìkan wọ́n náà wọ́n pledge ẹ ṣe gan ni bá dádì wà ró òun ṣe pé support wọ́n náà wọ́n pledge àwọn ti pledge. <laughs> ó ní agbára o kò sọ́nà àbáyọ kò sọ́nà àbáyọ kọ̀ọ̀kan lù í mọ́jú pé kí Yorùbá dá dúró lọ. àwọn nírọ́ wọn nírọ́ wọn disagree pẹ̀lú yín ẹni sùdà mama challenge ẹ̀rọ̀pẹ́ mi ni mo gbọ́dọ̀ challenge yín. ìyẹn táwọn sọ ni pé wọ́n ní wọ́n ní ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ní fọ́ ẹ̀ mú bá mo fẹ́ kabi tí àwọn náà sọ̀rọ̀ lọ ni o. wọ́n ní we are further emboldened to give you our unwavering support àwọn máa fún ní support ẹ̀ àwọn máa bá ṣiṣẹ́ tó bá fáwọn ní appointment gan àwọn àgbà fọ́dún mẹ́rin káwọn náà lè relocate lọ sí Àbújá ẹgbẹ́ òsókè. ìkọ̀ tí ìkọ̀ hmm. tí bàbá fẹ́ jẹ ni wọ́n wá o. ìkọ̀ tí bàbá fẹ́ jẹ ni wọ́n wá mo sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀ pé alátẹ̀lẹ́jẹ mo ti ní Tinubu láti bá wọn ṣe visa Amẹ́ríkà because mo wà wẹ́ẹ̀ pé wọ́n fẹ́ bá wọn rìnrìn àjò America visa kan tí kò bọ́ sí kó tó di pé mi kúrò nílé so bí a Tinubu máa wá facilitate wàá lè lọ Amẹ́ríkà wàá lè lọ ṣe lecturing bí Ṣòwòrẹ́ náà ṣe ṣe àtẹ̀yìntà wà lamẹ́ríkà àwọn tó wà lamẹ́ríkà ẹ máa retí bàbá Adéníran wọ́n ń bọ̀ láìpẹ́ ẹ sọ fún bàbá yẹn pé tó bá jáde tó bá reference sí program tí mo ṣe I will come out and I will disrespect him and I will finish him up from there kò ń ṣe pé mo dẹnu. wọ́n máa ṣe o ọ̀dàlẹ̀ balẹ̀ fún ọ̀dàlẹ̀ balẹ̀ lọ bàbá yóò dẹ̀ fi wọn dẹ̀ fi arúgbó arúgbó ọjọ́ ayé wọn nígbẹ̀yà ayé wọn. wọn ní àwọn grandchildren táwọn náà fẹ́ jẹ́ kó máa gbádùn arúgbó lẹ́yìn sọ bàbá yẹn ní àwọn grandchildren àní bàbá ní grandchildren. Hmm. Awólọ́wọ̀ lọ à ń sọ à ń sọ rere nípa wọn. kò sí ìtọ́ kan pẹ̀lú Awólọ́wọ̀ Awólọ́wọ̀ ti kú ti pẹ́ ẹ̀fà Awólọ́wọ̀ sílẹ̀ inú kan pẹ̀lú Awólọ́wọ̀ Awólọ́wọ̀ ti kò yẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ ah. kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gan sọ̀rọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gan sọ̀rọ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ mọ́ dìbò nítorí irú wọn dìbò irú àwọn ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ sì kù hmm. wọn àdúrà àṣírí wọn ò ní bò lágbára ọlọ́run nítorí tó bá jẹ́ pé ẹ̀yin náà irú ẹ̀yin bẹ́ẹ̀ ti wà yín tó bá jẹ́ pé ẹ̀ ń ṣe yorùbá nation nítorí owó hmm. nítorí àti àti fa àti fa ìran yorùbá sí ọwọ́ ọ̀dà ẹ̀ kódà yorùbá yorùbá nation àti fún àti kú tó nǹkan hmm. fẹ́ nìyẹn ọ̀fẹ́ ká máa jáde ká máa sọ tó máa yorùbá nation lọ́lẹ̀ pa possible. ẹ gbogbo ẹ rí gbogbo àwọn tó yapa pé kò dá kéèyàn máa dalẹ̀ àrí máa ti dàrú báyìí. kéèyàn máa ronú kan kó ṣòtítọ́ pẹ̀lú gbogbo nǹkan tó bá ń ṣe ní ayé yìí kó dẹ̀ níbẹ̀rù ọlọ́run. láyé àtijọ́ níbẹ̀rù ọlọ́run àìmọ́ mo wo fídíò kan bọ̀bọ́ yẹn ìyá ẹ̀ ló bá sùn wọ́n máa ń fi igbó sínú oúnjẹ fún ìyá rẹ̀ bá sùn ìyá ẹ̀ ti ṣẹ́yìn lẹ́ẹ̀mejì ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run lè sọ̀rọ̀ ẹ̀ máa sọ̀rọ̀ ọlọ́jà we are living in a different world nísìnyí. mo gbádùn yín bàbá. ìyẹn ti di dandan. ẹ ṣe gan ni. agbára kò ẹ ṣe gan ni. ṣùgbọ́n nígbà tó ní ọdún mẹ́jọ ọdún mẹ́rin ni kò lè pọ̀ ọdún mẹ́jọ ọdún mẹ́rin ni ọdún mẹ́rin ni ọdún mẹ́rin ló ọdún mẹ́rin ló sì sáìn fún wọn ní ká má máa sọ ọdún mẹ́jọ mọ́ ọdún mẹ́rin ló sáìn fún. ọdún mẹ́rin kí kúrò ní wọ́n tún bọ́ sílẹ̀ àbí ẹ̀yìn haúsá náà ni wọ́n tún padà máa bà jẹ́ bí ìgbà tí ajá bá padà sí di ìdí ẹbí ẹni o. No problem. Ẹ ṣé gan ni. Thank you so much. Gbogbo ẹ̀ ń bá náà ní lílo Yorùbá Nation yìí bẹ̀rẹ̀ yẹn láti máa gbà ó. Ẹ ṣé gan ni. Thank you so much. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n lèmi máa ń bá sọ̀rọ̀ ẹ̀yin tí ẹ nílàákàyè ẹ̀yin tẹ rán mi níṣẹ́ lọ nàìjíríà tó dẹ̀ yín lẹ rán mi níṣẹ́ náà àbẹ́ ẹ̀ mọ̀ pé gbogbo yín lẹ rán mi níṣẹ́ bàbá mi Ọwọ́lábí mo kí Àlàbí Ọláwálé rádà ẹ̀yin lẹ rán mi lọ sí nàìjíríà so in tó ṣẹlẹ̀ ní nàìjíríà ni èmi fi ń wọ̀nyí nísìn mo kí gbogbo yín lẹ́ǹkan sí support yẹn lè lọ anywhere bẹ́ẹ̀ bá fẹ́ fi sí náírà àgbà ojoojúmọ́ ni mò ń tọ́jú àwọn ọmọ tó wà ń lé èmi náà dẹ́ tọ́jú àwọn family, tí mo nílé pẹ̀lú owó tẹ bá fẹ́ ránṣẹ́ èmi náà ra electricity sílé owó náà ti lọ sókè bloody country ìlú wèrè so a máa fi ti bàbá ìsẹ̀gbẹ́ díẹ̀ bọ̀ kí n tó fi ti bàbá ìsẹ̀gbẹ́ mo ti ka statement ti bàbá yìí ẹ jẹ́ kí wọ́n ka ti bàbá professor ká wá jọ gbé yẹ̀wò ká tó wá move a little bit further into the program ẹ má bínú there is a lot of noise at the background there is not much I can do to that mo kí gbogbo ilẹ̀ kan sí like I said Baba Adeniran has his right. God last Brown Mukia. He has his right. Right here, the long loan is And he wants to go back to Nigeria to be free. He's a free man already anyway, tell it. So, you know, whether, you know, it's just that pé visa tó ń wá yẹn, Ọlọ́run jẹ́ kó rí visa yẹn gbà, kí Tinubu bá wọn rí visa yẹn ṣe. Because kò fellow America. fi lọ Amẹ́ríkà, America. tẹ́ wà l'Amẹ́ríkà, ẹ̀yin náà fi yẹ kí bàbá Adéníran wá He wants to come to America now. Koiki bot with chat GT, GPT eh, kí nìyẹn mean okay from Joseph ẹ ṣé gan ni wọ́n ní new donation from Joseph okay ẹ ṣé gan ni Kofi bot oníyàn kan ti send owó sí wa àbí ó ní new donation from Joseph ẹ máa bá a fi síbẹ̀ ẹ ṣé gan ni ẹ tó bá dẹ̀ fi lo PayPal náà musakalam one at yahoo dot com ó lè máa ṣe òrìṣẹ́là èmi náà ni bó bá dẹ̀ pé náírà ni account number yẹn ó dà ń pé apè jáde lánàá first bank ẹ síbẹ̀ á wúlò fún wa first bank yẹn ló tẹ̀lé akọ́ sí lánàá three zero nine six eight zero double eight four eight mo kí gbogbo ẹ̀yin listeners who around the world thank you so much for every prayer àdúrà yín gbà lèmi lórí gan-an ẹ̀yin rò pé July first nìkan ni jàǹbá bá fẹ́ ṣe fún mi wọ́n fẹ́ ṣe jàǹbá fún mi lọ́sùn state jàǹbá tó fẹ́ ṣe fún mi lọ́sùn state kò ń ṣe kékeré rárá but ọlọ́run kó wa yọ so and they are still trying ẹ ní survive wọ́n ní what God cannot do does not exist ẹ jẹ́ kí n gbé yín lọ sí àwọn ọmọ tí mo ní wọ́n rí ní Amazon yẹn asọ́lànà àwọn ọmọ kéékèèké kan tí wọ́n rescue after forty days nínú igbó jìgìjìgì ọlọ́run ní ẹni tí òun máa tọ́jú tó máa mú tó máa wà pẹ̀lú kò sí nǹkan kan tẹ́lẹ̀ fi ṣe mo kí dáadáa. mo ń bọ̀ yín yẹn wa mo kí gbogbo alẹ́ nǹkan ṣe ẹ fún mi ní few seconds mo kí ọmọdé mo kí àgbàlagbà. ọmọ Ìbàràpá lápapọ̀ ẹ̀jẹ̀ ajẹ́pẹ́ lọ́wọ́ ọmọ ẹni ọmọ ọmọ ìlú Ìbàràpá ìdílé tó kọ́ ẹni àgbà ẹ̀bá ìbámu Adéyẹmọ mo sọ́ndé adéyẹmọ ẹ̀bùn orúkọ ńlá tó ń jàmọ̀ láyà bí àrà orúkọ tó ń dẹ̀rù olórúkọ kan ọmọ Yorùbá ọmọ torí pé wòrà a kò lè pé gbogbo láyé kíkà ríro lè dá ìpalà wúrà tó máa dán alàmọ́ kọjá dé. ẹ má bínú mo rò mọ pé orin méjì ló ń yọ at the same time mo kí gbogbo alẹ́ nǹkan sí masbi masbi <laughs> máa ń gba sí fún wọn back to back ni gbogbo ala ní style tá a fi ń ṣe program wa mine is more of international kí n bring awareness èmi náà lọ gbọ́n kankan màá rí kankan mo fi àwọn image méjì kan mo fi sílẹ̀ a máa sọ lórí àwọn pípò yìí àwọn arákùnrin tẹ̀ ń wò yìí tó ń pè Sir John Webden of Bellenden kí ló ṣe gangan tá a bá ń sọ̀rọ̀ slaves slaves Eru. bàbá yìí mọ̀ nípa ẹ̀ wọ́n bí ní seventeen twenty nine that was seventeenth century a wà ní twenty first century The gay kí gbogbo ẹni tẹ́ wà lórí Instagram ẹ̀yin tẹ́ ń farabalẹ̀ I hate Tinubu I've told you guys but the future yàn sí nínú Nàìjíríà mọ̀ bọ̀ká tó padà sí the side section nǹkan mo fẹ́ close ti bàbá Adéníran but mo fẹ́ close ẹ̀ pẹ̀lú ti lẹ́tà tí bàbá kọ sí Tinubu ẹ máa tún gbà mí láàyè ká tún kà á lẹ́ẹ̀kan sí lecture room ní bíbà ẹ mọ̀ pé tó bá gbọ́ lecture wàá wá tún lọ gbọ́ lecture mi lọ́dọ̀ yèyé dára nírọ̀lẹ́ wàá lọ gbọ́ ti Ọmọlúkà so lecture yẹn kẹ̀rẹ́ course kọ̀ọ̀kan ló ní different grade so ìmí ìtọ́ba wá kó gbogbo ẹ̀ papọ̀ our the final grade but ti bíbá orí foreign làwa dúró sí foreign relationship policy torí pé ẹ̀yin lè rán mi iṣẹ́ mo sọ pé kò tí gbogbo àwọn tó sì ń lọ kò sẹ́ni tó rí etí at least mo gbọ́ etí bàbá ikú bàbá yìí sọ ó fún mi ní confidence pé Yorùbá máa dúró but there's still three percent three percent tó kù tá à ń wá nísìn òun ni olóṣèlú òun làwọn church mosque àwọn traditionalist kìíní wa tí gbogbo àwọn bá nǹkan kan àwọn mẹ́ta tó kù nìyẹn so àwọn mẹ́ta yẹn nísìn là ń bá sọ̀rọ̀ pé ẹ farabalẹ̀ ẹ já jọ lọ ẹ kà má lọ you know mo dẹ̀ rí pé hopefully they will listen to us and things will start materializing themselves mo kí lẹ́ǹkan sí our comfort mo kí gbogbo ẹ̀yẹn gbé different organization now mo ní lọ too much màá kàn lọ straight after tí bàbá ti kí Tinubu gbogbo kìíní yẹn let's go straight to page two this man mo fẹ́ fi nọ́ọ̀kì ètè bàbá Adéwálé sọ Adéníran because àwọn sọ pé Nàìjíríà ṣì máa ṣiṣẹ́ ṣé àwọn ló ń sọ òtítọ́ àbí bàbá Akíntóyè tó ní Yorùbá country ní right láti dúró nítorí pé tá a bá dá dúró gẹ́gẹ́ bí country which we have the right tá a bá lọ wo àwọn ìlú kan tá sọ pé the b nine, ẹ rántí the b nine, ta ló rántí B9 àbẹ́ ti gbàgbé a pè àwọn kan ní b nine, kí la pè wọ́n lánàá b nine countries àwọn b nine, ẹ rántí B9 wọ́n ń ṣe summit kan lọ́wọ́lọ́wọ́ nísìnyí B9 Bucharest ẹ ti gbàgbé ni ẹ má gbàgbé má fi jẹba the Bucharest nine countries we talked about them yesterday or day before yesterday lára àwọn ìlú yẹn farabalẹ̀ ìwọ tó ní Koiki kí la fẹ́ gba kọ́ńtì fún ká wà ní nàìjíríà kí nàìjíríà máa fìyà jẹ wá kí ká máa wá ẹni tó máa tẹ̀ fún ẹ òfé sick owó owó wàá ṣe máa wá ẹni tó máa fún ẹ lówó lórí social media ìyẹn ò lè work so tá a bá ń sọ̀rọ̀ nípa B9 àwọn ìlú tó ń pè ní B9 yẹn mo bọ mo fẹ́ mú images wọn jáde ni image so tá a bá sọ pé b9 ẹ àwọn lélẹyìí àwọn ìlú kólóbo kólóbo kólóbo kólóbo àwọn ìlú tóòtó stéètì tọ̀dọ̀ tiẹ̀ ìwọ tó ń wò mí tó ń gbọ́ mi tó jọmọ Yorùbá Bucharest nine ló ń pè wọ́n wọ́n ń ṣe ìpàdé kan lọ́wọ́lọ́wọ́ because wọ́n fẹ́ kí eh, Ukraine darapọ̀ mọ́ NATO farabalẹ̀ mẹ́sàn-án ni wọ́n Slovakia five point four million mo kí ẹ sanki Bulgaria six point six million country ni mo ń sọ yẹn o countries these are countries okay and this country as prime minister they have people running those countries on their behalf ìwọ tó ń gbọ́ mi tó ń gbọ́ mi it does not matter your age your capacity your education level you can also be a representative of a Yoruba nation government a Yoruba nation ambassador ṣé o fẹ́ lọ di ambassador tó máa máa represent Yorùbá o fẹ́ lọ ṣiṣẹ́ as a as an expatriate tó mọ̀ pé owó owó foreign country eh, tó bá ti mú ẹ kúrò ní Yorùbá country tó lọ sí UK ṣé ọmọ fáwọn tó ń ṣiṣẹ́ lẹ́mbàsì owó tó ń gbà ju èmi tí mo wà níbàá lọ because expatriate ni wọ́n even though pa mọ̀ pé fàbú ni gbogbo tó máa ń ṣe níbẹ̀ yẹn who no who lọ́ máa ń fi síbẹ̀ so Slovakia five point four million Bulgaria six point six million Poland thirty seven million Latvia one point eight million Czech ten point five million Estonia one point three million Hungary nine point seven million Lithuania 2.8 million Romania 19.1 million so Romania dàbí Lagos state so ó yẹ kí Lagos jẹ́ country ni so ìwọ tó ń wò mí tó ń wọ́ndà pé ṣé country náà la kàn ń sọ báyẹn ẹ òun náà ṣàti gbórúkọ country so kí ni bàbá kí tó yẹ wá sọ àfẹ àfẹ compare mọ́ ntí a máa padà sọ́dọ̀ àwọn ọmọ tí wọ́n rescue ní Amazon tó bá ní kò possible èmi á máa ní what God cannot do does not exist ìtẹ́lẹ́dùmarè ò ní ṣe kò ní wá sí ìmúṣẹ so àwọn ọmọ tó ń wò yìí ọmọ ọdún kan wà láàárín wọn wọ́n sọnù nínú igbó jìgìjìgì fún forty days after the plane crash ṣẹlẹ̀ wọ́n dẹ̀ bá wọn alive báwo ló ṣe survive báwo ló ṣe survive a remarkable story of survival against all the odds. Against all the odds. Last month, a plane crashed in the Amazon rainforest, killing both pilots and one passenger. Ó pilot ati passenger. kilo wa wá ṣẹlẹ̀? Àti ọmọ àti ìyá. Survived the crash. The oldest 13, and the youngest just a baby. The youngest is just a baby the oldest is thirteen years old ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ nísìn i'm sure kò ti ju eighteen years old lọ ó wá ní yorùbá nation ní bọ́ọ̀sì ta ni wọ́ who the hell are you láti sọ bẹ́ẹ̀ ìwé tó yẹ kó darapọ̀ mọ́ movement yìí kó bá wa máa polongo ẹ̀ polongo ẹ̀ fún gbogbo èèyàn òun sọ pé kò bọ́ sí báwo làwọn ọmọ kéékèèké yìí ṣe survive ọmọ ọmọ tí ó pè ní one years old yẹn kí ló ń jẹ gangan tó fi survive nínú igbó jìgìjìgì fún forty days and forty nights wọ́n wá ń wonder nínú igbó ẹ mọ̀ pé plane ti jábọ́ àwọn èèyàn ti kúrò níbi tí plane wà nígbà tó fẹ́ survive Elédùmarè wa rán ó rán kankan sí wọn táàmù ó ní gbogbo àwọn ọmọ yìí mo bẹ́ẹ̀ ìwọ màláìkà tó ń wojú ọ̀run ti Jésù Kristi ti ànábì Muhammad ti àwọn oníṣẹ̀ṣe ti àwọn tọ̀dọ̀ tiwọn náà pé máa bá mi fìtọ́jú ṣọ́ wọn má jẹ́ kí ejò ṣọ́ wọn jẹ má jẹ́ kí nǹkan kan ṣe wọ́n àbọ̀rọ̀ àwọn ìyẹn nísìn so kí ló kí ló kí ló rò pé ó jẹ́ kó survive o rò pé oúnjẹ tó ń rí jẹ nínú igbó yẹn nìkan ni no àwọn áńgẹ́lì kan sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn àwọn àwọn onílẹ̀ tí wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú wọn wọ́n wá pilot àwọn ọmọ yẹn because àwọn ọmọ yẹn ti kúrò níbi tí nínú plane yẹn ti crash the youngest is one years old the oldest is thirteen ìwọ èmi wá jókòó sí bí èmi forty years old mò ń polongo yorùbá nation ó wá ní kò lè bọ́ sí àníwọ gbọ́ fídíò yẹn délẹ̀ tán. now almost six weeks off, weeks off they've been found malnourished but alive tonight they've been airlifted. wọ́n ní they've been found malnourished but they survive. they were found malnourished lótìtọ́ wọ̀ lè jọ́ ń jẹ gidi mọ́ ntí yàn bá wọ́n ti wà nínú àwẹ̀ wọ́n ti wà nínú ẹ̀mí ìwọ gbàwẹ̀ three days kó má jẹun ní ribiribi wàá mọ bó ṣe máa rí lára ẹ kíákíá ló máa jò ìwọ wá ń jókòó ó jókòó sínú comfort zone ẹ pẹ̀lú MTN pẹ̀lú Glo tèmi ń bá gbogbo àgbáyé sọ̀rọ̀ tí two point eight million people wo program mi ní last year I mean ní last year ní mọ́ǹtì tó kọjá one month àìtí ìwà ní gbogbo pọ́ìkì èmi ò sọ tẹlẹ̀ mi o láti ìgbà tí gbogbo crisis tó ń ṣẹlẹ̀ nínú Yorùbá nation kàkàkà lọ sílẹ̀ à ń lọ sókè ni òun lélẹ̀ the unique viewers tó wá wo Koiki between thirty first of March títí dé April thirty ní oṣù kan ó lọ sí two hundred and thirty two thousand k unique viewers that means pé àwọn kan dé pé tó o bá ti gbọ́ Koiki ara wọn kì í yá ní returning viewers the whole thirty five point nine k ló ń padà wá sórí Koiki Media forty four percent more than ìtò àtẹlẹ so ta ló ta ti wọ́n máa sọ fún wa pé Yorùbá nation ní exist ó máa wá sí ìmúṣẹ but we must listen and follow because àwọn ọmọ yìí náà máa máa listen sáwọn instinct kankan àmọ́rú instinct tán listen sí but something was was piloting them ẹni bàbá kí tó yóò mọ̀ ṣe ẹni gbòòwò mọ̀ ṣe ẹni gbogbo àwọn mídíà kan bára wa jà bla bla bla blo blo blo wọ aṣèwà lórí ìrìn àjò yẹn so kí ló pilot àwọn ọmọ yìí mo ní láti sọ̀rọ̀ lé lórí so that kó lè yíwọ pé ìwọ tó ń rò pé ìrìn àjò yìí ó ti mẹ́hẹ happy sunday bàbá wa samson kò mà mẹ́hẹ sunday mákindé mo kí yín emmanuel akindada ní b nine countries àti dárúkọ wọn the the the ìlú tó kéré jù nínú bínà yẹn òun ni one point three Estonia so ìwọ tó ń wò mí láti inú Ondo state tó mọ̀ pé tá a bá ní country tiwa ìwọ náà máa jẹ́ representative ọmọ Yorùbá Nigeria is too late to be fixed. Out can you reduce that thing a little bit? Ọmọdúà. Ìdámilóhùn wọ́n ti ń rescue one? just reduce it a little bit please. the youngest is one years old ẹ wá what God cannot do does not exist. ìyẹn ni wọ́n ṣe fẹ́ jẹ́ kí mẹ́sẹ̀gì wa kó penetrate désàlẹ̀ mo sọ fún yín pé tó bá fún mi ní access rédíò ní nàìjíríà within one month gbogbo yín pátápátá ẹ máa ẹ máa ṣojú kúrò lára nàìjíríà gbogbo gbogbo gbogbo marapọ̀ tó fi bòrí lójú yẹn ó máa ṣí kúrò mo kí mọ́mi wa títí olú mo kí gbogbo ẹ̀gbọ́n mi All Stars Yorùbá TV thank you so much Yorùbá nation is non-negotiable a lè negotiate bàbá Adéníran ti lọ negotiate àmọ́ reason tó ṣe lọ negotiate ká tẹ̀sọ́ pé kò kì í ṣe mole but ó ti lọ negotiate nísìn ó ti fi allegiance ẹ̀ sí Tinubu kò sí nǹkan kan tó ràn níbẹ̀ ọmọ Yorùbá lọ́nà òun náà. but this is real life Colombia. this is real life. bó wá ṣe ń sọ fún yín pé bí ṣe wọ́n ti gbé fún wọ́n ti gbé tablet fún ọmọ yẹn ọmọ kékeré ó ti ó ti gbàgbé gbogbo tó ṣẹlẹ̀ nínú igbó àwọn ọmọ yẹn ò ní lè sọ gbogbo tó rí tán nínú igbó yẹn ẹ wá expect kébì sọ gbogbo tó ń lọ nínú Yorùbá nation ní nǹkan tá a gbọdọ̀ sọ nísìn we must be all kí má tún bú yín. thirty nine four and just eleven months ẹ wò wọ́n find a life after kí lẹ rò pé àwọn tó ń wá wọn yẹn kí lẹ rò pé kí ló dé tí wọ́n ṣe give up ẹ̀ ẹ́ expect pé kémi give up mo kí bàbá Moses ẹ̀ ẹ́ expect pé kí Ìgbòho kó give up ẹ̀ ẹ́ expect pé kí gbogbo àwa tá agitate tí ẹ̀ mọ́ tó ń pè ní agitate à ń sọ̀rọ̀ lójoojúmọ́ a fi in tó yẹ ká máa ṣe sílẹ̀ àwa gbé ọ̀rọ̀ Yorùbá nation a gbé sórí a gbé rù a pọ̀n gbogbo wa ń à ń sọ̀rọ̀ jáde à ń púṣẹ́ fọ́ọ̀tù wa mò ń bọ́ọ̀nù iná nínú ilé mi olùkọ́fẹ́ ni ìyàwó mi bá sọ pé nísìn pé iná inú ilé ti ń lọ́lẹ̀ ṣé kí n sọ fún nísìn pé Yorùbá nation ni mò ń ṣe kí n sọ pé mo ní owó iná tí mo fún àbọ̀ mọ̀ pé mo tanná mo ṣàtanná iná ni mo fi ń ọpẹ́rẹ́tì ní bíbá so àdúpẹ́ pé wọ́n rí àwọn ọmọ yẹn bí wọ́n ṣe rí àwọn ọmọ yẹn at the appropriate time tí kò ní pẹ́ mọ́ elédùnmarè ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run gbogbo ibi tí olúkálukú wa ń fọkàn sí lórí ìrìn àjò yìí àánú máa dé bá wa níbẹ̀ ibi tá a fọkàn sí rárá nítorí pé i don't know bí àwọn ọmọ yìí fọkàn sí pé hey ǹjẹ́ wọ́n ń wá wọn báyìí ǹjẹ́ àwọn máa kú sínú gbòòyì ọlọ́run ní ẹ̀mí kú sínú gbòòyì òun á wà pẹ̀lú yín òun á máa fìṣọ́ ẹ̀ṣọ́ yín òun á dúró tì yín títí táwọn ọlọ́pàá àti sójà àti mílítírì wọ́n kó gbogbo mílítírì jáde pé àní lọ bá wá àwọn ọmọ yìí ẹ wo kékeré tó gbé dání sọ́wọ́ yẹn òun ni the youngest òun ni one years old bọ̀bọ̀ tó wo tó lo bandana yẹn ẹ má bínú ẹni táwọn ẹ lè rí àti tẹ́ bá lọ sórí YouTube that is the youngest so ẹ má sọ pé kò possible possibility yẹn ó wà ẹja gbọ́n tí bàbá Akíntóyè sọ àti lòdì ẹnu fídíò yẹn mo fẹ́ fi ná mo fẹ́ fi nọ́ọ̀kì èyí tí bàbá Wálé Adéníran sọ bàbá ní after tó ti kí Tinubu tán this man-made contortion of order demonstrate the fundamental bankruptcy and the essential non-sustainability of the Nigerian state which our brother must now lead. It is particularly noteworthy that all the electoral cycle under the successfully fraudulent constitution of the Nigerian since 1959 have ended up unutterably in controversies that are irresolvable, that are ultimate, eh, ultimately never resolved. A lè resolve gbogbo problem through election even láti láti 1959 because wọ́n rig election yẹn bàbá Awólọ́wọ̀ ló wọlé that same scenario remain with us today mo kí ìlànà us mo kí bàbá wa tó ń bá yín darí ẹ̀ pẹ̀lú gbogbo èèyàn ọmọ ẹgbẹ́ mo kí gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan láì yọ ẹnìkankan sílẹ̀ títí dé global directorate mo kí bàbá wa dr kebe ọrùn kò sí program kan wà tó fẹ́ ṣe lálẹ́ tá máa transmit later Yoruba have lost an estimate twenty-nine thousand of our people to these rampages countless Yoruba women have suffered degradation of being raped by invaders Farming has been destroyed in a large swath of Yoruba farmland, and a whole Yoruba nation now faces the danger of devastating famine. In fact, they will be conquering nation àwọn Fúlàní nìyẹn once embarked on a loudly proclaimed effort láti starve wa because nígbà kan wọ́n block Lọ́kọ́jà bridge wọ́n ní wọ́n ní jẹ́ kó gbé oúnjẹ wa sílẹ̀ Yorùbá ẹni tó bá lè máa ṣe nǹkan ìgbì ẹ máa ṣe ní kéékèèké mo kí bàbá wa Adégbóyèga Rufai mo kí gbogbo ẹ̀yin tẹ wà ní kéto aláké mo kí gbogbo ìjọ kọ̀ọ̀kan mo kí gbogbo ẹ̀yin arásàlátù ìyá mi kàdíjá mo kí ẹ dáadáa masbi ẹ gbogbo gbà Yorùbá nation is not negotiable Baba went further to say but these are not the Yoruba people have suffered in Nigeria alone ever intensifying the cauldron of Inter-people's hatred under a system of limited self-government and federalism in a decade preceding Nigerian independence in 1960. Àwọn tó gbádùn Nàìjíríà sixty seventy ìgbà tó máa fi di eighty tí Babangida débẹ̀ gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí bàjẹ́. Things started changing. Mo kí dada my beautiful mother aunty ìyàwó Khadija mo kí gbogbo ẹ̀yin sisters wa ẹ̀yin mothers wa kò yí sí ìfẹ́ ìtẹ̀wà ńlẹ̀ bọ̀ ọlọ́run Elédùmarè á mẹ́kẹ̀ easy bó ṣe mẹ́kẹ̀ easy fáwọn ọmọ tó rí ní Amazon forest tó bá ọmọ tó ń pè ní Amazon forest go and check it out igbó gidigidi ni for forty days ilẹ̀ bá ń súnmọ́ wọn níbẹ̀ kò sí náà ó dìgbà tílẹ̀ bá kábíyèsí Elédùmarè ọlọ́run máa tòbi lọ́ba ṣá tílẹ̀ bá ṣú ṣáwọn ọmọ yẹn máa tan náà ni torí kò tẹ̀ yé ni ṣáwọn máa tan ìṣáná láti fi keep one. nínú igbó yẹn igbó mà níyì tí wọ́n dẹwé bora ni kí ló ń báwo la ṣe survive ìwọ ìwọ wa ń béèrè pé báwo la ṣe máa gba Yorùbá nation lẹ́nu tiwọ́ ṣe rí pé ọ̀rọ̀ yẹn ó ní agbára gan for forty days the youngest was one years old tó yẹ pé mosquito kan lè jẹ́ mọ́nu bẹ̀ kó dẹ̀ kú síbẹ̀ ọlọ́run á dáàbò ẹ̀bò wọn ó fìṣọ́ ẹ̀ṣọ́ wọn àwa wá ní ọlọ́run dáàbò bò wá ó dáàbò bo Ìgbòho wọ́n fẹ́ pa sínú ilé wọ̀ pa ṣé bàbá Adéníran mọ̀ nípa ẹ̀ tàbí wọ́n kàn decide pé èébú tó ń bú wọn àwọn ò lè tẹ̀kẹ̀ mọ́ kí ló dé tó jẹ́ kí rédíò wá ṣiṣẹ́ tẹ bá lọ bí wọn èyí tẹ bá súnmọ́ bàbá yẹn pé kí ló dé kò ní kankan ṣe pẹ̀lú tó fi ṣe rédíò. we institute the first free education mo ń jump ní o you know because a máa ma kà ní gbogbo gbà and I believe we are just more than our time mo the old family me okay well i did the three hours so three hours i will i will keep a cap and we just you know taxi na six to three hours wa either two hours or three hours In tó bá one hour I just pé briefly nìyẹn so that you know torí pé kó tó di pé gbogbo family máa need the environment wọn so but kí ni ìdí gangan tá a ṣe fẹ́ kúrò ní nàìjíríà àwọn kan ní ká má negotiate pẹ̀lú Tinubu àwọn bàbá Adéníran náà wọn ẹ má lọ negotiate mọ́ àwa máa pledge pẹ̀lú Tinubu àjọ máa ṣe ni. mo kí ẹ Idris bàbá wa ẹ professor sọ pé no no no no no bàbá Wálé Adéníran ẹ bá má ṣe yẹn ẹ má lọ pledge pẹ̀lú Tinubu èwo la bọ̀rọ̀ pledge pẹ̀lú Tinubu nígbà tí gbogbo àti sọ pé àpè lọ tẹ́lẹ̀ therefore ní page six we Yorùbá nation reaffirm our decision to negotiate with Nigeria the creation of our own and separate autonomous political and economic space outside the framework of the now illegitimate Nigerian state. But Bàbá Wálé Adéníran sọ pé náà àwọn ọ̀fẹ́ yẹn ìtàwọn fẹ́ ni pé kí gbogbo wa jọ wà nínú Nàìjíríà kájọ máa ṣe Nàìjíríà kí Nàìjíríà dẹ̀ máa tẹ̀síwájú ta ló ta lè wá fi pé ó make sense nínú àwọn Baba. méjèèjì I leave that for you in the comment section as I now come out of that. Mo fẹ́ sọ̀rọ̀ briefly nípa àwọn eléyìí àṣìmáṣe program púpọ̀ lórí wọn. Wọ́n pe bàbá kan ní Dundas. Dundas yìí iṣẹ́ tóun ṣe ni pé why did Henry Dundas òun delay the abo abolition of slave trade? He was the Home Secretary. The EIC ruled India before the British took over, but Henry Dundas, man, then wait òyìnbó yìí bàbá tẹ̀ ń wò yìí bàbá burúkú yìí right gbogbo jàǹbá tó ti ṣe give me give back to me kí ló tó gba kúrò tó mú kúrò lọ́wọ́ mi dáhùn give give it to me. n tí bàbá yẹn ṣe ni pé he was then the home secretary he took over of the EIC board hence he became an arm of the British government at the end of eighteenth century nineteenth century yẹn ni wọ́n ṣe wá join gbogbo àpapọ̀ ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ ní bíbá ìta máa ń gbọ́ eighteen seventeen as at that time it was just a pure Yorùbá kingdom kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà kò sí nǹkan tó ń jẹ́ ilẹ̀ Nàìjíríà kí gbogbo àjọṣe papọ̀ olúkàlùkù ń ṣe tiẹ̀ ni as at eighteen century bọ̀ nígbà tó di nineteenth century wọ́n change gbogbo ẹ̀ bọ̀ lára àwọn bàbá yìí a sì máa ṣe program lé lórí àwọn tí wọ́n jẹ ọlá slave trade for their own financial gain náà wọ́n wá ní kó rìmúùfù flag tó ṣe fún ní Edinburgh wọ́n ní kó yọ kúrò àwọn Black Lives Matter ẹ mọ̀ pátí wà ní Windrush eh, eh, month Edinburgh statue official recommend a removal of the Melville Memento flag of Henry Dundas role nínú slavery descendant of Henry Dundas want the clerk removed from Edinburgh wọ́n náà wọ́n fẹ́ rí mọ́ kí ló dé tó ṣe fẹ́ rí clerk kìnìún ẹ̀ lélẹ̀ wọ́n ní wọ́n gbọ́dọ̀ gbé wálẹ̀ nítorí pé lára àwọn tí ní eighteenth century àwọn tó ń lọ kó wa lẹ́rú just as bí baba Wálé Adéníran sì tó yẹ ká wà nù ẹrú Nàìjíríà so tá a bá ń sọ pé àwọn kan ọ̀dà tá à ń point sáwọn òyìnbó àwa gbọ́dọ̀ point sáwọn tó wà níbí báyìí nísìnyí náà pé bàbá yẹn wà educated ó mọ̀ dáadáa pé Nàìjíríà ò lè work but for their own selfish gain yes for their own selfish gain they want us to remain inside what is known as Nigeria today so Tiban bá ń reference Henry Dunbars pé òun náà kò jẹ́ kí wọ́n àbọ́líṣì oko ẹrú bàbá Adéníran fẹ́ jẹ́ ká wà nínú Nàìjíríà ìyẹn ló ṣe ń pledge fún Tinubu he has his right but ṣé ká wà nù nàìjíríà ló pé wa ni àbí ká kúrò nù nàìjíríà mo fi yẹn sẹ́yìn tẹ́ wà nínú ètò kẹmájọ so ìyẹn lọ bẹ́ẹ̀ there's another one kan pè ní John Weldon born w e w d e r b u r n òun náà ṣe nípa pé ó kú ẹrú these are all wicked individuals àwọn Jamaica àwọn that area wọ́n bá àwọn fà lọ́wọ́lọ́wọ́ ẹ lè These are people that destroy as many of us. He was born in 1729. Ó kú ní 1803. As at the time tó kú yẹn, ilẹ̀ Yorùbá ti wà o. Àwa náà láwọn ọba aládé o. Aláwọn tí wọ́n ń ṣe ọba ló wa lórí o. Tẹ bá lọ ọba tó wà ní Kétu Témà àti Bàámi Ògbówó Ṣàtá lọ. Àwọn ìran Odùduwà ni o bàbá tí a lọ bá yẹn gbogbo táwọn bàbá yẹn sọ ọkùnrin tí gbogbo ẹ̀ la lè máa sọ lórí social media nígbà tá a wọnú private tí bá ní akó ẹ mọ̀ pé màtá tó ń tó ń ṣe àwọn tó bá wà tó wá tó wá sí Kétu Aláké àwọn ọmọ àwọn ọmọ Yorùbá tó wà níbẹ̀ ẹ̀rí pé nígbà tó dé stage kan nígbà tí bàbá ti àdírẹ́sì wa níwájú nínú palace wọn àwáṣẹ̀ wọnú private president kò ṣe gbogbo ẹ̀ ló wọnú bẹ̀ ìjókòó mọ̀ wá ń bẹ̀ o mo mọ táwọn bàbá yẹn sọ o bí a bá sì wà nínú Nàìjíríà we are losing the plot Baba, sọ sí bíbá yìí o Baba, kọ sínú bíbá yìí o bàbá ní the more the Yorùbá nation the more the Yoruba nation kan sọ yẹn àwọn ọmọ Yorùbá ló ń mìnà ìyẹn bàbá Kítóyè so èyí tí bàbá Adéníran tó ní ká lọ máa pledge fún Nàìjíríà kò fẹ́ yé mi mọ́ o torí pé the more kabasi wà nínú Nàìjíríà we will remain stuck into and trapped in the vortex mo dẹ̀ ti explain mi ní vortex yẹn fún yín a ṣe a ṣe English dictionary ẹ̀ vortex something that resemble a whirlpool the hellish vortex of battle mass of fluid taba break it down to you know is vortex in a slang so in a figurative sense vortex yẹn v-o-r-t-e-x x for x-ray àwa tá a bá fẹ́ pẹ̀ fún yàn níbí báyìí lórí phone a ní Victor Oscar Romeo Tango Echo x-ray can be used to tell about something. So Baba Akintoye in reference in Nigeria as vortex, something that seems like it is wheeling out of control Nigeria ti wa out of control à ń sọ fún yín nísì ẹ̀ ń ṣe bí ẹ̀ tí yín di ẹ̀ ń ṣe bí ẹ̀ dé gbọ́ ẹ̀ ń bínú sí wa nítorí pé lọ́kàn yín à ń bá yín nínú jẹ́ nípa Nàìjíríà mo ò bá yín nínú jẹ́ nínú Nàìjíríà Nàìjíríà ti wa out of control tá a bá tún fi sílẹ̀ jù lọ problem ni lọ́jọ́ iwájú o kò ń sọ̀rọ̀ eré o a máa parí ètò yìí in another less than ah six minutes so baba Akíntóyè sọ pé Nigeria the more the Yoruba nation the more àwa ìran ọmọ aládé tí Elédùmarè dá tí ẹ̀jẹ̀ tó ń ṣàn lára tèmi òun ló ń ṣàn lára tiẹ̀ ìyàtọ̀ kan ni pé èmi ti róúnjẹ jẹ ìwọ sì ń wá bó ṣe máa rí kankan jẹ kọ́lọ́n bá ń pèsè fún gbogbo yín èmi ò ṣe Dangote mo ò dẹ̀ ń ṣe billionaire tí ẹ máa máa pè pé Kóìkì ràn mí lọ́wọ́ àwọn ọmọ twenty ló ń ṣiṣẹ́ fún mi wọ́n gbọ́ èmi ni èmi ni bàbá wọn for now so responsibility wọn rùn mí ló wà èmi náà ní family nílé o so ẹ ẹ mo wà lórí social media tẹ bá need the support ẹ lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat àbí Kòkú foundation bọ̀bọ̀ kan náà tó wà kànẹsì àwọn tó bá lè ràn yín lọ́wọ́ mo sorry gan I don't have n tí mo ní òun ni pé kí gbogbo akájọ sanwó papọ̀ pẹ̀lú bàbá Akíntóyè àti Ìgbòho ká lè tètè ṣe kíni ká máa sọ fáwọn olóṣèlú wa ní gbogbo bí tẹ́lá ti ń bá wọn lọ́dọ̀ pẹpẹ sùn join lọ́dọ̀ àwọn aláṣẹ́wó wọn lọ́dọ̀ this and that pé bàbá ìjẹ́ ìgbọ́n tí Kóìkì sọ pé ká lọ wàá sọ fún ẹ pé no sọ fún ẹ pé tá a bá lọ kíní yìí yìí kíní yìí ó máa consume gbogbo wa o kò ń ṣeré o Nàìjíríà máa consume gbogbo wa o ọmọ tó ń bá mi ṣiṣẹ́ lánàá tí Nàìjíríà bá ṣiṣẹ́ ìyá ẹ̀ sì máa wà láyé wọ́n ti sìn yá yẹn lánàá ìjọta máa kú ọlọ́run ló mọ̀ ọ́ oxygen ni wọ́n tètè rí o láago mẹ́ta lóru máa wò mí kó máa sọ pé ẹ ẹ mò ń bá Tinubu jà ẹ mò ń ṣòlè ṣèyí má ẹ ṣèyí Tinubu ìrún èmi ni kò máa bú ìrún oúnjẹ ló ń ṣe ní wọn ní kíjì nísè ìyẹn mo ṣe ń tètè fi fast ẹ torí máa jẹun ìyà ò jẹ mí o lóòótọ́ a nídòwó ẹ̀fún alówó ẹ̀hẹ́n bọ̀ pé ìyà ń jẹ mí yẹn irọ́ lẹ pa mo dẹ̀ ń ṣe refugee mo ń sọ̀rọ̀ refugee níjọ́ òní ìwọ kan sọ pé àwọn tó ṣe visa mo fi wọlé o mo yẹn tó bá bí sí ìlú yìí o máa go through immigration o mo kì í ṣe refugee pé refugee mí pé ẹni tó wá sí ìlú kan tó gba orí omi wọlé ẹ̀yin tẹ́ gbà wọlé ọlọ́run bá ń ṣe ìwọ tó sì fi ṣe mo mọ bá ṣe ṣe visa o bí ọmọ pé ìkíkan bá pè lẹ́yìn tó bá sanwó ọmọ gọ̀ ìwọ àti ẹni o kódà yìí tó súnmọ́ mi gan mo sọ fún ọ pé mo mọ pa visa o tó bá dé UK àmọ́ bá ṣe máa sọ pé okay lọ apply fún kankan no case is no case lọ́rọ̀ UK o mo kì í ṣe visa o ẹ̀gbọ́n mi dáadáa o mo ò mọ bó ṣe ń ṣe visa o bọ ẹni tó bá fẹ́ ra ticket ẹ̀gbọ́n mi ta ticket ní UK bíbá ẹ pè mí abayinwa cheap ticket níwọ̀n bàtọ́ bá rí ti bá rí cheap kò mí ìfowópamọ́ cheap o òun náà máa fi sórí o ti tiẹ́ tó lọ kọ́ ni o gbọ́ pé ẹ Koiki ẹ mo fẹ́ lọ Dubai ẹ Koiki kan wá pé mo ní Nàìjíríà nọ́mbà o ẹ gbọ́ mi dáadáa orí social media mo ti sọ yìí o tó o bá lọ fọwọ́ síyàn kan tó bá lọ tó bá pọn ẹ lówó alájà ìrọ̀rùn ló dẹ́rẹ́ ẹ bá sọ fún wọn mo mọ bó ṣe ṣe visa o torí pé we are living in a new world bíyàn kan bá pè ẹ tó bá ní òun Koiki tí bá ní ìdòwò orí social media máa wá o mo ní right èyí lè máa sọ pé ẹ ẹ fún mi ẹni tó bá dẹ̀ máa fún mi àdúpẹ́ wálé àdìkúkú ti ní kẹ́yìn máa fún wa lówó mọ́ bombastar bàbá ní the more the Yorùbá nation remains stuck mo kí dáadáa alájà ràn ló bá dé mo kí gbogbo ẹ̀yàn lásàlátù ní gbogbo conventry ní hall ẹ ẹ fún wa lówó ká lè tọ̀ mo fẹ́ tọ̀ ẹ ó yẹ kí n ti bẹ̀rẹ̀ tọ̀ yẹn fẹ́ lọ conventry lọ Manchester lọ York bọ́ọ̀sì ni màmá wẹ̀ má wọlé ó cheap káàkiri wọ́n ti ní kí n má travel anywhere kódà Ìgbòho ní kí n má lọ anywhere jókòó sí UK mo ní bàá mi mò ń bọ̀ ó ní náà òun disagree òun fàṣẹ sí yẹn rán màmá ẹ ìwọ má wà tí òun bá ti rí màmí ẹ èyí tó kù òun ti rí wọn náà ni ní tó bá fi sọ fún mi tó lè sọ lórí fóònù sọ sí ti mọ́mí ẹ tí mọ́mí ẹ bá ti dé wá sọ sí mi létí wọ́dẹ ìgbódẹ̀ ṣe lọ náà nìyẹn ẹ̀hẹ́ tó gbogbo kọ́kọ́ ni mo fi sọ fún gbòòrò lórí fóònù. so mo rẹ̀ ń ṣe journalist ni mí o mo wà lábẹ́ union ní bíbá yìí o ẹ̀hẹ́ gbọ́ mi dáadáa mo ń ṣe pé mo fi ń dẹnu mo ń sanwó mo rẹ̀ lóríṣiríṣi tí mo ń sanwó fún mo ń sanwó zoom mo ń sanwó dis àsanwó mixela so bẹ́ẹ̀ bá dẹ̀ fún wa kò sí bá ṣe fẹ́ máa progress o so mo ṣe visa o mo mọ bó ṣe ń ṣe rárá mo ní understanding ẹ̀ màmá tèmi ló ṣe tèmi ní nineteen ninety eight mo kò lọ Àbújá mo dẹ̀ lọ ìgbà ẹ̀yin náà ń gbádùn nísìn òyìnbó interview mi èmi náà sọ òyìnbó tátàtà tátàtà ìgbà tí mo dé airport ìgbà tí mo gbọ́ létí mo ṣáà sọ pé yes àti tó yẹ kí n sọ no mo wọlé after fifteen years wọ́n fún mi níwèé mo jókòó síbí mo dẹ̀ ti wálé láti nineteen ninety láti two picture àwọn ọmọ tẹ́ ń wò yìí twenty seventeen ni mo yà á àbí twenty eighteen thereabout ní October àwọn ọmọ tẹ́ ń wò àwọn ọmọ àbúrò mi mo sọ fún yín lánàá àwọn tá à ń torí ẹ̀ jìyà lélẹ̀ so Votex ká tó máa lọ lẹ́ǹkan sí i n tó máa consume èèyàn ó wà chaotic bàbá Akíntóyè sọ pé the more the Yoruba nation remains in, stuck into the trap trap ni pé kíyàn wọnú ibì kan kó má lè jáde ah ọlọ́mọdé àwọn onú wo hey wọ́n á jọ àwọn kan sí àwọn kan wà lábẹ́ ihò lẹ̀ ní ìlú burúkú tẹ̀ ń pè nàìjíríà yẹn nílẹ̀ yorùbá tó ń pè ní àjálẹ̀ wọ́n ti fi wọ́n síbẹ̀ nísìn wọ́n fẹ́ fẹ̀ jẹ wọn wọ́n fẹ́ lo tán wọn wọ́n fẹ́ pa ọyàn wọn wọ́n fẹ́ gé orí wọn wọ́n fẹ́ gba áàtì wọn kídìní wọn wọ́n fẹ́ tà síta wọ́n wà lábẹ́ dọ́njọ́ nísìn kọ́lọ́ bá wa sọ yín o Nigeria is a crime scene mo wo fídíò kan lánàá bọ̀bọ́n yẹn wọ́n ní ìyá ẹ̀ ló máa ń bá sùn ìyá yẹn ti ṣẹ́rin fún lẹ́ẹ̀mejì lọ́nà ṣáìdì ọ̀hún yẹn ọ̀dọ̀ tòkè ọ̀yà lọ́hùn mẹ́rẹ̀ ń ṣẹlẹ̀ nílùú yẹn ẹni kan ló mọ̀ ní o mo ṣẹ̀rí rísì pa bá pa gbọ́dọ̀ agbọ́dọ̀ wà nù prayer lóòótọ́ ó kà pé prayer yẹn kọ́ bá wa tètè divert pé kọ́lọ́n kó pín nàìjíríà ní kíákíá torí pé à á lè mọ́nítọ̀ ìwọ tó pé lọ́ọ́ fi hàn sájà lẹ̀ wàá try gan níbi tí technology dé So that is how far I can go this afternoon. It's our happy Sunday. Mo kí ọmọdé mo kí àgbàlagbà. Orúkọ tèmi ni Ọláyọmí Kóìkì. Bàbá Wálé Adéníran èyí tí mo sọ ètò bá jẹ́rọ níbẹ̀ ẹ release statement lé lórí àbí kẹ̀sì fídíò I will now come back and then finish the job on you. That is how far I can go. Thank you so much to each and every single one of you. Remember uh, to uh, ẹ bá wa ṣe ti new YouTube channel wa yẹn èyí tí ò bá mọ̀ Koiki Media TV ni ẹ bá wa lọ dáwọ́ bọ̀ ó ní kankan tàbí fìyẹn náà project ẹ̀rí láìpẹ́ within one year àjò èlé lọ and the message will continue. We will not stop agitating Bola Tinubu ẹ̀gbọ́n wa ni bàbá wa ni àbúrò wa ni whatever we are not fighting with him and we can never fight with him it's just that we will never campaign for Tinubu mo kí eh, ẹ̀gbọ́n mi bàbá wa Kunle Shita Mr. Perry, mo kàn kí briefly before I play the ìdánsìgbò Doctor Benjamin Mokin. I know some of you will be shocked ẹ má ẹ̀ka wà shocked we are living in a new world it's as simple as that bàbá Adéníran sọ pé òun pledge fún Tinubu We wish him all the best and we will continue with our own agitation. Eh, Ṣọ́mà fẹ́ padà wá? I don't think he will. I don't think so. Shame eh, Mọ̀tẹ́lì jẹ́ kó padà wá So ẹ jẹ́ play eh, you don't see go. Igboho Wọ́n never see Igboho tó o bá mọ ìtàn pè bẹ́ẹ̀ òun lè lè. Ee eh, You don't see go. la fi play. Díyà Òjó ló jáde. Ẹ̀gbọ́n mi Díyà Òjó wọ́n kùn sí létí níjọba tí Lagos club mú kí obìnrin Lagos Eh, club association mo kí gbogbo apẹ́nipẹ́ni tó ń bẹ ní UK tí mo fi kankan sílẹ̀ nù yín obìnrin bàbá wa eh, èmi àbúrò yín náà ni èmi ọmọ yín Koiki eh, ẹ kọ bèrè account number mi kẹ bá ń fi nǹkan síbẹ̀ gbogbo ẹ̀yin association ẹ fi nǹkan síbẹ̀ ẹ má gbowó lọ́wọ́ Tinubu wá fún mi lówó mo nígbà lọ́wọ́ yín o owó tí mo fẹ́ ẹ bá fún mi ní one pound máa gbà tẹ lọ ń wá ten thousand kan lọ́wọ́ Tinubu Ìgbòho ṣà ìmọ́lẹ̀ Yorùbá Eh, mo kí ẹ mo kí bàbá Akíntóyè dáadáa mo kí gbogbo àwọn ẹgbẹ́ eh, ìmọ́lẹ̀ ni eh, ẹ lè pa ìmọ́lẹ̀ yẹn kò possible and on that note jẹ́ kọ́ mọ̀ ta ló fẹ́ mọ̀ òun lè lè jẹ́ kọ́ mọ̀. you don see gbowó. bẹ́ẹ̀ni ìyá mi títí gbogbo nǹkan ni bàbá yẹn máa ti sọ fún bàbá tó lóye ìlúbọ ẹjẹ ká gbọgbò rẹ lọ bàbá dé nìyẹn. ẹ parọ ẹ mo kí mọ́mí wa ọlásùnbọ̀ thank you so much èlò mo kí wẹ́ntà amẹ́ríkà ẹ ṣe gan ni ẹ̀yin tẹ́ máa fẹ́ fún wa ní zel zel kan tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò wà inexistant mọ́ ẹ má lò ó bẹ́tà kẹ́ ṣì kíkọ owó yẹn gan but another way wà in America, amẹ́ríkà ẹ bá wa lọ sí orí kópì yẹn ẹ fi síbẹ̀ àgbà àdékẹ́ sẹ́ndẹ̀ sí náírà mo kí ẹnkúmi adébísí bẹ́ẹ̀ ni ìyá wa títí ká tó máa play yorùbá anthem wa wọ́n ní you imagine who baba akintoye has been living with and trusting with all the hidden plans for yorùbá nation that he knows about god have mercy baba adeniran god have mercy on you àwa ní sọ jù bẹ́ẹ̀ lọ uh, you have done whatever you wanted to do, but one thing is, whatever the plan tẹ́ fi wọnú Yorùbá nation the people pé plan yẹn ẹ máa destroy Baba Akintoye you have failed èmi ni mo like I said I would not be looking for your video or your write-up or statement but tó bá I have a lot of freelance media lẹ́sẹ̀kẹsẹ̀ á tó mi lọ́wọ́ màá jáde lẹ́sẹ̀kẹsẹ̀ fún yín and I will now complete where I've started Koiki ni mò ń I will deal with each and every one of you Dúpẹ́ Onítìrì àti package òun sẹ́gbẹ́ kan nísìnyí last week Wednesday ni Dúpẹ́ ti sọ̀rọ̀ gbẹ̀yìn èmi fẹ́ jẹ́ kó tún jáde kó sọ̀rọ̀ kò tí sọ̀rọ̀ last week Wednesday ó máa pé one week ó monitor ó wo tó ń ṣe ń lọ ó tún fẹ́ wo kọ́nà tó fẹ́ gbé wọlé but a ti sún sẹ́gbẹ́ kan a ti jáde fún tán I'm sure àwọn media tó kù that will pick the signal lórí ọ̀rọ̀ bàbá Adéníran but èmi nìkan tó fún bàbá Adéníran for now I met him few times I saw the body language I will leave it for now but one thing I will say is mo ó pe ẹ̀mọ́ nípa bó ṣe lọ attack ilé ìgbèrò I just hope you are not involved torí pé tẹ́ bá mọ̀ nípa ẹ̀ kò ní da rárá history will remember you pé ẹ wọnú ilé ìgbòho ẹ wà lára àwọn tó wà behind it ẹ mọ̀ pé mo sọ fún gbogbo ọmọ Yorùbá mo sì stand with that word pé ọba méjì ìkànnì kọ́ lọ pa Ìgbòho ìkànnì láíláí òun ò ní jẹ́ kọ́ pa Ìgbòho ọba tó kù yẹn tó sọ bẹ́ẹ̀ mo fi sí máìndì yín mo ní ever reveal orúkọ ọba náà ọba kan sọ pé tọ́ba lè rí eliminate kọ́ mu kúrò lọ́nà wàhálà ìpè pọ̀ ju òun nìkan ni Yorùbá nation no going back Yorùbá nation for life èmi Ọláyọmí Kóìkì ọmọ ìjẹ̀bú òde kan fáà kò sí nǹkan kan tẹ́ máa fi wá ṣe láṣẹ ìdènà inshallah what God cannot do does not exist mo dúró lórí yẹn náà have a very good afternoon and happy sunday thank you so much ká play anthem ká máa lọ kí ni náà lè lọ gbádùn sunday mi mo kí gbogbo ẹni díaz wà tàwà lábẹ́ ètò ìbí náà lọ gbọ́ tẹ̀lé mi anthem wà dà òun lélẹ̀ ó máa láàdó ẹ bá wa reduce ọ̀dọ̀ tí ń lọ́hùn. 生，ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú àtòhun tó dára ọmọ Odùduwà ọmọ Odùduwà dìde bọ́ sí ipò bọ́ sípò ẹ̀tọ́ rẹ. ìwọ ni ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation. Yeah. Yorùbá nation now now now. tó àníri jù bẹ́ẹ̀ lọ ẹ ká play àwọn usual final track ẹ lè fi kíra yín lórí platform ká tó máa close ẹ̀ ẹ ká kọ́ gba sí fún ti Òṣùpá àti Ìgbòho wọ́n nífẹ̀ẹ́ ara wọn kò ṣe kékeré. Hello, hello, hello. ẹ má fojú ko eruku ata <laughs> abẹ́ ń bẹ abẹ́ ń bẹ eruku ata tí o ti fojú ko bàbá wà ogun nàìjíríà Nkí àmì ẹ̀rọ káyà thank you àní ló jẹ́ o. ọmọ òdua. ọ̀gá fúlàní ọ̀gá fúlàní ọ̀gá fúlàní ló jẹ́ o. yorùbá nation yìí di gbogbo wa ni kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò sílùú mìíràn. so funny. You come with nothing. Then fight for everything. And later, leave everything and go back with empty hand. Hmm. God is powerful. Koiki Media, we're bringing the world closer to your doorstep. your doorstep. Thank you so much. That's how far we can go. Have a blessed Sunday. Koiki Media bringing the world closer to your doorstep. Enjoy the rest of the day. Bye for now. Good afternoon.